ní àwọn àyè tí ó já sí pé òun náà ni àyè tó lálùbáríkà jùlọ ní orí ilẹ̀ torí pé àyè yìí ni ọlọ́run bá àdékẹ́lá fi nífẹ̀ẹ́ sí jùlọ. أحب البقاع إلى الله سبحانه وتعالى مساجدها àwọn ààyè ibi tí ọlọ́run bá àlékẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀ òun náà ni àwọn ààyè ibi tí wọ́n ti ń forí kanlẹ̀ jọ́sìn fún ọlọ́run bá ti ṣe mọ́sálásí. a adúgbò fún ọlọ́run bá sọlọ́wọ́n bá àlìkẹ́lá tí ó kádà rẹ̀ kọ̀ọ̀kan wa sí ẹni tí yóò máa yẹ mọ́sáàsì ọlọ́wọ́n bá nítorí pé eléyìí tí a péjọ yìí láti wá ṣe nínú mọ́sálásí yìí nínú àwọn ojúṣe àti àwọn nǹkan tí ọlọ́wọ́n bá àlìkẹ́lá tí ó fẹ́ ká máa ṣe nínú mọ́sálásí ni ká máa ṣe ìrántí ọlọ́wọ́n bá nínú ẹ̀ ká máa dára wa ní ẹ̀kọ́ ẹ̀sìn nínú ẹ̀ adúpẹ́ fún ọlọ́wọ́n bá tọ́lọ́mọba àdìkẹ́lá tí ó tò wá sínú àwọn ìjọ tí wọ́n máa rin ojú ọ̀nà yìí ajẹ́rìí pé ọlọ́mọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí kò tọ́ láti dá nǹkan kan wá pẹ̀lú ẹ̀ ni la malakun muqarrab wala nabiyyun mursal kò tọ́ láti dá nǹkan kan wá pẹ̀lú ọlọ́mọba kódà kọjá àwọn màláìkà tó súnmọ́ ọlọ́mọba àti àwọn ànábì tọ́lọ́mọba àdìkẹ́lá rán atọ́ra àlékún kí ọlọ́run bá àánú ọlọ́run bá fún anabi sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá anabi sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹdẹ kíyàmà. akí gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ ní ọkùnrin wa àti ní obìnrin wa ọmọdé àti lágbà onílé àti àlejò wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته àtàtàrà bí báyìí àtúnfi kí àwọn sheikh wa fadilatu sheikh adukur fadil nurudin al-imam tí ọlọ́run bá rí kẹ́lá fi wọ́n ṣe àìkàn ní ààyè yìí ọlọ́run bá àlejò tí ó jẹ́ kí a máa rí wọn lórí dáadáa yìí tọ́lọ́run sì jẹ́ kí wọ́n máa jẹ́ aṣáájú lórí dáadáa yìí ọlọ́run bá àlejò ọlá kí ó mọ̀ sàn wọ́n dí ròyìn láíláí. àbẹ̀lọ́run bá àlejò ọlá àlékún gígùn ẹ̀mí àti àlàáfíà àti àlékún ìmọ̀ tí àlùmọ̀ yìí tí wọ́n fi jàǹfààní wọn pẹ́ ọlọ́run bá àlejò ọlá kó bá ṣe fún wọn. ọlá ìjọkẹ̀sọ ọlọ́run bá. bákan náà látọ̀dọ̀ wọn náà á kí gbogbo àwa tí a jẹ́ elétò nínú mọ́ṣáláṣí yìí àpáta láti ibi tí ó ti bẹ̀rẹ̀ sí débi tí ó dé dúró èdè ti jẹ́ pé àwa náà ni ọlọ́run bá àlékẹ́lá fi sábàbí ọlọ́run bá àlékẹ́lá fi takókó báwo ni àwọn ètò alánilójú yìí báwo ni ó ṣe ń fọ́n káàkiri gbogbo ibi tí ọlọ́run bá àlékẹ́lá jẹ́ kí ó máa fẹ́ dé nítorí pé àwọn ètò wọ̀nyí òun ṣe àyè yìí nìkan ni ọlọ́run bá ní kí àǹfààní rẹ̀ kó máa tàkádé ó ń káàkiri púpọ̀ kí ọlọ́run bá àlékẹ́lá sì ní kí àwọn èèyàn kí wọ́n máa gbàgbọ́ yẹ sìn látara báyìí abẹ́lẹ́wọ̀n bá ọba tí wọ́n ń sanni lẹ́sàn gbogbo àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ètò yìí àwọn ẹ̀san tí ọlọ́run bá àlékẹ́lá máa ń san àwọn tí bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run bá tí wọ́n sì ń yí ojú ọ̀nà ọlọ́run bá kọ́lọ́run bá àlékẹ́lá kí máa hánà rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí bàbá wa chairman tí wọ́n ka orúkọ wọn lẹ́ẹ̀kan ẹ má bínú ní láǹfààní àti gbé orúkọ náà sí orí àṣùgbọ́n bí wọ́n ṣe dárúkọ yín yẹn èmi náà mo tẹ̀lé wọn bẹ́ẹ̀ sọlọ́wọ́n bá tí yóò fi ń ṣe alága níbi dáadáa báyìí ọlọ́wọ́n ní fi ń ṣe alága níbi aburú o ọlọ́wọ́n bá àlékẹ́lá kò ní fi ń ṣe ọmọ gan níbi aburú bẹ̀lẹ̀ tí àwa di alága ń bẹ̀ ọlá ìjọkẹsọ ọlọ́run ba àbákan náà a ti kí gbogbo àwa jàmáà ní àkọ́kọ́ kí ọlọ́run ba àlekẹ́lá kí ó wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa náà nítorí àsìkò tí ó fún púpọ̀ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní kí n wá sàlàyé ọ̀rọ̀ kan tí ó tóbi tí ó kẹjú ni tó fẹ́nu eléyìí tọ́jẹ́ sí pé kò sí bí àsìkò ṣe lè tó a sọ díẹ̀ nínú ẹ̀yìn a lè sọ tán nítorí pé aburú kan ni tí ó tóbi púpọ̀ tí ọlọ́run bá alekẹ́lá fi ṣe àdánwò fún wa ní àwùjọ wa yìí ní àsìkò yìí òun náà ni aburú àwọn khawarij al-khawarij wọn kì í ṣe àwọn tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn yìí wọn kì í ṣe àkọ́kọ́ nínú ìtàn Islam nípa ìbámu sí àwọn alkhawarij àwọn onípe alkhawarij pẹ̀lú ìgbọ́nọ́ba àpàdà máa ṣàlàyé ẹ̀ fún wa òun náà làwọn tó jẹ́ sí pé ìlànà tí wọ́n tí wọ́n rìn òun náà ní ká pé mùsùlùmí ní kèfèrí bákan náà kí a gba ìjọba lọ́wọ́ àwọn aláṣẹ bákan náà ká sọ ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí di ẹ̀tọ́ ní tí ó ṣe é ta sílẹ̀ àwọn náà ń pè ní al-khawarij àwọn usulu mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jẹ́ ìpìlẹ̀ tí ó lágbára eléyìí tí àwọn khawarij tí wọ́n dúró lórí. àwọn khawarij yìí àwọn náà sì ni ìjọ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ jáde nínú Islam tí anabi sallallahu alayhi wa alihi wa sallam tó ti sọ àsọtẹ́lẹ̀ tó pọ̀ fún wa nípa wọn ìròrí wọn àti ìlànà wọn òun náà ní nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò <clears throat> ní pàápàá jùlọ a fẹ́ gba ọ̀dọ̀ ẹni tí ó gbé ìròrí yìí tí ó gbé wọlé láwùjọ wa ètò dẹ̀ yé tó pèpè sí jùlọ ní orúkọ sunna ibi tí wàhálà wà nìyẹn ẹni táwọn yìí ó kún kínní yìí ní ọ̀dà sunna ó dẹ̀ ń pè ní sunna ó ń pè ní lànà nàbì sallallahu alayhi wa alihi wa eléyìí fa sí àwọn èèyàn tó fi gba ìtàjẹ pẹ̀lú òrì náà kí ni ẹni náà ta lẹni náà òun náà ni Muhammad bin Ali Jabata ẹ̀ríkì tí a bá wo àkọlé ọ̀rọ̀ wa wọ́n ní bayanu shubuhati bayanu shubuhati Jabata fi tafsirihi al bayanu shubuhati Jabata fi tafsirihi al-muslimin àwọn ìrújú Jabata níbi ìpè àwọn mùsùlùmí ní kèfèrí jabata tí wọ́n dárúkọ yìí orúkọ ìdílé ni jabata yìí ṣùgbọ́n ẹni tí gbogbo èèyàn máa ń gbọ́ yé tí wọ́n bá ti dárúkọ yìí ẹnìkan náà ni torí pé ó gbé ìdílé yìí hàn nígbè aburú ọlọ́run bá rí kẹ́lá mọ́ fi ẹnì wá ṣe ọ̀kan kan aburú ìdílé yìí ìdílé tó ti gbajúmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ní ìlú Ìlọrin ìdílé kan tí ó jẹ́ ìdílé gbòógì ni nílùú Ìlọrin ìdílé yìí sì ní ìdílé tó yẹ sí pé wọ́n máa ń produce àwọn olùmọ̀ni ṣùgbọ́n ẹni tí ó padà tún gbé orúkọ ìdílé ìjáde ní taburú tó fi di pé ó ń kálukú wa ń pariwo káàkiri. jàbàtà ni o jàbàtà ni o jàbàtà o jàbàtà o. òun náà ni a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ orúkọ ẹni gẹ́gẹ́ ni Muhammad òun ni orúkọ ẹni yìí bàbá ẹni yìí ló ń jẹ́ Ali sọlọ́bi jẹ́ Muhammad Ali orúkọ ìdílé wọn ní jabata naim wọ́n ní kí a ṣàlàyé àwọn ìrújú ọkùnrin yìí Muhammad Ali jabata mo rò pé nǹkan tó fi ní ká wá ṣàlàyé rẹ̀ òun náà ni pé bóyá nítorí pé èmi tèmi náà láǹfààní àti ìjòkó síwájú yín yìí mo rin ìlànà yìí mo dẹ̀ bọ́ sí ọwọ́ àfa jàbàtà fún ọdún tí èsì kékeré nínú ọdún ọdún tí òkè ṣe díẹ̀ nínú ọdún òun náà ni mo fi bọ́ sí ọwọ́ àfa jàbàtà ọlọ́run bá alẹ́ kẹ́lá dẹ̀ ní kí n kúrò nínú àkídà yìí ní ní ọdún two thousand and eleven náà lọ́lọ́run ní kí n kúrò níbẹ̀ pọ̀rọ̀pẹ́tà abáwo two thousand and eleven six thousand and eighteen ta wáyé bí ọdún méje náà nìyẹn àbí. naam ah, tí a sì mọ̀ yí pé àwọn àgbàlagbà ní ilẹ̀ tí ó bá tójú ẹni sú òkùnkùn rẹ̀ ò kì í ṣòro tọ̀ àti pé àfáwa Sheikh Yahya An-Najmi rahimahullah ta'ala nínú tí àwọn kan tí wọ́n ṣe tó pè ní irshadu sari irshadu sari wọ́n fi ṣẹ́kù Sheikh sunna al àfáwa al-Imam rahimahullah ta'ala wọ́n kọ́ tírà kàtàkì ní Sheikh sunna afawa sheikh sheikh yahya an-najmi àwọn aṣeṣẹ́hu ẹ̀ wọ́n pè ní irshadu sari nínú tíra yẹn ìgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn al-ikhwan al-muslimun wọ́n ní ẹni tó bá fẹ́ mọ̀ nípa àwọn jama'a yìí dáadáa ẹni tó bá fẹ́ mọ̀ nípa àwọn ẹgbẹ́ yìí dáadáa kó lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣe ẹgbẹ́ yìí rí tí wọ́n jáde kúrò ńbẹ̀ torí pé èèyàn kan ò ní mumi yó tẹni tó kú sódò sọ̀rọ̀ pé lẹ́yìn náà ni àwọn elétò fi rò pé bóyá kí n wá ṣàlàyé nǹkan tí èèyàn náà rìn lórí ẹ̀ sanawat fọ́pọ̀lọpọ̀ ọdún eléyìí ti jẹ́ sí pé kódà ibi tó lágbára dé ọlọ́run ní kí n kọ tírà lórí àlórí àkídà yìí ọlọ́run ní kí n kọ tírà lórí ẹ̀ eléyìí ti jẹ́ pé yìí sì ń bẹ lọ́wọ́ àwọn ọmọ jàbátá dòwú kódà ọjọ́ tí mo fẹ́ táìmù tí mo kúrò ọjọ́ tí mo kúrò nínú àkídà yìí ó wà nù tíra tẹ gbogbo àfúnbí afá síbẹ̀ lẹ́lẹ́kọ̀ àwọn tẹ́lẹ̀ mo ní kókó ni gbogbo ẹ̀ èmi ti túbá kúrò ní gbogbo àwọn nǹkan tí mo kọ́ yẹn ọlọ́run bá dẹ̀ ti làmí kúrò ńbẹ̀. àwọn ìrújú wo ni àfa àti dàwa láàmú tó fi kó wa sínú páńpẹ́ burúkú yìí so a pẹ̀lú gbọ́lọ́run bá a gbìyànjú àti ta ìmọ́lẹ̀ sí i. ó lágbára débi wípé ìgbà tí a wà nínú àkídà yìí tí ọ̀rọ̀ bá ta kókó ní àwọn ibi tí wọ́n ti fẹ́ kí a lọ yanjú àkídà yìí èmi ni wọ́n sábà máa ń yàn lọ síbẹ̀ torí pé ọlọ́run bá ní kí àkídà yẹn kó yé mi gan kódà wọ́n fẹ́ẹ́ tó yé mi ju tàfà àjàbàtà fún rẹ lọ. tẹ̀gbọ́ngbà mi yẹn máa ń kọ́ yẹn oníṣẹ́ngbà mi ìtẹ́ni tí yẹn ti kàn sí ìtúbẹ̀ máa ṣe ju ẹni tí wọ́n kàn sí ẹ lọ. àwọn tí àdẹ̀jọ ṣe wọ́n mọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń bẹ tí àfà àjàbàtà máa ń compromise tó yẹ pé àwọn àfà àjàbàtà ìlànà tó yẹ ká wà lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kan dọ́gbọ́n sí ń tà wọ́n ni. àwa méjì ni ọlọ́run ní kí a tún jẹ́ ìkà lẹ́yìn àfa jàbàtà nínú àfíìdá ẹnì kejì ni orúkọ àfa náà máa jẹ́ ishaq bin ibrahim àmọ́ ń pè wọ́n ní àbúwájú wọlé pẹ̀lú ìlú ẹ̀sìn Ìlọrin ẹ̀sìn tó tóbi jùlọ ní Ìlọrin yẹn títẹ̀ tó bá mọ̀ lọ́rùn yóò máa pé kò sí ẹ̀sìn. àwa méjèèjì lọ́wọ́ bá nígbà tí níta kú nígbà kan náà. ó lágbára débi pé gbogbo àti àwọn wà ń bẹ̀ sígbà tí ẹ̀rí jàbá sábà yẹ gbọ́dọ̀ rí mi pẹ̀lú ẹ̀. ó jẹ́ lẹ́kọ̀ọ́ ni ó jẹ́ nìbàdàn ni ó jẹ́ káàkiri káàkiri gbogbo tá a máa ń lọ ni. so àfi wà ń bẹ̀ ní sáà èmi sì ni màá jẹ́ ẹnì kejì tí ó sọ̀rọ̀ jùlọ níbi ìjòkó náà torí mi náà màá darí ètò èmi náà màá darí ètò tó jẹ́ kí kinní yẹn ó jẹ́ kí ó yé yẹn púpọ̀ látara bá a ti súnmọ́ ara wa tó látara bí a ti wọnú ara wa tó mo fi eléyìí báyìí mo fi ṣàlàyé ọ̀rọ̀ ìtìsíwájú ká lè mọ irú èèyàn wo ni ó fẹ́ sọ̀rọ̀ nípa kinní yìí àwọn ọ̀rọ̀ tí n bá sọ nípa àkídà yìí kìí ṣe ọ̀rọ̀ àhesọ rárá kìí dẹ̀ ń ṣe pé wọ́n ní wọ́n pé ntí mo mọ̀ dáadáa tó sojú mi ni kìí ṣe second hand information ni mo ní lórí ẹ̀ mo ní first hand information lórí àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ yìí aburú gbà ní wàlọ́ọ̀ì àwọn olùmọ́ni màlìjárọ̀bà mísìlá tajribati àárọ̀fà mísìlá ma'rifati ẹni tó bá dá ntí mo dánwò yóò ẹni tó bá tara bọ tí mo tara bọ ojú rẹ̀ ó rí nǹkan tójú mi rí ìdáàdà lọ wàlọ́hì aburú ńláńlá ni aburú jàbàtà tó wọlé tọ̀ wá àkàn máa ní. ó ní mo fi ń mariri nǹkan tí àwọn dòkítọ́rù ṣe yìí wàlọ́hì láwọn fi nítorí tóbi púpọ̀ pẹ́ ká máa ṣe ni. nítorí pé àwọn olùmọ́ ní. àwọn èèyàn la ya'rifuna al-khawarij wọn kì í mọ àwọn khawarij nípìnlẹ̀ nígbà kan bá jáde títí tó fi jẹ́ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn tó bá bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn ìgbà yẹn làwọn yẹn máa mà wọ́n ìjọ wa dá kátòfò a bùkátà láwùjọ kọ́lọ́ọ̀bà àlejòlá kí ó dàkú kó jẹ́ kí àwọn àjòkó alálójú yìí kọ́lọ́ọ̀bà kó jẹ́ kó pọ̀ láwùjọ wa dáadáa aláàjọ kan sọ ọlọ́ọ̀bà. náà lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ti síwájú yìí nítorí àsìkò wa ẹ jẹ́ kí ẹ lọ síbi àwọn tí afẹ́ sàlàyé gan ara rẹ̀ ó jẹ́ jẹ́ kí n ká àwọn aláìnáṣẹ́ àwọn kókó eléyìí a sọ̀rọ̀ nípa rẹ̀ insha allah tí máa ka àwọn kókó yìí àwọn àwọn mú àwọn kókó yẹn lẹ́yìn kọ̀ọ̀kan láàmú wa gbé yẹ̀wò. kókó alákọ̀ọ́kọ́ nínú àwọn ìrújú tí a fa muhammad bin ali jabata tó tún máa ń pe àwọn mùsùlùmí ní kéferì síwájú yẹn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ sí ẹ̀mí mi fò tí mo fẹ́ fi gbà wá níyànjú àwa bàbá àwa ìyá àtàwa tí a jẹ́ ẹ̀gbọ́n fún wa àtàwa tí a jẹ́ akẹgbẹ́ àtàwa tá a já burú fún wa ṣẹ́rí aburú jàbàtà aburú kan ni tí ó tó nǹkan téèyàn máa ní síra kan nílé tí ó ti ń sèmọ̀ kán wọ́n lé lórí torí pé ńgbà míì téèyàn fi ṣe syllabus lé lórí ẹ̀sìn ṣe téèyàn fi ṣe syllabus ìgbà míì rèé tí n bá wò lọ sa omi ẹ̀kọ́ wa pa mí pé ẹ dákun irú àgbákò wo ni mo wá ṣe tí mo fi kó sọ́wọ́ fún àjàbáta báyìí tí n bá tún wá wò lọ sa inú mi tún wá dùn pé ọlọ́run ló ní kí n kó sí i nígbà tí mo kó sí i tí ọlọ́run sì ní kó mọ́ léètì fún mi tètè kú ń bẹ̀ torí wípé tí n bá kó sí i nígbà yẹn ó ṣeé ṣe kí n máa rò pé nǹkan dáadáa ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí n padà wá lọ kó sí i nígbà pé mo fẹ́ kọ́ lọ ṣe kọ́ọ̀sì kan bóyá nítorí ibi tọ́lọ́ọ̀bà àlejò afẹ́ padà lòyàn sí láti wo kinní yẹn náà ni sòmùmọ́ padà rí bẹ́ẹ̀ pé ọlọ́run máa máa bóyá ọlọ́run bá àlejò afẹ́ kí n lọ rí náà rí ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ kí n sì dípò tó ní agbára mú ńbẹ̀ torí bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí tábà fi tẹ̀gàn mú táyọ̀ tẹ̀gàn kúrò tábà mú jàbàtà tán wà lọ́ọ̀yì mi lókùtù tó mú kó ẹ̀kàlẹ̀ rí mi tí mo kéré wájú yín báyìí kódà mo ti ṣe bàbá ìyàwó fáwọn tó ti bímọ márùn mẹ́fà pẹ̀lú ògbọ́n náà ń ṣàlàyé tá ń pè ní bàbá ìyàwó fún yín torí pé tá a bá ti pe àwọn èèyàn ní kèfèrí tán gbogbo àwùjọ tá a pè ń kèfèrí a sì fẹ́ fẹ́ ọmọ wọn tí ọlọ́run ti ní kí ó bọ́ sínú àkídà wa àwa ni lọ tọrọ ọmọ lọ́wọ́ bàbá yẹn torí pé wa tí ó fọmọ yẹn lọ́kọ àbájábàtà ní kókó fúláwọn náà lórí gbogbo wa ṣùgbọ́n nígbà tí wàhálà pọ̀ à ń gbé lọ sílé ọlọ́pàá à ń gbé lọ sí wàhálà pọ̀ àbáàsì fẹ́ máa sọ fáwọn ọlọ́pàá fáwọn kọ́ làwọn ń ṣe àfọ́ wa ní kéde máa ṣe nítorí tá a bá délé ọlọ́pàá ká lè rí ọlọ́pàá pé àfa àkọ́ ló ṣe iṣẹ́ nígbà bá àkọ́ ló ṣe tó tọ́ ṣùgbọ́n mi mo ṣe pẹ̀lú ìmọ̀ sí àfa ọwọ́ ajé kọjá pé mi ti bàbá ìyàwó tọ́pọ̀ gidi gan mo fa ọmọ ọlọ́mọ lọ́kọ àójọ ẹ̀rín ni kì í fẹ́ ẹ̀rín ọ̀rọ̀ tó fẹ́ máa mú mi lójú mi ni ṣùgbọ́n adúgbòfọ́ náà bàtọ́ náà ní kéèyàn tó bá kúrò bẹ́ẹ̀ ewu ńláńlá ni akàlìmọ́mà ìmọ̀jọ yìí pé ó jẹ́ ọ̀ràn ìrírí wa ká mọ̀ dáadáa wàhálàmdùlilá pé ọlọ́run ní ọ̀ṣun ní báyìí ọba ò ní kíkẹ́ níyẹn fẹsẹ̀ múlẹ̀ àwa làwa wò ní ká gbédé fi sànú wa àti àgbákò là ń gbé lọ sí àti la fẹ́ alhamdulilayi pé ọlọ́run bá òjá gbèdé ìjìlú ṣùgbọ́n àwọn ọmọ ọ̀ṣun náà wọ́n pọ̀ nínú òrùrí púpọ̀ ènìtàn yìí o kéèyàn sì máa burú nínú ìlànà sunna lọ́wọ́ torí kéèyàn lè jìnà sí i afáwa Hudayfa ibn al-Yaman radiyallahu anhu nínú hadithi afáwa Muslim gbà wà nínú sahihu wa wọ́n ní kana an-nasu sallallahu alayhi wa sallam anil khayr. وكنت أسعده عن شري مخافة أن يدركني àwọn èèyàn máa gbèrè ń tọ́jú oore lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam kí ni ń tọ́jà kí la lè ṣe tá a ti súnmọ́ lọ́wọ́ bá kí la lè ṣe tá a fi ọ̀rán jẹ́nà wọ̀ ní táwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam ni ẹ̀. wà kúntù as'aluhu an sharri àmì mi ń ṣe mi bá fẹ́ béèrè béèrè lọ́wọ́ anábì abúlé mi máa ń béèrè kí ló dé nítorí pé mò ń bẹ̀rù káàbùrú yẹn má bàa mi ajẹ́sí pé òun ni ẹ̀rí yìí làwọn àfa agbára lẹ́tọ́ fi ní àìlúùtù sọ́rọ̀ láàlì sọ́rì wà láti di tàwákì wàmẹ́lẹ́mi yá àrífẹ́ xeyọ̀rọ̀ mìíràn sọ́rì yàtọ̀ ìfì. mo máa burú kéṣe tó tó fẹ́ máa ṣàbùrú ṣùgbọ́n kí n lè tọ́ra fún un. gbogbo ẹni yòówù tí ò bá máa burú yàtọ̀ sí dáadáa yóò máa ṣàbùrú yóò rò pé dáadáa lòún ṣe. kò tó fún èèyàn máa dáadáa nìkan àfikọ́ máa burú náà. èèyàn lọ gbó ọdẹ nísìnyí ẹ wá ẹ mẹ́sàlá ya burúkú kẹ̀kẹ́ tó bá ti dé gbó ọdẹ àwọn ewo àwọn ọ̀yà ẹ sàlàyé fún pé jò ń bẹ́ ń bẹ̀ bí ìjẹ́ máa ń ṣe yẹn rí ẹ sàlàyé fún pé kìnìún èèyàn máa ń bá pàdé ń gbó ọdẹ o tó bá dé kìnìún tó bá dé gbó ọdẹ tó bá kìnìún pàdé tó rò pé mùsù bàbá rẹ̀ tó já lọ ni sẹ̀kó wàhálà dé bá nìyẹn àti kẹ́ ẹ sàlàyé ntó lè kó wàhálà bá ní gbó ọdẹ náà fún nígbà tí a bá fẹ́ sàlàyé dáadáa náà fún kó lè sá fún àwọn tí ó lè kó ewu bá kó dẹ̀ lè sọmi ilé ìtòlè fún àǹfààní bá nítorí ẹ ẹ dákun ó pàtàkì ká mọ àdìsọ́kàn yìí dáadáa àti àwọn ìrójú wọn ọlọ́run mẹ́jọ á sàbákò báwa bá tiẹ̀ ní akóró ńbẹ ibo la mọ̀ sáwọn ọmọ owó ti lọ kẹ́kọ̀ọ́ ibo la mọ̀ sáwọn mọ̀lẹ́bí owó ti lọ kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ bá sì ní kan wọn nínú fámìlì wàhálà lónìí yọ̀dà mọ̀lẹ́bí ńlá tó kéde lẹ́nu sùkọ́nà bàálẹ̀ kí lọ́kọ́ mọ̀ fi wọ́n sàdáwó fún wa kí n ka àwọn àìlọ́sẹ̀ àwọn kókó tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú àwọn ṣùgbọ́n àti wọn. alákọ̀ọ́kọ́ kúlù bídà àti nkófò gbogbo bídà àyẹyẹ òun ni kófòrò tó sọ̀rọ̀ tó gbẹ̀yẹ̀ jáde kó ní Islam ìwà kejì rí ni gbogbo bídà gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti lè rí tó ń rírun gbólóhùn yìí tó ní gbogbo bídà ló gbẹ̀yẹ̀ jáde kó ní Islam ẹ dákun torí ọlọ́run bá ẹgbẹ́ bàtà yín pẹ́pẹ́pẹ́ ẹ̀fẹ̀rẹ̀ sí i ẹ dákun torí ọlọ́run kìí ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń gbọ́ ọlọ́run bá àlékẹ́lá bóyá fẹ́ ká sọ ẹnu wa tó fẹ́ kí a máa ń tá a máa fi sọ ọlọ́run bá fẹ́ ká kọ ojú wa ká máa ń tá a máa fi wò ọlọ́run bá fẹ́ ká sọ etí wa náà ká máa tí ó máa wọlé síbẹ̀ torí gbogbo ohun tí ẹ bá fojú wò tó bá fẹ́ tí gbọ́ inú ọkàn ló lọ ẹ asibuhat kọfọọfà ìrújú ìdílọ́fà n'i mádọ̀ni wàlúkọlùbù bọ̀ìfà ẹ̀mí ti lẹ ìrújú sì ní ìmọ̀nfà ẹ̀mí ni ó ṣeé ṣe ń gbà mí lè téèyàn bá gbọ́rọ̀ ìrújú mi tó da ẹ̀sìn rúmọ̀ yẹn lójú kéèyàn má lè rí pọ̀ mọ́tà yìí àmọ́ náà bó fi dé béèyàn bá o. àyàfẹ́ ní tọ́lọ́mù bá àlékẹ́lá bá sànú tó ń torí ẹ̀ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká sọ ìfi wà kó ìlú náà máa gbọ́. mélòó la tiẹ̀ tí ìrí gbọ́ nínú àwọn nǹkan tó sàǹfààní tẹ́lẹ̀ tá a máa wá gbọ́ púpọ̀ kọ́lọ́mù àlékẹ́lá kó dáhùn kó sànú wa gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí bóyá yálà lórí rédíò lẹ ti gbọ́ ni àbọ̀kùn yín ni wàá rẹ̀ lórí àti ní gbogbo bídà àpáta olóṣàn yẹn di kèsì orí tó gbìyànjú jáde ní islam ẹ mọ̀ ẹ́ lára àwọn táwọn wí ni kúlù bídà àkẹrẹ kófò kò sẹ́ni tó wí nínú ìta islam inshàlá abẹ́rẹ́ tí wàá fẹ́ lójú inshàlá. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ṣubuhatu wọn àdàmú tìbá ìsàlàfì sọ́ọ̀lẹ̀ káníyà ní máa mú ẹ̀sìn wa lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú àwa náà máa lọ sínú alukur'an straight àdàmú máa lọ sínú hadith ọ̀dàbí straight a lọ máa dá ẹsẹ̀ mú jáde níbẹ̀ láìkùn ńlá pẹ̀lú àgbóyàwó ẹni ṣáájú nínú nǹkan tá a fàjà bàtà pèpè sí ni. nítorí ẹ̀ ló jẹ́ pé àfàjà bàtà àwọn ẹ̀sìn burúkú ni àfa àkójọ àwọn ẹ̀sìn tí ò ní isnad tí ò ní okùn ń dì í dọ́dọ̀ àwọn ẹni ṣáájú. ẹ̀yin ti ti máa pé kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo oore parí síbi ká máa tẹ̀lé lánàá àwọn gbogbo aburú yẹn yẹn parí síbi àdádálẹ̀ àwọn ẹni tó dé lẹ́yìn nítorí ẹ̀rẹ́ gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe ọ̀fẹ́ sọ lọ́rọ̀ ni ọ̀fẹ́ ṣe oníṣẹ́ ni ọ̀fẹ́ ńlá ní sọ́kàn ni à á béèrè wípé ta lẹni tó fi rú ẹ̀jọ́ nínú àwọn sálàfù umma wa man fahima hadha min a'immatil islam ta lẹni tó gbọ́rọ̀ àgbọ́yé yìí nínú àwọn ẹni ṣáájú islam àwọn aṣíwájú. ẹlẹ́kẹta tafsirun náà ti di shirkin asghar ọ̀pọ̀lọpọ̀ èrè sábà mele yìí ǹjẹ́ ìyẹn mọ̀ yìí pé àfa jàbàtà máa pè yẹn kéferì pẹ̀lú ẹbọ kékeré àṣírìkù asghar àfa jàbàtà máa pè yẹn kéferì pẹ̀lú ẹ̀ àkídà àwọn kọ̀wárì jì kí ẹ pè yẹn kéferì pẹ̀lú ẹbọ kékeré àlàyé ń bọ̀ lórí ẹ̀ náà insha Allah ìsáàtì wọn níbi mùsùlùmí kámẹ́ ní àníyàn dáadáa pẹ̀lú àwọn mo lè máa sọ̀rọ̀ kan pé àmọ́ tí n bá tẹ́ bá gbọ́ tí n máa sọ pé àmọ́ mò ń rìn fáà sígbà tí mo sì wá ń bẹ̀ nìyẹn. àwa máa ń gbà yí pé kò sí ẹnì kẹ̀kẹ́ tó jẹ́ mùsùlùmí gidi kan lórí ilẹ̀ àbí àfáà súnlẹ̀ kẹ̀kẹ́ yàtọ̀ fún àwọn àjọ jàbàtà àti jàbàtà gẹ́gẹ́ fọ́ra wa. tàbá dùn òkú àfáà kan dé àfáà súnlẹ̀ ni ẹnu yẹ̀gẹ̀rẹ̀ lámàtí wàá sì máa wá ṣubú ẹ̀ ni ó ti padà kó sí nǹkan tó tọ́ torí pé náà àgbákò tá a là kalẹ̀ yìí bẹ́ẹ̀ yọ̀ọ̀bá ti lè gba ọ̀dọ́ jàbàtà kọjá kò lè gba gbogbo ẹ̀ hundred toro máa ń dé mi náà lójú gbàtà wà ń bẹ̀ mú fún ọlọ́ba búra pé kò síbi tí mo lè lọ lágbàáyé tí mo lè bá wùrí wa ìpàdé láyé torí òru kẹtọ yẹ pé àwa fúnra wa la hó kódà mo láyọ̀ láti sọ fún yín pé ní òròyìn táwọn jàbàtà ń tẹ̀lé lónìí ọ̀ ń bẹ́ nú ẹ̀ tó pé èmi ni mo máa ta máa yẹ ṣùgbọ́n àwọn jàbàtà ni wà ń fi ipá rẹ̀ <laughs> àwọn jàbàtà ni ó gbé síta ṣùgbọ́n àwọn àlè ẹ̀ sì lè rẹ́yìn àṣà tó kéwú láyé kó wà lórí òní yẹn láyé nítorí ẹ̀mí máa ń sọ fáwọn èèyàn yìí pé tẹ́rẹ́ ni tó bá kéwú tó dẹ̀ wà sínsíà pẹ̀lú ọlọ́ọ̀ba rẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pàṣẹ lọ́fẹ́ ṣe ìlànà àlù sunnah wal jamaa lọ́fẹ́ ṣe ọkẹ́ sìnrìn ni pẹ̀lú ògbọ́n yọ padà kó omi jàbàtà torí pé tẹ̀yàn bá gbogbo gbàtúgbà tẹ̀yàn bá ti bẹ́tìrà tẹ̀ ń ka tíra láyé lẹ́ẹ̀mọ̀ rí ìbànújẹ́ ń bẹ̀ torí ẹ̀ẹ́nì rẹ̀ ni tó jọ yín láyé gbogbo tíra wa dàbí ìgbà wà wa náà tako gbogbo tíra pátá torí àwa sa àgbákòjọ ni àkànmọ àkànmọ pẹ̀lú àgbóyè tiwa fún ara wa kò yẹ báyìí zọ́ọ̀nì bíi mùsùlùmí àgbà ipá àfa àkànbẹ̀ láyé tàbá gbọ́ àkàndé báyìí a máa sọ títí táà padà rí torípé ọkọ síbi yọ padà mọ nígbà tí ẹ̀kọ́ ya wèrè kò sí ní bísí jẹun yọ padà bísí jẹun ọba yìí bísí jẹun nǹkan ti dé òtí di kẹjọrí nìyẹn yóò sì pé ọlọ́run torí àlọ́ lágbọ́dọ̀ má pè bẹ̀dá àìníkọ̀ yẹn títa pa ń pe ìpè ọlọ́run pè yẹn ń kẹfìrí ẹ̀ nígbọ́ níta ṣùgbọ́n láàrin ara gbogbo ẹni tó bá ti pe ọlọ́run ó ti jábọ́ lọ́dọ̀ wa torí ìlhádù ló kó sí wàláì àyàfi tó o bá gba ọ̀rọ̀ jàbàtà nìkan kò yẹ báyìí nù tí jàbàtà má jí pèyàn kan kéferì gbogbo agbọ̀dọ̀ péjá agbọ̀dọ̀ péjá bẹ̀rẹ̀ torí pé tí wọn náà bá pè kéferì ọba lọ má lánàá kẹfìrì kẹfìrì má lánàá kẹfìrì mùsùlùkì àwọn sẹ́kítà fi kúfìrì hìm àwọn sọ́kà hàmà zàbà hùm kẹfọ́rọ̀ ìjùmọ̀ àà kọ́ ọ̀rọ̀ yìí bó ṣe rí nìyẹn tó tọ́ ṣùgbọ́n kalimatu haqqin urida biha al-batil ọ̀rọ̀ òdodo ni àmọ́bi aburú làwọn ń lò sí iná ti gbàlérò pẹ̀lú ẹ̀ nínú nawasibu islam títí muhammad abdul wahab lọ́wà an-naqib as-salis nìyẹn min nawasibu islam àbí nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan tó ba islam jẹ́ nìyẹn ṣùgbọ́n wọn àti máa ń lò ó yàtọ̀ sí báwọn àlùsùn náà fẹ̀ jama àti máa ń lò ó ó ń ṣe tọ́rọ̀ dédé náà inshallah nínú àwọn àdáńsì nínú àwọn kókó ọ̀rọ̀ tí ó tún máa tọrọ padà lórí ẹ̀ tẹ̀síwò náà ti bí mọ̀sáádátil àtàbí fi hamlin ṣòmólà kéèyàn bá àgbàlagbà gbé ẹrù sẹ̀mẹ̀ pé ọjà dé kóró islam lọ́dọ̀ wa. ẹ gba ẹrù lọ́wọ́ àgbàlagbà tí ó bá ti lè wú ojú àgbàlagbà yẹn lọ tẹ́yẹ pé ẹrù tó dágbé náà ni àgbàlagbà gbé báàgì tó lè dájọ́ wa lọ gbà lọ́wọ́ rẹ̀ torí pé o ti dìde fún ẹ̀dá nìyẹn. wàlùkìyàmù nìlá ọlọ́ọ̀nì kalẹ̀ àmọ́ ń dìde fún yawma yaqumu nnasu li rabbil alamin ṣùgbọ́n àtàǹpẹ̀lẹ́ rí nìyẹn o tó ń torí ẹ̀ ti di káfíìrì ẹ dákun bóun lò ṣe ní kó gbogbo àwọn tí mo là kalẹ̀ sí ọlọ́run ìgbà ọ̀fẹ́ máa bóyá máa kéwú tó torí gbogbo àwọn kéwú yìí ò lè máa bá àwọn kéwú táwa kéwú burúkú ni kéwú tiwa ó lè fẹ́ máa rú kéwú yẹn <laughs> ọlọ́run sọ àlọ́ wa tẹ̀síwò ìlànà ìmùsùlùmí àwọn tẹ̀síwò báyà bí ìlànà ìmùsùlùmí ká pé apá kan àwọn àfáà mùsùlùmí ní kéferì. بوقوعهم في مخالفة هدي السلف في بعض الأصول débi wípé wọ́n yapa àwọn ẹnìrè ìṣáájú níbi apá kan ìpìlẹ̀ al-sunnah wal jama'ah hakíkọ̀ wọ́n yapa ntòtọ́ ṣùgbọ́n táwọn ìyapa yìí sótò ń tà lè pè wọ́n ní kẹsẹ̀ líle lórí àti pé àyẹ̀wò bí sàwíì ìfún yẹn ní ẹtún di pé ó ti kéwú tú ni àbí ó tún kéwú lọ́nà tó o rí pé ọgbà lọ títà wíìlù ẹ̀ sì yẹ tà wíìlù sáyìn tí ìtumọ̀ yẹn náà sì lọ nínú èdè àwọn ta òye láti pọ̀ ìyẹn lè tú kéwú gbà míì tí o sì tìtorí ẹ̀ di kèfèrí tòótọ́ o ṣùgbọ́n àwọn ìtú kéwú kan bẹ̀ tó jẹ́ sí pé ìtòhùn náà sí ẹ̀ nínú èdè ó lè lọ bí kéèyàn tú àlìyẹ̀mí kéèyàn tú sí yádùn gbà míì àbí kéèyàn tú sí kúwà gbà míì nínú èdè ó lè lọ kò yẹ báyìí nìkan ní kúwà yẹ ní ìsìnkú wà kúwà ni mo fẹ́ gbé mo gbà lérò mo jẹ́ pé yẹ ní à ń pè lọ́wọ́ ọ̀tún wa bí àlìyẹ ní ìlọ́wọ́ ọ̀tún kẹwàá bá yẹ ní ìnù pàdé ní kókè ń kẹwàá ti ti kúwà alukurani bẹ́ẹ̀ ló yẹn nínú kú wa ntòtò wa máa mẹ́la kàtà ìmánuku máa mẹ́la kàtà ìmánuku yẹn pé àwọn tó wà lábẹ́ kápá yẹn tẹ ilé kú wà lé lórí àwọn ẹrú nìyẹn kìí ṣe kápá lórí mi. àti la akọ̀dúnà ثم لقطعنا منه الوتين لأخذناه باليمين اليمين ما يقوى ọlọ́run ni wà lọ́sà kó wọlé àlẹ́nà báyìí bọ́n àkọ̀wé ọlọ́run ni tí ànábì sọlọ́ sọ àmà lọ sọ nǹkan táwọn náà bọ̀ sọ tó wà láwà la sọ tó wí sí wa lẹ́nu ni la àkọ̀dúnráwò bí yẹ̀mí ọlọ́run ni àwọn náà bó gbà mú pẹ̀lú agbára. kúwà wọ́n máa ń tu síbẹ̀ ìgbìmọ̀ wọn wà yọ̀ mẹ́rin pé káwá rí àwọn báàlù àwọn apákà àwọn olùmọ̀ ibi tí ọlọ́wọ́ bá lè jáde sọ̀rọ̀ yẹ̀mín tó yẹ pé ọwọ́ ọwọ́ ọlọ́wọ́ bá lè jẹ́lá gbàlérò ọwọ́ ọ̀tún kí wá túmọ̀ yẹn ti kún wà sẹ́mọ̀ wípé sífà tó yẹ káfíìnrin ìròyìn tó yẹ káfíìnrin ẹ̀fọ́ ọlọ́wọ́ bá ní wọ́n fi rìn lẹ́yìn etí ò dáa ni wọ́n yapa ni ṣùgbọ́n nítorí àwọn àlẹ́rìndìrì sàwéyìn pé a fún ní ẹ̀sìn ìdí pé ó tún kéwú gbabi tí ó tún gbà ló jẹ́ kí ó fún onírú rìsọ́ọ̀tì yẹn àwọn náà ń fi irú àwọn àyàzá ọ̀hún yẹn àwọn àwíjàre yẹn yọ àwọn afáàlẹ̀ ń gbà mí. ẹ̀rọ àtẹ̀wé bínú mo wọnú kéwú díẹ̀ ní kékeré kọ́rọ̀ lè yé mi. kéé ṣe gbogbo ẹni lẹ́yìn sàkúlù mọ̀ wákò àti kúfúrí wákò àti kúfúrú àlè. kọ́ ìdá ni kọ́ àádáha ṣèkúlẹ̀ làlámà làlbáni rahimahullahu ta'ala òfin ìpìlẹ̀ òfin ìpìlẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì gbà látọ̀dọ̀ àwọn tó ṣáájú wọn ni kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ sínú omi tó bọ́ sínú kèfè yìí náà ni máa ń jẹ́ káfíọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ó ní àwọn màwá ní ìtẹ̀síìr ó ní àwọn nǹkan kan tó lè kọjú wa láti má pe ẹni tó bọ́ sínú kófòrò ní káfíọ̀ nínú àwọn màwá ní ìyẹn ni al-udhr at-ta'wil afẹ́jàbàtà wọ̀ wá ní kò ní kò mú nǹkan tó pè ní al-udhr ó ní kò lẹ́rìí inna lillahi wa inna inna lillahi wa inna ilayhi raji'in. nínú àwọn nǹkan tá a tún máa ń mú fáwọn èèyàn gbà mí o ní al-'udhru bil jahal ká fún yẹn ní ẹsí ìdí pé kò mọ ti ń sọ ni kò mọ pé ti ń sọ ò dáa kò mọ láì dáa kò mọ ní. náà àfa ìjàbàtà pé àwọn àfa tọ́jú àwọn àfa mùsùlùmí ní kéfẹ̀rí. alimami bin Hajar rahimahullahu ta'ala káfìrí lọ́dọ̀ jàbàtà ó dà ẹni tí ò bá fi lè pe alimami ibn hajar ní káfìrí káfìrí lòun náà alimami ibn hajar àgbàfà ni wọn tí wọn ti xidba tó sún náà yìí bó tiẹ̀ jẹ́ sí pé wọ́n kó sí àwọn àwọn ìpìlẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ sí pé ìpìlẹ̀ àṣà yọ̀rọ̀ ni kò yí láyé nìyí tó ń ti bẹ́ẹ̀ rí yìí ò túmọ̀ sí pé wọn kì í sàfà mọ́ lábẹ́ àwọn ibi tí mo sọ yẹn nínú àwọn tí àfa àjàbàtà pé kéferì tó sì máa ń mú lóòótá tẹ́ẹ̀sì gbọ́dọ̀ mẹ́pẹ́ ń kéferì mo tẹ̀ sí fòmí alimami alimam abu hanifa alimami abu hanifa rahimahullahu ta'ala káfíìn lọ́dọ̀ jàbàtà kódà káfíìn man lam yutafsirhu kéferì ní gbogbo ẹni tẹ́ẹ̀sì ọ̀bá pé ń kéferì jà. naam dùkúrú ilé kódà a máa fi mama abu hanifa sí yẹyẹ a máa abu hanifa sí yẹyẹ kọ́nà ọba kódà ń kó sọ àná àní ní àwọn àyínmà mẹ́rin kan àbí alákọ̀ọ́kọ́ alimami abu hanifa tóró wọn làgbà wọn lẹ́yìn alimami malik rahimahullahu ta'ala lẹ́yìn alimami shafi'i rahimahullahu ta'ala lẹ́yìn alimami ahmed bin hanbal imaamu ahli sunnah wa jama'a dàn àwọn àyínmà yìí àgbà afa ni wọn afa sunna ni wọn alimami abu hanifa rahimahullahu ta'ala kọ̀ pamọ́sá wọn afa yìí kí wọ́n kó tí ìrìjà wò tó tọ́ wọ́n kó tí ìrìjà wò tó tọ́. ṣùgbọ́n tí ìyẹn wá sọ ìkànnì mẹ́ma Abu Hanifa yẹn ṣe ìmáàmù ma bìtí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn irú àwọn ìrìjáwù tí wọ́n kó sí yẹn àti nǹkan tí àwọn àwọn tálàbù sọ nípa wọn òun náà wà lọ mú wájá bí òrùjú pé sẹ́tírì sẹ́ǹtì máa fún un tiẹ̀ gbogbo bu ẹnikẹ́ni tó bá ti kó sí bídà àbá ìgbogbo bídà ní kókòrò lọ́dọ̀ tiẹ̀ wàbí tálí alimami Abu Hanifa káfíà mọ́ Abu Hanifa èèyàn ọgbọ́n rẹ̀ kò wọ́n ní mùtẹ́dẹ́ bẹ̀ẹ́lẹ́ tí ó kò wọ́n ní káfíà. ẹni ọmọ rẹ kọyà ni mẹwàá àbò hanifa ni mùtẹ́jẹ́ àfúrásì náà rẹ pé ẹni fún olúwo tí ń bẹ lọ rẹ bẹ́ẹ̀ lé bóyá ṣe kéde yóò kó wọn ní káfíà èmi ò sì rí kan náà àfáà náà tó bá dá àwọn hatta alimami ahmed rahimahullah ta'ala kóta kódà sufiyanu saudi sufiyanu bin uyayna alimami bin mubarak alimami bin sirin alimami bin awzai gbogbo àwọn wọ̀nyí. kò yẹ bá rí sùn alimam malik rahmanallahu ta'ala gbogbo àwọn yẹn sùkọ́lọ̀ bá kọ́ bá fọ̀n kẹwọn nínú àwọn àfa àti àfa tó pè ń kèfèrí nínú wọn ni ibn hazm ẹ sahib al-muhalla ibn hazm àfa àjàbàtà pè ń kèfèrí ó ṣeé kí àwọn èèyàn má fi bẹ́ẹ̀ mọ àwọn tí mò ń dárúkọ yìí. ṣùgbọ́n àwọn tọ́lọ́run bá ní kí wọ́n rìn lànà kéwú dáadáa wọ́n mọ̀ ipa àwọn èèyàn kan nínú ìmọ̀ ni mo sọ yìí àwọn bẹ́ẹ̀ pé tí ẹ bá sọ fún àwọn àfáà súnà pé èèyàn kan bẹ ń pè wọ́n ní kéfì wọ́n sọ pé wèrè ní sí. mo fi ẹnìkan nínú àwọn ọmọ ń lọ sí

àwọn àfa alágbàáyé ẹja fẹrẹsì wọn sábà gbé yẹ̀wò sákéde alùsùn lẹlẹ ni àfa ló wò lè ṣe nàgbà tí ìṣẹpá nẹbi làwọn fẹrẹsì sí ṣé wọn mọ nẹbi láyé ṣé ra ṣé ẹwù nǹkan ẹwù rújú ọdọ àfa tẹ ẹ bá lè kọ ẹjẹ kéde kọ kẹyìn wà kọ àrẹ kẹ sáìlẹ kéde báyìí kọ kẹ wá sáìlẹ pé ẹ ẹ mà sí fún ọkọ ìka sẹrẹsẹ àfa ni kò sí ń tẹjọ bẹ́ẹ̀ ọdọ ẹjẹ máa bí ilé rẹ lárúbáwá ní kẹ máa sọ ká rìkọdù ẹka sẹrẹsẹ àfa ni kò sí ń tẹjọ bẹ́ẹ̀ tọ́láfà ọ̀fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ lágbàáyé nǹkan tá à ń da ṣe tá à ń da wọn nínú nítorí pé wọ́n mọ̀ pé tí wọ́n bá mọ̀ <laughs> nǹkan ó tẹ̀lẹ̀ pé wọ́n sọ àwọn èèyàn lára kó di àbúrò àfàkọ́ ìjìnà sí. náà mo wá fi mo wá fi tẹ́ra mo wá fi lẹ́tà yìí mo fi àwọn mo àwọn kíní yẹn pàṣẹ ni ẹlẹ́wọ̀n dákun tó rọ náà bá tọ́ bá ti débi tó ń náà tọ́wọ́ à ń dọ́dọ̀ àwọn àfààní gbòòrò màdínà yẹn mọ́ka gbàtẹ́ni ńlọ tó dé mo bèrè sí ó ní àfà ó ní wàlọ́ọ̀yì ó ní wọ́n bí òun dá òun ọ̀gbọ́dọ̀ káyọ kan nínú àwọn akẹ́lẹ́ ìfáwọn yẹn náà ó ní ó ní ẹgbẹ́ àwọn yẹn ń lo tẹ̀síbá àṣẹlẹ́ṣẹlẹ́ ń bẹ̀yẹn lọ́wọ́ àkọ́kọ́ tẹ̀síbá ó gbé yẹn jáde fóònù islam ó kọ́ máa wọ ó lè lẹ̀yẹn jáde fóònù mọ́sálásí <laughs> ọlọ́run ò tó bẹ́ẹ̀ kó ìgbà tí ìwọ gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ rí lọ ó mọ̀ pé ìwọ bó wò pé tí ẹ̀wọ̀n ní pípé wèrè ní ní báyìí fúnra àwọn nǹkan tó jọ bí wèrè bí wèrè la máa ń sọ àwọn nǹkan tí etí kejì tí ẹni tó rí ẹ bá pé ògbọ́dọ̀ báyẹn bọ́ tá a ti gbà pẹ́sìn ni tá a jẹ́ nítorí ẹ̀pẹ̀ yẹn kékeré àfikún ọlọ́ba kó sànù wa ni àfàjàbàtà yẹn jẹ́ tó kúrò lórí yẹn díẹ̀ ni ǹjẹ́ yìí mọ̀ èyí pé kódà kílẹ̀ ṣe wá sínú àwẹ̀ àbágbà kó ti di kékeré wàlláhì kúkúrú ní kílẹ̀ ṣe wá sínú àwẹ̀ bí n tọ́tọ́ àwọn tó ń ba adé kó tún yọ̀ jáde kó ní Islam èmi ni mo mú tíra kan lọ làfọ́ ìfún màárì títí tíra fáwa Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala. afa kí n títíra yìí sọ ńlẹ́lẹ́yò afa yi mo tíra fáwọn èèyàn pé tíra tó ní ká mọ̀ sí wà sí mo káwọ́ lori mo ná kọ́ṣe àwọn lè kọ́ṣe aláwọ̀kọ́ tí ń bá wọn ṣe dìbẹ́tì aláwọ̀kọ́ tí ń bá wọn fà ṣe lórí ọ̀rọ̀ tíra yẹn n títíra yìí mú kọ́ yìí tíra yìí fún wa pa àlè ṣe wà sí náà wẹ̀ kódà nínú àwọn àjẹsùn kùrùbà nínú àwọn tóbi jù a lè fi n máa ṣe àwọn yẹn ti gbà wọn fotokọ́pì wọn fotokọ́pì káàkiri wọn fotokọ́pì yẹ káàkiri wọn lọ́nà kó sànù wa. dá iná àwọn afa àtàfà tó pè ń kèfèrí ní wọn ní Ibn Qudama al-Maqdisi nínú wọn náà Imam Shawkani nínú wọn náà Imam Shawkani àfa kó wọn kèfèrí kò ní báyìí nìfẹ̀ nínú àwọn afa àtàfà tó pè ń kèfèrí dáadáa táwọn tá a tiẹ̀ tó ló bà pẹ̀lú wọn òní sheikh bakr abu zayd sheikh bakr abu zayd tẹ́ kọtíra asubha wọ́n náà wọ́n tó kọtíra lórí àwọn ẹgbẹ́ gẹ ẹ́ tíra afa yìí afa yàrá gbà fi kéferì ni nínú àwọn tá a fa yàrá gbà ń kéferì bàbá wa tó ń sẹ̀kú abubakar jabir jazairi rahmanallahu ta'ala àbá yàrá kúrò sí kí n kpósù kan gbogbo wa náà láti gbọ́ nípa ikú bàbá kọ́lọ́ bá rí kẹ́kọ̀ọ́ bá fọ́rọ́ kẹ́wọ̀n àfáàjà bàtà ní kéèké ní wọn kí ló dé torí kí wọn dá fa àwọn jù fẹjà àwọn jamaat tẹbí wọn tí bàbá ṣe àgbákò sínú yẹn àwọn bá dí kéèké rí inna lillahi wa inna ilayhi raji'un. nínú àwọn dáhùn àtúntò kéèké rí sheikh abdullahi jibril ẹ̀sìnmọ̀ sheikh abdullahi jibril àgbàfà sunna ni wọn kọ́ lọ́n kọ́ bá àfọ̀rún kẹwọn àwọn náà ti kú àfáàjà bàtà sí wọn kéèké rí àfáàjà bàtà sí wọn kéèké rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ gidi gan ní àwọn afa sunna fẹ́ pé afa àgàbàtà pé wọ́n kẹfẹ́ rí kódà àwọn bẹ́ẹ̀ làwọn afa àtọ́jọ́ sí pé lóòótọ́ àárín àwọn afa sunna tó ní ìlànà ẹni yéé ṣe lànà sàlàfíà ẹni yéé ṣe sàlàfí ẹni yéé ṣe ní sunna táwọn àgàbàtà bá ti rírun wọn ẹni ẹ ti di káfíìrì nìyẹn lọ́dọ̀ tiẹ̀ ní nǹkan táwọn afa sunna gbà lérò rárá tó ọ̀dẹ̀ kí n pèpè sí tó ọ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ nínú wọn àwọn àkàndẹ́ńsìn àbúrò Ishaq al-Huwaini kèfèrí mi lọ́dọ̀ jàbàtà naam afa ali alhalabi kèfèrí mi lọ́dọ̀ jàbàtà nígbà tí a nfa kèfèrí yẹ káàkiri ní kasa nfa káàkiri àti kọ́nà wàlẹ̀ gbàgbọ́dọ̀ kó sànù wa naam nínú àwọn antakùnrin gbìyànjú àti gbéyàwó òun náà ni tẹ̀síwò náà sí bùmùjọ́gọ́dún ìkárí àlè ibẹ̀ kan tako jàbàtà lásán wallahi wọ̀yà ẹ̀tẹ́bìrì dálíkà mọ̀hàrọ́bàtà lìsàlà kílò kílò gbà yẹn kílò dọ̀rẹ̀ yóò ní à ń takò sálàfù nù tẹ́wájà ń takò sálàfù Abubakari ń takò Abubakari à nù nù nù kọ̀tà wà wíyẹ ọ̀n náà wọ́n kọ́ kọ̀tà pé wọ́n sáwárì sálàfù ń takò ń takò àfáàjà bàtà tó bá ti wá lè takò àfáàjà bàtà ó ti di kèfèrí. èrò nǹkan yìí ló fi Sheikh Abdulhamid al tó ń ó kà fọ́ọ̀rọ̀ sheikh abdulhamid alhajori torí pé sheikh yẹn ti gẹ́ni wọ́n sọ àwọn yàrá ara kó lu àbúrò ẹ̀ ọlọ́run kò sànù wa. tó inú tó burú jù láyé téèyàn lè ṣe lọ́dọ̀ jàbàtà ni kẹ́ ẹ̀ takùrú ó fẹ́ ti kẹ́ ẹ̀ takùrú láyé ìlú kìí ti promise ẹ̀ ńgbà tá a fẹ́ kú rẹ̀ oníwà fà jàbàtà a kí ló la ń lọ yìí ké ẹ gbà ọdún o ọlọ́run o màá rí pé ó ti jẹ́ ọ̀rọ̀ yẹn lórí mi ibi tí ọlọ́run ní ká pa aburú yẹn dé àfi ká tó sàlàyé débẹ̀ walhamdulilayi ọlọ́run bá lẹ́jà lẹ́tà àwọn èèyàn ràn mí lọ́wọ́ púpọ̀ lórí ìmọ̀ gbéni káàkiri débi pé gbogbo bí kódà ibi tí a ibi tí a dégẹ́gbà gàdàtàgà ọlọ́run ní kí àlàyé padà débẹ̀ lórí pé à ń káàkiri walhamdulilayi pé ìrànlọ́wọ́ gidi ló jẹ́ fún mi nítorí wípé mẹ́jẹ̀ mo táwọn bá fún gbẹ̀ngẹ́ òun ní kékeré illa alladhina tabu wa aslahu wa bayyanu فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن سورة البقرة إلا الذين تابوا وأصلحوا وبينوا وبينوا ó ti dọ̀rọ̀ yẹn lórí wa ká sàlàyé ntí abàjẹ́ kò yẹ báyìí nìkan so alhamdulilah pé ọlọ́run bá ń fún yẹn ní àlàyé tó yẹ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá kù tó bá sì wà ń bẹ́ ń sìn ìyẹn ti bọ́ ìwọ fìyàn kúrò ní ọrùn wa náà nínú àwọn kan tí a kò mẹ́nu bá tẹ̀síwò náà bilimusaro ta ti fi ntí ọba ti dìmọ̀kìràfíà tọ́ba yìí lè dìbò lásán báyìí ọjà de kónú islam odi kẹfẹ́rí. òun dìbò báyìí tó tẹ̀ka <laughs> àtàkpàkùrẹ́ yẹn inú jáà nàmà ló fi o ọtẹ̀ka ọtẹ̀ka kẹfẹ́rí gbé. nínú àwọn kan tó a fa fi ń pè é ní kẹfẹ́rí alṣukuru lọ́dọ̀ àfa kò ní kásẹ̀ ìdájọ́ pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ fún tọ́lọ̀ ọba àlejòlá ṣe tọ́tọ̀ kalẹ̀ lófin tó yẹ ká fi ìdájọ́ sẹ́wọ́n pé tí ò da ní tòótọ́ ní tí o da ní òfin àkẹ́kọ̀ọ́ kódà ní ti kọ̀ bá fi dìmọ̀kọ̀rọ̀tì yàtọ̀ sọ inú ìdá àgbáwọlé àwọn afáàsó ló fi gbáwọlé kò yẹ báyìí nìkú ṣùgbọ́n tí wọ́n ń pè yẹn ń ké fèrí pẹ̀lú ẹ̀ ibi tí yíṣu wà pẹ̀lú àfáàjà bàtà kódà mo mọ́jọ kí nìkan tẹ bá rí kí abájàbàtà fẹ́ pàdé pẹ̀lú àwọn afá súnà onísúnà níbi ababala kan ẹ má rò kó pàdé yóò níbi tóun ti tayọ wọn. bùlúwù ni kò lè má ṣe àtẹjù ni kò yẹ bá níbi so ẹ má rò pé ó pàdé pẹ̀lú wọn pátápátá so ó níbi tóun ti ṣe tóun ti ti fa nǹkan bí ìyọ̀ntì ẹ̀. lọ́dọ̀ àwọn alùsùn náà ti ọ̀jọ̀ máa àwọn àgbà yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá dájọ́ pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí òfin tọ́lọ̀ kátó lè pè ní káńsèrè agbọ́dọ̀ rí kọ́gbà yìí pé ìdájọ́ yẹn lọ́tọ́ ká máa lò ó sì gbà pé ìdájọ́ yẹn ó ṣe déédé pẹ̀lú ìdájọ́ tọ́lọ́wọ́n ba àbó lágbára ìdájọ́ tọ́lọ́wọ́n ba lọ àbó òun ló ti wà áńsà òun lọ bá sìkò yìí mọ́ tọ́ba ní irú àwọn àdìsọ́tẹ̀ yẹn pẹ̀lú ìdájọ́ yẹn yóò di káńsèrè ṣùgbọ́n ó kàn dájọ́ pẹ̀lú ẹ̀ lásán kò lè di káńsèrè òun ní àfáwà ibn Abbas àti pọ̀wúz àti pọ̀wúz ń sọ nínú ayé ayé amẹ́lẹ́mí yahkum bima anzala Allah fa ulaika humul ibn abbas ní lẹ́sà bíi kúfúrin lẹ́bi tadhhabuna ilayhi innama huwa kúfúrún dúnà kúfúrin kèé ṣe irú kúfúrún bẹ́ẹ̀ ń gbọ́ yé yẹn kèé ṣe irú ìṣekèsè rí bẹ́ẹ̀ ń gbọ́ yé yẹn tí kèé bá ṣe ìṣekèsè rí tí ò tó ìṣekèsè rí tó gbìyànjú àdé kó ní islam. islam at-takfir bil malaik ẹni tó bá fi síbi jẹun di kèsè rí nínú àwọn kàtà àmàjàmàtà fún pé yẹn kèsè rí ni at-takfir bit ta'mil 'inda ad-du'a. kéèyàn ṣe àmì nígbà tí a bá ń ṣàdúrà lọ́wọ́ sẹ̀mọ̀ ẹ̀kọ́ di kèbìrì lọ́dọ̀ wa nígbà táwọn bàtà àti tẹ́lẹ̀ àwọn tó wà níbẹ̀ títí bìtì àti bẹ́ẹ̀ bá ṣàdúrà bẹ́ẹ̀ bá ìsàmì ọ̀daràn mo sọ pé bóun ti fẹ́ àti kọ́tẹ̀ ìdíjà bàtà kó sì máa gba tiẹ̀ ní gbogbo ọ̀nà nìkan ni ó fi là bẹ́ẹ̀ èyí sàmì òun náà máa ń ṣàdúrà lọ́dọ̀ jàbàtà o ẹ̀ kàn níbi ìṣàlọ́ ọ̀nà máa ń sọ mo sọ fún ìyàwó tèmi jọkẹ́ mo ní dákú bá ń béèrè lọ́wọ́ ìyàwó jàbàtà èmi fẹ́ mẹ́rin ìṣàlọ́ tọ́ba ń tàdúrà ìṣàlọ́ ọmọ fẹ́ màrí ẹ̀. sábẹ́ni sọ fún ọ̀sán sọ pé látàkùn látàkùn má sọ ike ọlọ́run forí jìnnì tọ́ba wù ọ́ túmọ̀ náà nìyẹn ni wọ́n ṣe ọlọ́run téèyàn bá ti léèyàn fẹ́ tẹ̀lé ìlànà àwọn ẹni ṣáájú sò kéèyàn máa ṣe ìlànà burúkú ni ó máa tẹ̀lé wọn kó sànù wa. àtẹ̀síwò bí wọ́n fi ìyàdé ni ẹ̀yìn dàdùn bẹ́ẹ̀ yẹn bá yẹ káwọ́ téèyàn bá yẹ tẹ́wọ́ nígbà tí bá ń ṣàdúrà lọ́dọ̀ ọjà káfíìrì bẹ́ẹ̀ yẹn bá yẹ tí bá ń pé ọ̀nà bí àdúrà yóò ṣe

àwọn lágbègbè wa nìyẹn àwọn slogan wa nìyẹn ọlọ́run kò sànù wa. a ti torí pé èèyàn ń sèkú ma ó pé ìyàwó ajẹun ní kíkú ma ní ìtọ́tọ́ a ti yọ̀ ọ̀jáde kó lu Islam kò èdè kè kò sì kèfé kéde mùsùlùmá nìyẹn gbogbo ìdájọ́ tá à ń lò fáwọn kèfé láti lòdì lórí. ẹlẹ́kẹ̀ẹ́ inú àwọn inú àwọn intanetufẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àtẹ̀fíẹ́ bèbí nìkan ṣe mọ́ ìlànà sẹ́rí ìsìláwù tí mo sọ yẹn an-nikahul mu'lan àwa la gbélé hún kò sí ti ń jẹ́ báwọn àwa la hún fúnra ẹ̀ máa ń kálámà ń pè ní àwọn ń pè ní public nikah public nikah yẹn ni ẹni tí mo pè ní an-nikahul mu'lan èmi ọ̀ma nìka àwùjọ jẹ́ secret nìka láyé ṣùgbọ́n à ń ṣe public nìka fa ó ti di kejì orí pé ṣe public ẹ̀ máa ń pàtàkì ní public nìka káàkiri gbogbo àwọn èèyàn báyìí níbi nìka káwa jẹun káwa ṣe wá àfin bẹ́ẹ̀ ó ti fọ́bí kankan nìyẹn wọ́n ti di kẹfìrí. gbogbo tí mo sọ èsì kan máa dàgbà fẹ́ẹ́ yàwó ìbáyìí nàám ọjọ́ bẹ́ẹ̀ àbí ọlọ́run kan sàánú wa àwọn ènìkan ní bóyá nítorí pé bóyá yíyà tí wọ́n fi jẹ àfáà níwọ̀n wà ní Egypt sẹ́ńpá àfáà sẹ́wọ̀n ní Egypt àkídà yìí náà lọ́fà àtúrà yìí káàkiri jẹ ẹran tí mùsùlùmí bá pa ẹran ẹgbẹ́ tó nígbà tá a ti gbogbo mùsùlùmí ìlú kẹfì láti gbogbo àwùjọ ní kẹfì rí ẹran tó bá bá pa ní àwọn ìpàtà làwọn láti pẹ̀rẹ̀ lọ́dọ̀ wà nílọrin wọ́n pẹ̀rẹ̀ bomi náà bẹ̀sì pàtà ló gbajúmọ̀ dáadáa irú àwọn ẹran yàwó kí ń jẹ àwọn wà á rẹ ewúrẹ́ ra ewúrẹ́ fúnra wa àdìká jalala <laughs> ni àwọn ẹranko tá à ń jẹ tí wọ́n bá jẹ ẹ̀gbin ìdájọ́ wọn pé a gbọ́dọ̀ jẹ àwọn ẹran yẹn a ti gbọ́dọ̀ mú wàrà wọn tòun torí àní jẹ adìẹ náà pípa àwọn adìẹ ń jẹ gíńlà tó àwọn adìẹ tó ẹranko bá jẹ ní a ni mọ̀ tẹ́lá wọn sàárà kọ́ lọ́wọ́ bá ara sí wa mo ti gbàgbé mo rò pé lọ́wọ́ bá ara sí wa àwọn ọ̀rọ̀ tí ń rùn náà a máa wá jẹ àwọn nǹkan tí mo sọ yìí ìgbà tó yá a àwọn kèsìrí àwọn kírísítẹ̀nì àwọn ọmọ ẹ̀rọ wọn káàkiri kódà mo ti torí ẹ̀ mo padà ní ẹnìkan tí mo máa ń lọ ara ẹ̀ ní sọ́ọ̀mù tó tóbi jù wọn pè ní ẹ̀ mọ́jọ́ ti fìrẹ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́ níjọ́ tó ti fẹnu fóró tó fún mi àfa àwọn mùsùlùmí ẹgbẹ́ iná ní bàbá pa àbúlé ẹ̀ àwọn mùsùlùmí máa ń pa àìmúlò fẹ́yìn lẹ́ pa ni ìráyè ìrìn tó dọ̀dọ̀ yín máa láyé torí mùsùlùmí ń gara wọn fẹ́ gbọ́ kẹ́rẹ́ kẹfìrí la lè jẹ. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم so èmi ò fáwọn èyí lẹ ń pa ni nígbà tó wá ní mùsùlùmí ọ̀pá ọ̀ ẹran mùsùlùmí gara sáfún dàbí débi ẹ̀ẹ́dọ́ ẹ̀kọ́ wa ayé nù ní ìbájú ara máa torí pé gbogbo àwọn tí ń pẹran lọ́dọ̀ wa kèfèrí ni wọ́n. àwọn náà lábẹ́ sọ́kẹ́ ọ́fíìsì ìsán àlàádáàlà pé ìpìlẹ̀ mẹ́ẹ̀dé nìyẹn ni pé kágbà yìí pé onídéédé ni táàfìrí tó kó sí nǹkan ṣùgbọ́n kọ́ ìdá yẹn a máa ń wí lẹ́nu náà kéèlò yọ̀rọ̀ ni àwọn ọ̀gbà pẹ́ nìkan ń bẹ tó jẹ́ mùsùlùmí lẹ́yà fẹ́ tó bá wà nù wa. kò ní báyìí nítorí àtúnjẹ ẹ̀rẹ́ tá àmẹ́ni tó pa àti ní islam rẹ fún wọn ni ẹ wọn máa ń jẹ oúnjẹ wọn máa ń jẹ pààrọ̀ ní pàtà èmi ọmọ ẹni kẹta kápàrọ̀ máa ń jù rí láyé kò yẹ báyìí nìkan àti wá ní ẹni tí máa ń ẹnìkan bọ́dà kan bẹ̀rẹ̀ wọ́n pè ní alápàtà ni òun máa ń pẹran ní pàtà òun náà sọ fún wa pé òun fi èyí dú ẹran kan torí wọn náà wọ́n ti máa ń pẹran tí kéde gbogbo ẹ̀rọ ìpẹran àmọ́ tó fọ́ bẹ́ẹ̀ jẹ́ kí àwa jẹ ẹran lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò wá lọ dí <laughs> yóò wá ẹran wá fún wa ní sẹ́kọ̀ọ́ jọ ẹ̀sìn ẹni tó ti ya wèrè báyìí. ọlọ́run wa ni kò sànù wa nítorí ẹ̀yìn gbà mí èmi náà máa ń wò pé ọlọ́run dákun mo mọ̀ tí wọ́n gbọ̀ tó máa yẹn náà báwo ká abẹ́rẹ́ tó wọn bá bá o lọ́gbọ́ o ìròdọ́gbọ́gbọ́ láyé ọ̀nà tó ló jẹ́ pé ìmọ̀nà kéde pẹ̀lú ọpọlọ wa kéde pẹ̀lú bẹ́ẹ̀ yẹn bá ti gbọ́n tó àìmọye ẹni tó gbọ́n jù wá lọ kí wọ́n tó wà nù kẹfẹ́ yìí lónìí kéde ta ìgbọ́n tó àti kéèyàn máa dúpẹ́ fọlọ́ọ̀bà lórí hìdáyà kéde bá nìkan àbájábàdá láìsọ̀rọ̀ kó làákàyà sínú sáàgó gan. dam à ń pè yẹn ní an-nikahul mu'lan public nikah. at-takfir bi iqa'i al-muhadarati fi walimati an-nikah tẹ́ ẹ bá ti ṣe muhadara mo ti kó yẹn papọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ti di kẹsẹ̀ rí. at-takfir bil-inhina 'inda tahiyya tẹ́ ẹ bá fi lè tẹ̀kíyà ó ti ṣẹbọ ó ti di káfíọ̀rì ó kà ṣùgbọ́n ibi tí bàtà ti pàṣẹjù ni pé òun pèèyàn ní kèsìrí lórí ẹ̀ kò yẹ báyìí nìyí so mo rò fún àwọn aṣọ àti tàríkà wọn yẹjú náà nìyẹn tọ́lọ́ bá ní káàsì tó bọ̀ wá débẹ̀ olùdókòwò yìí pé ṣe rí aburú jàbàtà ibi tí ọlọ́run ti kádàrà pé kí a máa ṣe mọ̀ṣágbọ́rọ̀ lọ ni a padà fi odidi ọjọ́ méjì adẹ́díkétọ̀ ọjọ́ méjì lẹ́fọ́ àkéda jàbàtà alhamdulilayi ọlọ́run ẹni kó sàǹfààní gan kí lè ta ṣe lórí ẹ̀ ṣé kò tó wà rán twenty kẹsẹ̀ lórí ọ̀rọ̀ jàbàtà kò yẹ wà lẹ́tọ̀ so tó dẹ̀ wà available káàkiri kódà wà lórí YouTube <clears throat> torí subahatu <clears throat> jàbàtà ní agbára tó bá gbẹ̀yìn àjòkó tó bá wà lẹ́jọ́ bá ní eh, dòtúrò máa ń sọ síbi kan mo ní wàlláhì ṣe rí téèyàn bá lóun kí ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ wá bẹ́ẹ̀ lọ bá jàbàtà ti ṣe fọ́ọ̀ṣ ọkàn fẹ́ ṣèmọ̀ torí pé yóò lálàá sí rẹ pẹ̀lú gbogbo màtí ń bẹ lára rẹ̀ torí ìrújú lòun bẹ́ẹ̀ fi ṣe nìkan ṣẹ̀kẹ́ ṣe mà so èyàn oníbi kéèyàn kéwé pẹtẹ kó tó ná kọ́sọ̀ jàbàtà kan mọ àwọn òṣùlù wa nìkan torí kìí ṣe pé kéwé pẹtẹ kan ní ẹ ẹ yóò gbọ́ yé so ìfi làákàyè kákà máa da làákàyè ká máa fi làákàyè ìrújú ni tó bá ti gbéyàn jọ pẹ̀lú ìrújú yẹn pẹ̀lú ògbọ́n ọlọ́run bẹ́ẹ̀ ọ̀bá gbà èyí ó ti fún omi ẹlẹ́ni tó rò pé àfa òdodo náà lẹ́ ń sọ náà olórí lẹ́ ń sọ ọlọ́dún òwò kọ́ àwa náà padà máa jọ yín mo ti láwọn tó wá bẹ́ẹ̀ rí ni o àìmọye àwọn táwọn ti bá ṣe nìkan ṣe àṣìká gbà kó wa wa ọlọ́ba kó sànù wa kódà láì pẹ́rẹ́ nìkan sọ fún mi wípé ó ní àwọn kan bẹ́ẹ̀ nù ẹni ẹlẹ́jẹ̀ fún mi ni alhamdulilayi tó àwọn yẹn àwọn yẹn tú pàtó fún bẹ́ẹ̀ sìn já àwọn yẹn tú pàtó já ẹni wọn sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń bẹ́ẹ̀ nù jàbàtà ìfẹ́ ẹ̀mí ló ń gbé wọn débẹ̀ ẹlòmíì ò ti háyè kó mẹ́ẹ̀má dé mi ṣùgbọ́n náà fẹ́mi ti yọ tèmi kúrò lọ́rùn fúnrẹ́ mi sàlàyé tèmi ṣé bá ní ti bàtà jáde ọlọ́run ní ká dákẹ́ ṣé bá ní ti sọ àbí kọ́lọ́ bá ní ká kó sànà wa. naam takfiru jami al-firaq gbogbo ẹgbẹ́ mùsùlùmí ká pè ní kéferì gbogbo ẹgbẹ́ ní káfìrí lọ́dọ̀ jàbàtà àwa náà gbà pé gbé òda a ti gbà wípé ìlànà dídá ni ṣùgbọ́n àwọn òkú wọn ní káfíìrì àyàfi àwọn tá a bá rí kófòrò bá wà lọ́dọ̀ wọn indakum minallahi fihi burhan tí a ní ẹ̀rí tó clear lórí ẹ̀ látọ̀dọ̀ lọ́ọ̀ba kò yẹ bá níbi ṣùgbọ́n mujarrad pé yẹn ń ṣẹgbẹ́ yóò túmọ̀ sí pé ó di kèfèrí ṣùgbọ́n lọ́dọ̀ jàbátá rèé gbogbo ẹgbẹ́ wáyátá kéde dalil òun náà ni hadithul hadithu ti anabi sallallahu alaihi wasallam sọ fún wa bí mùsùlùmí ti fún yẹlẹyẹlẹ hadithu yìí hadithu gbajúmọ̀ rẹ̀ láti wá mọ̀ náà wà nínú sọ́nà kìrìmẹ́bì anabi sallallahu alaihi wasallam sọ pé iftaraqatil yahud àwọn yahudi tí àwọn yẹn àwọn jíù wọ́n pé sórí isnatani wa sab'ina firqa eh, eh, iftaraqatil yahud ala ihda wa sab'ina firqa wọ́n pé sọ́nà seventy one wàtàrọ̀kọ́tì nasọ̀rọ̀ àlàkùnàtẹ́yìn wa sàbẹ̀yìn àfẹ́kọ̀ àwọn kírísítẹ́nì wa pẹ̀tọ́ náà seventy two وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة أو الأمة ميو حقصنا سبتتري كلها في النار أري جبتانية كلها في النار كل نيو كل نبوي أبا أبا أبا منتيو يو كلها تيو كل من سياق العموم nínú àwọn gbólóhùn tó yẹ pé tábà lónìí lárúbáwá gbogbo nǹkan ló kó sínú so kúlù ha fi náà gbogbo wọn wọ̀ wọ̀nà kọ́ńtà àjàbátọ́ sí ni pé al-aslu fi náà al-khuludu fi ha ìpìlẹ̀ tó bá lè yọ̀ wọ̀nà ni pé ó ṣe gbére àyàfi tá a bá àìsàn bá wọn wá dẹ̀ lílu wo ni jáde fóònù náà inna lillahi wa inna ilayhi raji'un so kúlù ha fi náà gbogbo wọn yẹn wọ̀ wọ̀nà ó ti gbére sínú náà so kèfèrí gbogbo wọn ọlọ́run ní kó lára ọ̀rọ̀ yìí ò gbogbo àwọn kele yìí làwọn ṣubuhati yẹn ẹni tó wà mọ̀ múlẹ̀ ẹ̀kọ́ kan. alákọ̀ọ́kọ́ kúndùn bíi dáhìtì kófòrò kele àwọn ṣubuhati àfáàjàbàtà nítorí pé nínú àwọn ìsúlùbù tó dáa jùlọ tí a bá fẹ́ sàlàyé ẹ̀sìn tí a bá fẹ́ sàlàyé àwọn kan láì fún yẹn ni pé ẹ kọ́kọ́ kó àwọn ṣubuhati wa ẹ kó àwọn òrùjú wa ẹ wá sàlàyé ẹ ẹ̀ṣẹ̀ wá gbóhùn dáa sẹ́mi àwọn èèyàn torí pé ẹ kọ́kọ́ kó ohun tí ò dáa kúrò lẹ́ẹ̀tọ́ gbóhùn dáa kódà nínú ètò ayé wa gan bí ọba dáko ó tàbí ọkọ̀ roko ni kó tó máa gbé nǹkan a ní máa gbé nǹkan sínú oko oko ni oníjẹ́ kí nǹkan ẹwú oníjẹ́ kí nǹkan ẹ̀dá tàbí kí akọ́kọ́ kó ìrújú kúrò kí ọtí wáyé sọ̀rọ̀ agbọ̀n tó dáa kí nǹkan tó dáa lè láǹfààní àti ìdòkú sínú ẹ̀mí. àfàjàbàtà wọ́n ní ẹ̀rí àwọn lórí ọ̀rọ̀ kó lóbi dáa kì í kófò gbogbo bíi wọ́n ní ẹ̀rí lórí ẹ̀ wọ́n ní pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadithu al-Irbad ibn Sariya radiyallahu anhu hadithu alimami Tirmidhi wọ́n gbé jáde nínú sunan wa bẹ́ẹ̀ ni alimami Nasa'i alimami Nasa'i wá ní ziyada kan fún ma padà sàlàyé ẹ̀ inshallah ta'ala kí ni anabi sallallahu alayhi wa sallam sọ anabi ni al-Irbad ibn Sariya ó ní wa'adana rasulullahi sallallahu alayhi wa sallam maw'izatan baligha anabi sallallahu alayhi wa sallam ti wáàsí fún wa lọ́jọ́ kan ní wáàsí tó gbogbo wajilat minha al-qulub ẹni wá bẹ̀rẹ̀ sí máa gbọ̀n látara wáàsí wa zarafat minha al-'uyun omi ojú wa bẹ̀rẹ̀ sí máa dàmíjé à ń sunkún. qulna ka'annaha maw'izatu muwaddi' àwa ní ànábì wáàsí ìjọ wáàsí ẹ ti ń dágbére pé òní síra rẹ wa náà torí wáàsí ti lágbára jù fàáwó sílà tó bá wá rí bẹ́ẹ̀ tó bá yẹ pé a get right eré ànábì ṣe wà síyàn fún wa sàtọ́tẹ́lẹ̀ fún wa bí ó fẹ́ kí ọba tó fún àtọ́ bá kú tán ńlá mọ̀ tẹ̀lé ànábì ní usikum bi taqwallahi was-sam'i wat-ta'ah mò ń sàtọ́tẹ́lẹ̀ fún kẹjẹ́ ní tó pààyàn lọ́wọ́ ẹ̀dẹ̀ máa gbọ́rọ̀ sí àwọn olórí nílẹ̀ náà tẹ̀lé níta máa sọ. wà ń ta àmàrà àlékún máa dùn kódà tó bá jẹ́ pé ẹrú ni wọ́n fi ṣe olórí lórí nínú ìwáyà mi kódà kó jẹ́ pé Abdul Habashiyun ẹrú tó wá láti Ethiopia wọ́n ti ṣòro ilé lórí. ọmọ yẹn tó wá látàrí tó fi àdélẹ̀ lárúbá lásìkò òun ó kó lẹ́rú ni. ó yẹ pé ẹrú ni ẹ gbọ́dọ̀ sílẹ̀ ẹ̀rọ ìtẹ̀láfẹ́ rẹ̀ fẹ́yìn lọ́wọ́ mẹ́yà ìṣẹ́yìn kò bá ẹ̀dí arábìnrin tó bẹ́ẹ̀ ni tó bá tẹ̀ mí gbogbo lẹ́yìn mi tí n bá kú tán fásayárọ̀ tìlàfàn kẹfìrọ̀ yóò rí ìyapa tó pọ̀ nínú ẹ̀sìn ẹjẹ́ bá ṣe omi sìn. fàálẹ́kùn bìtì nàti arábìnrin tí àsìkò yìí wá dé súnlẹ̀ ní anábì dọ́wọ́ yín òun ni ẹ máa wákàtí wàsó kúlẹ̀fà àrọ́ṣùdì àti súnlẹ̀ àwọn kúlẹ̀fà wò ni àwọn àrólé mi tọ́jẹ́ mi mọ̀nà tàmásàkúrì ha anabi ni ẹgbà mú wàhálù àléhà bí nàwájib anabi ni eyín kọ̀rọ̀ kẹ́yìn annawajib olè yìí tí yẹn máa fi ń gbà nǹkan mọ́ tí yẹn bá fẹ́ di ẹran yẹn èyí tẹ́ fi dì mú àwọn yẹn máa ń ti nàwájib tu wọ́n ní eyín ọ̀gá eyín kéde eyín ọ̀gá àyàbù lè eyín ọ̀gá annawajib eyín kọ̀rọ̀ kẹ́ni anabi ni ẹ̀dí gbà mú kẹ́yẹ tẹ́tẹ́ yẹn bá fatún lẹ̀ yẹn gà kò wa ẹ wá sọ́ra ìyáàkùn kẹ́lẹ́mẹ́tì tàhzír bó fi ń sọ yẹn lára ẹ sọ́ra fún àwọn àdáda ilẹ̀ lọ́sìn dídá àdá o fìlàkìtà ò dídá àdá àrẹ́bí ń kí wàhálà ń kí wàhálà nílò ká sọ́ra fún dídá gbogbo eléyìí náà bùkẹ́ sè àfi ń gbẹ́sẹ̀ lárugẹ ni gbogbo ìlànà táwọn ẹbí ń ṣe wọn ọba tí ò ní tí ò ní bàtà pẹ̀lú àwọn ẹni àná ẹ̀dàpọ̀ yá jẹ̀mọ́ الأمور فإن كل محدثة بدعة náà dẹ̀bílù àfàjàbàtà ni màhálù ṣáhì àyè ibi tí ẹ̀rí wà gan rè lọ́dọ̀ àfàjàbàtà àwọn òkè ní màhálù ṣubha àyè orí gígan rè. fa inna kulla bid'atin dalala anábì ní gbogbo bídà yẹn yá mọ́ ni. ẹ wọ́n lábùdù káwá ń báyìí kullu bid'atin dalala. ìtumọ̀ ní pé gbogbo bídà yẹn yẹn lánàá. naam eléyìí ni riwaya al-Imam Tirmidhi wàzádà nasa'i wa kullu dalalatin fin nar alimami nasa'i àwọn gbé ziyada wa nínú ẹgbà wa ti wọn pé gbogbo àánú náà sì ni inú náà nàní gbé yàn lọ. àwọn apákan olùmọ̀ gba ziyada rẹ wọlé àwọn apákan ọba wọlé ṣùgbọ́n kò fa kankan nítorí pé àtàwọn tó gba wọlé àtàwọn tó gba wọlé wọn àgbà tó bí díà kan bẹ tí wọn gbé wọn àjẹnà tẹ́lẹ̀ àyíká kan bẹ tí wọn gbé wọn àjẹnà láyéláyé ànábi ó fa ànàwòrán nǹkan ànábi ní gbogbo bí díà ni ànà kan bẹ tí ànà máa ń gbé wọn àjẹnà àbí ni máa ń gbé gbogbo ara wọn pé ní gbìyànjú náà àyà àyè a lò lẹ́rìí ni pé kó lo bídà ẹtí bọ̀nà àlà afáàní ànábi ló dáàbò kó lò kéèyàn bá lè lo kó lò ní gbogbo bídíà ló túmọ̀ sí yẹn ni pé a rí bídíà kankan yọ kó ń bẹ ni àgbọ̀láàlà tó wà ń bẹ yẹn ìtumọ̀ yẹn ni àánú anabi ò sọ wípé kúlù bídà àti nkúfọ anabi ò ní gbogbo bídà ní kúfúrú anabi ní àánú ní gbogbo bídà náà ibi ká anabi dúró sí yẹn làwọn náà gbọ́dọ̀ dúró sí káwọn náà gbà wípé gbogbo bídà lánàá eléyìí ló fi jẹ́ pé jẹ̀líìlù yẹn nǹkan àwọn afá àmọ́ ń lò ó fún láì sí apá òun ni ẹni tó bá sọ pé bídíà ṣe hasan ẹ̀ bẹ̀ bídíà kan bẹ̀ tọ́ da á ní anabi sallallahu alaihi wasallam ròyìn pé gbogbo ẹ̀ lánà anabi sì máa ń tí ń wí mẹ́ẹ̀dà tánàbí ti lò yìí irinṣẹ́ tánàbí lò yìí inú irinṣẹ́ pé gbogbo nǹkan ni máa ń kójọ ní sínú ẹ̀mí tó yẹ pé kò sí nǹkan tí ó lè yọ jáde kó ní àwọn àfi tá a bá rí ẹ̀rí ní ìtòyọ́ pé àyàfi tàbí ìtìpná àyàfi alẹ́bí òsì yọ kẹ́kẹ́lẹ̀ ajẹ́pẹ́ gbogbo bíbí àti tí wọ́n a àbá alẹ́rìí tó ń lò lórí yẹn ni pé àjúdà rẹ tẹ̀sírí òde tẹ̀lẹ́tẹ̀ ní tẹ̀sírí rẹ òun náà ní ká ṣe òfin sínú ẹ̀sìn tí ọlọ́run bá lè kẹ́rà òṣè àjúdà rẹ ìsìlọ́kùnrin lọ́wọ́ ni wàhálà rọ́ṣíwò ìbẹ́ lépa bá ọlọ́run bá lórí nkẹ́kẹ́ tí ọlọ́run bá lè kẹ́rà òun mú wá nínú ẹ̀sìn tánàbí òun mú wá káwá ní abẹ́fin lépa bọ́lọ̀ pé ọlọ́run kíní yóò kú láti fi kó sínú ọ̀sẹ̀ pé eléyìí náà wà lára ìsìlọ́ọ̀kù aláàlọ́ wà áyà rọ́sùn nígbà tí bídà bá ti jẹ́ nǹkan méjì sanwó àjẹ́ pé bídà àárín ṣírkì ni ẹ̀bọ̀ ni torí pé àtẹ̀sírí rẹ̀ ṣírkì ni torí pé ọlọ́ọ̀ba nìkan ló ní hapò ló ní ẹ̀tọ́ kásòfin òkèkèrè tóun náà bá ti wá lé ń ṣòfin lẹ́yìn ọlọ́ọ̀ba ó ti ṣe ara rẹ̀ pé orogún fún ọlọ́ọ̀ba nìyẹn àjẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ti di ó ti bẹ̀lẹ̀ bọ́ nìyẹn bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá sọ yí pé ọlọ́run bá àlekẹ́ọ́lá kò fi nǹkan kan kù jọ ẹ kó ti sínú ẹ̀sìn tí ò fi sí ìgbọ́n bá wa ọ̀rọ̀ bá ọlọ́run bá fi sí ìlú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kéde ó ti dáadáa parọ́ ọmọ ọlọ́run bá nìyẹn sórí ẹni bẹ́ẹ̀ sì fi kú fúrò nìyẹn so ajẹ́síké dídá ṣírìkì mi látara tẹ̀sírẹ́ ẹ̀ látara ìsìdrọ́k síra ń bù so ajẹ́gbẹ́ kúlù bídá ti ń dọ̀láàlá yóò máa jẹ kúlù bídá ti kò ẹ wo arithmetic tí ò dáa ẹ̀yẹ́ òtún ìrí arithmetic mathematics burúkú kan mẹ́rin ẹ̀ tí ọ̀nà sáà ọpọlọ ni gbogbo tí olówó àyè ọpọlọ ní oyún ẹni kò sí kàtí jẹba yẹn kí wọ́n lẹ̀ rí lórí pé bídà àtàṣírí òní kí lẹ̀ rí lórí pé bídà ìṣèdọ́kùnrin lọ́wọ́ ni yọ̀wá ní ayàtọ̀ àná ṣọ́ọ̀tù ṣòro ńkọ́ ọlọ́ni amláhùn ṣọ́rọ̀ ṣáà sábà ìlà òmìnira díínì bàálà mi àgbà lè dìlà. ǹjẹ́ wọ́n ní àwọn ṣòrọ̀ṣà àwọn akẹgbẹ́ pẹ̀lú ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n jẹ́ òrùn gbogbo náà ọba sára ìrìlẹ̀ ọ̀hún mìíràn díì tí wọ́n ń ṣe lófin fún wọn nínú ẹ̀sìn máa làm yá dàn bíbí ńlá ní àwọn òfin kọ́lọ̀ ọba àníkẹ́lọ̀ yọnu fi. sọ̀jẹ́ pé àwọn tí bá ń ṣe tẹ̀síré ṣòràká àlọ́lọ́ ọba àníkẹ́lọ́ pé wọ́n kọ́lọ́ ọba ọlọ́run kò wọ́n ní orogún kọ́lọ́ ọba lọ́lọ́ tó ń béèrè pé amdamu ṣòràká ní àwọn orogún wọn nínú ẹ̀sìn máa làm ìyẹn ni dalilu pé kẹsìrì ẹ̀ ń bídà tó pé bídà náà yìí sòfin sínú ẹ̀sìn ni sọ́yìn o tó sì lè jọ tó sọ́mọ̀ ẹ̀ ìsòfin sínú ẹ̀sìn ni náà ìsìdúrọ̀kù ni pé tẹ̀gbọ́n ọba àdéjọ́ sọ náà kò áyà áyà tí ó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú Al-Qur'an no áyà tí ọlọ́ọ̀bà àlejò àti parí gbogbo òfin tọ́lọ́ọ̀bà àlejò àti sọ̀kalẹ̀ fún alẹ́ sallallahu alaihi wasallam ọlọ́ọ̀ni al-yawma akmaltu lakum dinakum al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan ọlọ́ọ̀bà ni lọ́jọ́ òní mo ti pé ẹsẹ̀ fún yín akíláàtú lẹ́kùn dín lẹ́kùn ìgbẹ́ lọ́wọ́ bá ti parí ẹsẹ̀ fún yín wọ́n akíláàtú àlékún bẹ́ẹ̀ láti mo jẹ parí ìdára mi lórí lórí wọ́n rọ bí ìtú lẹ́kùn mo ní islam àdínà ìgbẹ́ lọ́wọ́ ti yọ ní islam fún yín lẹ́sìn. ajẹ́sí pé ẹsẹ̀ tó ti pé tí wọ́n wá tó sọ pé ẹsẹ̀ yẹn ò sì pé ọbẹ̀ mú kankan ní ètò kù wá nínú ẹ̀sìn ibi káwọn àbá àfúnlẹ̀ ti sọ pé dídá ìsìnyọ́ọ̀kù ní tòótọ́ tẹ̀sílẹ̀ ní tòótọ́ ìbẹ̀rẹ̀ ti wá lọ àwọn àbá fún yín tó bá ti wá lè lo àwọn àbá òjì fínìṣì nìyẹn pé wọ́n lọ wá kankan ṣe sọ́ọ̀lì tèmi sọ ní báyìí ṣé kàlẹ́lbá nínú sọ pé tẹ̀sílẹ̀ òní lọ́ka alhawi ọba ń bẹ̀ hmm? sheikh fawzan náà sọ pé tẹ̀sílẹ̀ òní dídá sheikh bambaz náà sọ pé tẹ̀sílẹ̀ òní dídá àwọn àbá àfúnlẹ̀ sọ pé ó tọ́ àwọn abájú yóò sọ fún pé ìsìdúrọ́pù ní tòótọ́ kò rí láyé nìkan ṣe ibi tí ó ti wá wọlé nìyẹn pé kí wọ́n lè dájọ́ tẹ̀sílẹ̀ rẹ̀ ṣé tẹ̀sílẹ̀ wá pé làákàyè ló tẹ̀sílẹ̀ wá pé kí wọ́n lè dájọ́ tẹ̀sílẹ̀ kí n dájọ́ ìsìdúrọ́ sòsẹ́ ni pé yóò sọ fún pé òun ti mẹ́rin wá fún yín báyìí lọ́lùkọ́ àn ah. òun jẹ́ ti mẹ́rin wá fún yín nínú hadith anabi sallallahu alayhi wa sallam òun jẹ́ ti mú àwọn àfa àtàlà bùtù ọgbọ̀n yín wá bẹ́ẹ̀ fún yín. ìfowópamọ́ jẹ́ pé dídájọ́ dídá àṣírí nìyẹn gbogbo ojú ló sọ yìí kò rí bẹ́ẹ̀ rárá kí làwọn àlàyé tó wà lórí ẹ̀ àwọn àlàyé tó wà ń bẹ̀ kí n tó lọ síbi àwọn ìrújú ní èdè tó máa mú wa òun ni wípé ṣe rí ọ̀rọ̀ kúlù bí dáa ti ń bọ̀ láàlà wà kúlù bọ̀ láàlà ti ń fi náà hadith yìí hadith tó kéré àdáadáa ni lọ́dọ̀ gbogbo ìgbìmọ̀ pátápátá lọ́dọ̀ gbogbo àwọn àfa àtúnlá hadith nítorí sàlàyé fún wa òun náà ni pé gbogbo bídà ayẹyẹ àná ni ẹ ẹ sì lè rí bídà àtàláyé tó dáa àwọn náà dẹ́gbà tó gbogbo bídà ayẹyẹ àná ni kò yẹ báyìí tẹ kò sí bídà àtàkùn dáa ṣùgbọ́n náà wọ́n dọ̀láàlà dọ̀láàlà gbólóhùn kẹ́ni tó jẹ́ sí pé nǹkan tó kó sínú pọ̀ ìdá ìpèlè dọ̀láàlà òní bídùn húdà bídùn àlùhúdà ìdàkejì mánà bẹ́ẹ̀ pèlè dọ̀láàlà gbogbo nǹkan àbá ti lè pè ní ìmọ̀nà láyé òun là máa ń ròyìn pẹ̀lú bọ̀láàlì là máa ń ròyìn pẹ̀lú bọ̀láàlì náà pẹ̀lú ráyè sìn máa bí ilé rẹ̀ wípé ǹjẹ́ ọtí mímu ìmọ̀nà ní àdìsínà nàám ṣé kúkúrú lọ́tí mímu zìnà ṣíṣe ìmọ̀nà ní àdìsínà rìbá jíjẹ ìmọ̀nà ní àdìsínà sinani gbogbo irú àwọn eléyìí náà ń pè ní bọ̀láàlì ìdàkejì húdàní ṣètò máa sọ ẹgbẹ́ kúndùn bídà kí n bọ̀láàlà gbogbo bídíà lánàá ajẹ́pẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ó ń bẹ nínú bídà eléyìí tó gbẹ̀yẹ̀ jáde fún Islam eléyìí tá ń pè ní albídà ẹ̀kùn mọ̀kàfíọ̀ bídíà tó sọ̀rọ̀ di kèfèrí nínú ìlera bídíà tó sọ̀rọ̀ di kèfèrí yẹn ìmọ̀lẹ̀ ní àdísínà nàám ìsìnà ni bídíà tó wá ń bẹ tí ọ̀rẹ́ jáde fún Islam ṣùgbọ́n fọ̀rẹ̀ di kòkì ilé ló ń pè ní alìdíjà àti olùmọ̀fàsíkọ̀ díjà tó sọ̀rọ̀ ní fásitì irú díjà tó sọ̀rọ̀ ní pòkì yẹn tí yóò fi di pòkì yẹn ìmọ̀nà ní àrísínà. ayẹ́pẹ́ tá a bá sọ pé àti díjà tó yẹ ìyá lóko ní Islam àti ní ìtẹ́ràn ìyá lóko ní Islam gbogbo ẹ̀gbọ́n láàlà lè kúlù bídà tí ń bọ̀ láàlà gbogbo bídà àlò ni sáà ti tako kùlíyà sáà ti tako kúlù yẹn torí pé gbogbo ọ̀nà méjèèjì tá a pé bídà sí yìí kò sí kankan nínú ẹ̀ tí èsà lò nínú ẹ̀ tá a sì lè fáànù ròyìn kò sí kankan bẹ́ẹ̀ a lè fáànù ròyìn. àwọn tó máa ń lo dẹ̀líìlì lé lórí tó máa ń lo ẹ̀rí lé lórí làwọn tó wọ́n fi dáadáa ń bẹ nínú bídà. ẹ má jẹ́ ká bá wọn wí pé mọ́lídù àmọ́lí bídà ní tòótọ́ ọ̀sùn mọ́ bídà tó ń hasan ẹ̀ bídà tó dáa ni fúnra àti ń gbé àti ń gbà nẹ́bí lárugẹ ìsọkúsọ ni ìsọkúsọ ni kò sí bídà kan tó dáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la àwọn bídà etí àwọn èèyàn ṣe bídà táwọn èèyàn ṣe láwùjọ wa náà màá mú ẹ̀rí wa lábẹ́rẹ́ ànábì sọlá sọlá lórí ìpín yìí o tí wọ́n máa jẹ́ ẹ̀rí lórí ọ̀rọ̀ tí mo sọ yẹn náà lẹ́yìn eléyìí rèé àyèmáyé ẹ̀ka ọlọ́wọ́ wa àlejòlá fi òòyìn bọ̀ náà lòòyìn nínú Al-Qur'an tí nǹkan yẹn tí kò dẹ̀ ń ṣe tó gbé yẹn jáde kó ní Islam náà kẹ́ bá lọ wọnú sọ́rọ́ ti Yusuf ọlọ́wọ́ àlejò aláǹtọ̀ kan àbẹ́bí Yusuf àti ìyàwó ọ̀gá rẹ̀ bí ntòsẹ̀lẹ̀ ntẹ̀lẹ̀ láàrin wọn tó di báwọn yẹn bẹ̀rẹ̀ sí máa gbé káàkiri nílùú látara àìlèkóra bí obìnrin mọ́ nítorí ìfẹ́ ànábì Yusuf tí ó kó dànù bá. àwọn yẹn wọ́n ń sọ káàkiri ìlú pé wàkọ́lá nísìwọ́tún fil Madina wàkọ́lá nísìwọ́tún fil Madina àwọn obìnrin ń sọ nínú ìlú pé imratul aziz òun ló bá ọmọ ọ̀dọ̀ òun ló bá ọmọ ọ̀dọ̀ rẹ̀ sọ̀rọ̀ yìí pé kọfẹ òun kó bá òun ṣe fasad kọńtà kọfà àṣùbà torí pé yìí fẹ́ lẹ́nu yusuf ti lálẹ́ lẹ́nu rẹ̀ ó ti kó dààmú bá iná lànà rọ́há tí ń bọ̀ láàrin mòbí yìí a rí obìnrin yìí nínú àná tó bojúmọ̀ tó bojúmọ̀ ṣé obìnrin yìí náà nínú kúkúrú lọ́wọ́ yẹn lórí ọ̀rọ̀ jìnnà iná lànà rọ́há tí ń bọ̀ láàrin mòbí bí wọ́n ti wọ́n sọ pé àbọ̀láàlà tòrọ́dìbò kúfù pé bọ̀láàlà máa ń ní ìmì kúfùrù nìkan èyí ò tí ì gbọ́yé èyí tí ì gbọ́yé kò dẹ̀ sábà tún lẹ̀ka tó gbọ́yé bẹ̀ láyé kò yẹ láyé nìkan bákan náà ọlọ́run bá nìkan láwọn sọfà nàbí sallallahu alaihi wasallam ọ̀wá jẹ́ dákẹ́ bọ́ọ̀lán fàhàdà sọlọ wọ́n wọ́n nàbí ní kèfèrí náà ha ṣàwàkẹ́lẹ̀ àwọn ọmọ àwọn ọmọ anabi àwọn ọmọ anabi yaakub wọ́n sọ fún bàbá wọn pé ìmẹ́ta fi bọ̀lá àlìkàl kọ̀dìm ìmẹ́ta fi bọ̀lá àlìkàl kọ̀dìm tí wọ́n sọ pé ìmẹ́ta fi kúfùrìkàl kọ̀dìm ọwọ́ àánú kúfùrù rẹ̀ àtijọ́ òun náà ò tí kò nu kúfùrù náà dòní. inna lillahi wa inna ilayhi raji'un tọ́ba sọ pé bọ̀lá kẹ́límà tó kun tó pọ̀ sí mi kódà bọ̀lá làwọn mélòó tí ò jẹ́ kankan ọlọ́run bá alẹ́jọ́ láwọn sẹ́nu lọ sọ̀rọ̀ tìlú bá kọ́rọ́ gbàtọ́ lọ́wọ́ sọ̀rọ̀ nípa aya ti dé yìí aya tó gbé jùlọ alukur'an yẹ bá a ti fa gbèsè bá a ti ní àwọn alówó ọlọ́run bá alẹ́jọ́ láwọn sọ yìí pé tá a bá fẹ́ ti ẹlẹ́rìí lórí àwọn nǹkan wọ̀nyí sọ ọlọ́run bá alẹ́jọ́ sọ yìí pé ká mú inú ibi tí mo fẹ́ lò ọlọ́run ní ká mú ọkùnrin kan àti obìnrin méjì tó wáyé pé obìnrin lára ẹni sẹlẹ́rìí lẹ́lẹ́kejì kọ́ wá dé ọkùnrin kan obìnrin méjì àwọn náà ti lé dé ọkùnrin méjì. àǹtàbílà ìdáhùnmá fàtúbẹ́tìrọ̀ ìdáhùnmá al-ukhra nítorí pé tí ìkan nínú wọn bá gbàgbé àtẹ̀bẹ́ńdà ìdààbòmà tí kan nínú wọn bá gbàgbé kí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ṣe kíni kóra mi ti fàtúndàkìrọ̀ ìdààbòmà al-ukhra bọ̀dá àdìlẹ̀ ọ̀nà ọ̀bà àdìkọ́lá yóò bẹ̀rẹ̀ náà báwo làwa ti wá mọ̀ pé dọ̀láàlù bídà kìí ṣe dọ̀láàlù ẹ̀yọ kan kò túmọ̀ sí pé ojú kan ni pé dàbàtà wà ní philosophy àgbẹ̀ náà lọ sọ́kọ́bọ̀rọ̀ tí mọ̀ sí mbẹ̀ yẹ ẹyọ kẹfọ́ ẹbẹ kúburu lọ́bẹ̀ mú kúburu nìkan kúlù bí dáṣe ń bọ̀ náà là mo pẹ́ kúlù bí dáṣe kúburu nǹkan wà á mọ́ nìyẹn tọ́ba ẹbẹ kúlù bí dáṣe ń dọ̀rọ̀ lọ́bẹ̀ mú ayẹyẹ kúlù bí dáṣe màá síyà mọ́tẹ́ nìkan àmọ́ kúlù bí dáṣe dọ̀rọ̀ lọ́ kúburu wà màá síyà ẹbẹ ọgbọ́rí o yẹ kí ni gbogbo orú yẹn làákàyè lásán filosofi mu torí sí àbàtà filosofi làbá àjàbàtà ṣe ní Egypt falsafa àti àkídà tawari àti àkídà ní Egypt àkídà àṣà ayọ̀rọ̀ ló ṣe ó ṣe falisafa philosophy àbáàdé parọ́ báwọn èèyàn yìí pé hadith ló ń ṣe àbáàdé sọ pé ní one on one pé philosophy ló ń ṣe nígbà tí àwọn tó wá ti sí zamana àti ọ̀pọ̀ àpapọ̀ tí wọ́n jọ jẹ́ contemporary tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ wọ́n jọ pé wọ́n pè philosophy làbá ṣe. ṣẹ̀dá pé lọ́wọ́ ṣe philosophy rẹ̀ yóò mú níbẹ̀ yẹn fi làkàyà àwọn ẹ̀ṣẹ̀ nìkan kódà ó lè pe funfun ó lè pe funfun ń dúdú tó bá dẹ̀ fún ìjọ̀fún ẹ̀yin ló ń ṣe padà gan <laughs> pé fífi ní ìlò tán bílọ̀ ni kò sànù wa dáàbì kì mọ̀ ẹ́fà yọ̀ bẹ̀ ni pé bọ̀lá ẹ̀dà yẹn báwa ṣe mọ̀ yín òun ni pé akọ́kọ́ padà sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam yẹn náà ìjẹ́ lásìkò anábì sallallahu alaihi wasallam ṣé dídá àṣẹlẹ̀ àbí òṣẹlẹ̀ tí dídá àbá ṣẹlẹ̀ lásìkò anábì sallallahu alaihi wasallam ọwọ́ wo làná bí ti bá lò báwo làná bí ṣe lò pẹ̀lú ẹ̀ naam hadith yẹn wa Aisha radiyallahu anha ó ń bẹ́ẹ̀. حديث ولا كارمي من الأربعون النووية الأربعين النووية أبي دوائش رجل عليه سيطة النبي صلى الله عليه وسلم سيطة من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ومن عمل عملا ليس وفي رواية مسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد النبي صلى الله عليه وسلم من بوين كان تبدا دالك سيلو سوال ليس عليه أمرنا tí kò sí àti àwọn ànábì lórí iṣẹ́ yẹn. àwọn ọ̀rọ̀ á dá nǹkan yẹn padà sínú ọlọ́run nígbà lọ́wọ́ náà àlejò tó ní mọ̀nà àmìlà àmàlà nínú ìwáyà ti muslim ìwáyà bukhari lè lè ti mọ̀ yẹn títí muslim ní mọ̀nà àmìlà àmàlà gbogbo ẹnikẹ́ni tó bá ti iṣẹ́ kan ليس عليه امرنا فواسي اسا النبي لوري شيء لا في جوز فلو با فهو رد عاد ايسا يقرا فيها نبا لوي ó túmọ̀ sí pé gbogbo ìjọ tẹ̀yẹ̀ bá ṣe nínú ẹ̀sìn tí fi ń jọ́sìn fọlọ́ ọba tí a bá ti wádìí sẹ́yẹ̀ káàrí pa nẹ́bí sọ́nà lọ́sọ̀nà ló pa wọ́n láṣẹ fún sẹ́yẹ̀ nínú sẹ́yẹ̀ ló ń tòun dídá àbí ọ̀kọ́ ni ọlọ́wọ́ bá ò ní ba sẹ́yẹ̀ lọ́wọ́ yẹn ọlọ́wọ́ bó da padà sí wọn. àfàjàbàtà wa tún kéwù kan ní báyìí àfàjàbàtà nípa owó ọ̀rọ̀ dìtúmọ̀ yìí pé àwọn adá gbogbo iṣẹ́ rẹ̀ padà sí èmi ọ̀sẹ̀ yìí o owó ọ̀rọ̀ gbogbo sẹ́yẹ̀ ni ó bàjẹ́ o gbogbo ọwọ́ ní sèkì bọ̀m̀bá ti tú bẹ́ẹ̀ adé ló tẹ́ra wo wọ́n lu fatawa sèkì bọ̀m̀bá abágbéjáde wọ́n ní sheikh muhammad fi ní wakadhalika al-a'malu al-mubtada'a fa innaha marjuda bẹ́ẹ̀ náà ni gbogbo táwọn nínú ilé ìgbòrí láyé al-a'malu al-mubtada'a an-na'tu wal-man'ut kéèyàn tún ní mọ̀bọ́n àti mọ̀bọ́n fún lé ìyẹn rí tó bá òrí láyé wakadhalika al-a'malu al-mubtada'a náà ni àwọn iṣẹ́ bídíà àbí àwọn tó ṣàkíyèwò ọlọ́run wà já ti kéwkéé al-a'malul mubtada'a àwọn iṣẹ́ ise bẹ́ẹ̀ ní gbogbo àwọn ṣẹ́yẹ fa ha marduda á da padà ni à nígbà àwọn ṣẹ́yẹ àfàjàbà sáni bẹ́ẹ̀ náà làwọn ṣẹ́ àwọn onídìríà gbogbo tẹ́ wọn ṣẹ́kùn bá sílẹ̀ ní yíyí yó á dàgbò sẹ́yẹ padà ní ọlọ́run nígbà irú àwọn ìṣíkú tuntun yẹn bàbá àwọn tún fáwọn yẹn bàbá yẹn. àwọn òsì gbọ́dọ̀ sí ìkankan mẹ́gbà ta wà ń bẹ̀ kẹ́yà pàṣẹ kìnìyẹ àmọ́ ti torí ibi ẹyọ kan báyìí náà ìdíje ẹyọ kan tá a fẹ́ mú un lòdì tíra báyìí a sì torí àlọ́ra kọ̀m̀pìlìtì tíra yẹn a wà dábẹ̀ yẹn a ní kábọ̀ mẹ́ẹ̀mọ́ níjọ́ tí mo ti gbẹ́ mbà àmọ́ àjàbàtà tó lóun ti sànú mi níjọ́ ni mo ti bẹ̀rẹ̀ sí ìjọ wa ìwà gbé tíra láti bẹ̀rẹ̀ dópin kí ló ń bá bọ̀ yẹn nítorí jẹ́ kí n ma òjò rà fàjàbàtà ìgbà tí mi àti ẹ̀ náà kọ́ṣà ara wa lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ẹ̀yàdé yìí ibo láti máa gbọ́wọ́ lórí ọ̀rọ̀ hadith abdullahi bin abbas ibi anabi sallallahu alaihi wasallam máa ń gbé ọwọ́ ní àwọn ààyè mẹ́rin jàbàtà yìí lọ́nà mẹ́rin pé láti gbọ́ ààyè ọwọ́ yàtọ̀ sí ọ̀nà mọ́ọ́dún ọ̀yàtọ̀ sí mọ́rọ̀. ọlọ́run bá ní kó sànú wa o bí mo wá bẹ̀rẹ̀ bá sì lórí masala yìí àbájábàtà tó ní wọ́n ní sheikh bombaz nínú sífàtú sọ̀lá àwọn bó ti sàlàyé nìyẹn wọ́n bá lọ gbé sífàtú sọ̀lá sheikh bombaz lọ́sẹ̀ kò délẹ̀ wàlọ́ọ̀hì sheikh bombaz sọ wípé ní ti ànábì sọ ni pé gbogbo bàtí bàtà bá ń lọ rùkú rẹ̀ àtìgbà tá a bá kú òní bí rúkú sẹ́kúndà tá a bá lọ òkè mọ́wójú ẹ̀ka nìyẹn lórí ọ̀ tá a bá wọ̀rọ̀ tẹ̀síwọ́sì ní ìṣòro mọ́wójú ẹ̀ka nìyẹn à ń lọ sí rúkú ẹ̀ mọ́wójú ẹ̀ka nìyẹn àdìjẹ kúrò nínú kúrò mọ́wójú ẹ̀ka nìyẹn tá a bá tó wádìjẹ níbi rọ́kẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́sẹ̀lẹ̀kẹta mọ́wójú ẹ̀mí àwọn mọ́wójú ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin mọ́ọ́dún ẹlẹ́ẹ̀kejì àárín òun náà ẹlẹ́ẹ̀kan òun ni tabajù láti fi òkú rọ tabajù láti fi ìrákà ẹlẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ lẹ́kẹta ṣùgbọ́n mọ́ọ́dún ẹlẹ́ẹ̀kejì kan bẹ́ẹ̀ tó gbogbo rọ́kà láti máa rí òbàtà bá lọ sí irúkú àbùbàtà bá ń dẹkùn mẹ́ gbogbo gbà yẹn lànàbì máa ń gbé ọwọ́ àbájábàtà ní rọ́kà alákọ̀ọ́kọ́ nìkan náà wí yìí ah, kí lè léyìí <laughs> làbá ha àwọn àlàyé táwọn àbáwí sàlàyé hadith ni àtàwọn tíra tó ń sàlàyé àbákùn wọn jáde ìgbà ah, àbáwá bẹ̀rẹ̀ ó wà hárọ̀ mùnàkọ́sà yẹn dún lẹ́jà kò rí ra ẹni sìn tó yẹ pé àtúrọ̀ padà wá àwọn àdínlá mẹ́wàá so ibẹ̀ lọ́wọ́ ti ní ibi tó ti mú kẹ́lá díẹ̀ díẹ̀ ní ẹ̀kẹ́ ẹ wá o ó dàgbà àfa yìí ń kàkà nǹkan fún wa ló tíra o tó yẹ pọ́blẹ́mù wa tẹ́lẹ̀ ni pé àwọn òkè ń dá tíra kà gbogbo ní táwọn afábàtì gbé wá nìkan làmọ́ ń kà ibi táwọn afábàtì jẹ́ kárí lágbọ̀dọ̀ rí ànímọ̀tọ́ fún yín pé nítorí nítorí láì márùn péré tàbẹ́ lò ní ìdí mi kíra àmọ́ ìtòrí ọ̀rọ̀ bíbí mo jálá gbé ọkàn báyìí láti máa pamọ́ bí wá káàkiri ibẹ̀ láti máa kàfá wo yẹ ọyọ lọ́jú ní page kínní nínú kíra wa kíra àmì ẹ̀kí sọ́ọ̀m ìdí àfa wa àṣàpébì tọ́ba lọ́jú ní page kínní nínú <laughs> page kínní ní karatika àmì ẹ̀kí sọ́ọ̀m láyé tí ìyàrá bẹ́ẹ̀ gbádùn ọ̀rọ̀ bídà kíra tó sàlàyé jù lórí ọ̀rọ̀ bídà àlàyé ẹ̀kí sọ́ọ̀m kíra ni wọ́n gbọ́ ṣẹlẹ̀ sàlàyé dáadáa ṣùgbọ́n nítorí ẹ̀yìn bàtà tó kún ká fẹ́ kún ní mọ́nà àjàfàjà bàtà mo gbìyànjú mo ka ẹ̀kí sọ̀m fún pálí tó pálí nítorí pé ìgbà tá a fẹ́ kún bẹ́ẹ̀ tí ìmọ̀lẹ̀ ti ń tà sí wa àti ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣubuhatu yẹn àti oríjú àti orí kakuro àmúkàwọn nǹkan kọ̀ọ̀kan tí mi náà mọ̀ wípé àwọn ilé àfọwọ́ sà síbẹ̀ mo sì mọ̀ pé kí n tó lọ bá àfà mo gbọdọ̀ sí ìhákọ̀ mo gbọdọ̀ rọ kíríkà gbogbo kìíní kí n mọ̀ mọ̀ bí káfà ó ti dà lágbo síná àfà òdo bá ti rìn kọ́ síbẹ̀ sí ìwọ̀nyẹn mo wá gbìyànjú títí àtìgbà tí mo rí pé èmi gan mo wíyà àmì náà mo wọ́n rí pé gbogbo òbí títà máa ń lò torí ìrírí ìjàbàtà kò sí kankan ní ẹ̀sẹ̀ lọ́rùn mi kí n mà mo rí pé èmi náà rí pé mẹ́ṣà lọ ní ìrìn pé mo lè fẹ́ sàfà ìjàbàtà sí kódà mi lágbóni so ó wá mú mi lọ ka oríṣiríṣi àwọn tí n bá ti rí ṣúra kan tí n bá ti rí ìrújú kan tí n bá ti rí èpo rẹ̀ tú alhamdulilah mo ti dèyàn mọ́lẹ̀ nìyẹn màtó mo tó pé ẹ̀ ó tún kọ́lé ó tún kọ́lé náà nítorí tí òun bá lọ ni pé àbúrò àtẹrẹ lásìkò ànábì sọlọ sọlám àbájábàtà wa ní àdìsí yẹn tó túmọ̀ sí nìyẹn gbogbo àwọn olùmọ̀ọ́nì kò sí tó túmọ̀ sí nìyẹn iṣẹ́ yẹn ládàá padà sí. náà lásìkò ànábì wa rèé torí wọ́n sọ fún yín pé ìgbà tá a padà mọ́ ẹ̀rí yìí wá ẹ̀rí tí mo fẹ́ mọ́ wáyé nísìnyí àbájábàtà ò rí rí láyé mo fọ́ náà bá tó òfin pèjọ ìrọ̀ mi ti bóra kódà ń jọ tí a mọ́ ẹ̀rí yẹn lọ sọ àbájábàtà àbájábàtà jí yẹn pé kò sí nǹkan ìbùkọ́rí pé òṣìṣẹ́ àbúrò àìmáà ń lọ mọ̀ ìbò kìtàbù àìmáyé wọn lè bò wọn àfa jàbàtà ní kò sí wọn bùkọ́ ní àwa ti fún wọn tó àfa jàbàtà òwe kàtírà kàtó ní láàrín fà bá náà fà lẹ́yìn àwọn ibi tó wá ti lè rìn tíra ti máa fún yín ní tíra àfa jàbàtà ní sìn ẹ́ẹ̀rì ó ti kọ àwọn ibi tó fẹ́ lò nínú tíra kọ̀ọ̀kan mo dákọ́tù rẹ̀ mà dáadáa tó yóò ṣèrò akọ sọ́fún àti yóò kọ sọ́ọ̀bù yóò wá kọ nọ́mbà péjì yẹn yóò wá kọ síbi tíra yẹn ibi tó fẹ́ lò nìyẹn tó bá ti dé ibi tó fẹ́ lò nínú hàn kìtìkì máa ń ka tírà kan pálítọ̀ pálí kan ṣàfihàn ìrújú ló ń fẹ́ mú jáde ní tírà kìtìkì tó fẹ́ gbàgbọ́ yìí torí kò sẹ́ni tó ṣàlàyé àtìrà àwọn àjàbàtà àyàfi Mahmud Haddad tí máa padà sọ̀rọ̀ ẹ̀ inṣàlọ́ àtàwọn tó yí di irú irú bàbá yẹn. náà dídá àtẹrẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam kí ẹ dẹ̀rí lórí ẹ̀. hadith kan bẹ́ẹ̀ tí mo lọ́wọ́ àlọ́ sọ́yìn Sahih Bukhari kitabul ayman wal nuzur hadith yẹn alimami Maliki lòó fún dídá àti ògbóyìn jáde fún Islam àyìnbó ṣáàpù yìí náà ń lò nínú àdé àti sọm nítorí àdé àti sọm ọ̀nà ibi tí wọ́n ti ṣàlàyé pé ọ̀nà ibi tí dídá àti pé ń bẹ̀ mo fẹ́ lè ka twenty fún yín abájàbàtà yìí tó wọ́n ó yìí tó wà ní òtí àti abájàbàtà máa ń lò wípé ẹ̀ ti sọ́ọ̀mù gan kò pé dídá àyìnbó ṣáàpù bí ọ̀pẹ́ bí àná ìkẹ́ sọ́ọ̀mù ẹ̀rí yìí àwọn afa lò dáadáa àyìnbó Ah, kébí yahya najmi kọ́ sheikh eh, hafiz alhassani rahimahullah ta'ala tọ́jú ma'arij alqabul àwọn náà lò nínú tíra òun wọ́n pè ní wọ́n ní wọ́n ní kabida àti tabatul wọ́n sì yá ni kọ́ ìmọ̀ fi shams tọ́lá mú àwọn ẹ̀rí bídí àti ògbéyàn jáde tó ní islam wa wọ́n kàn mú wá báyìí ẹ̀bẹ̀ tẹ́ńtì ò bá mọ tí wọn ò ní mọ̀ wípé ẹ̀rí ni wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n kàn ló gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lásán ni kabida àti tabatul ó lé dídá sáńkẹ́ dídá tún tàbá tóun má padà sàlàyé ẹ̀ inṣàlá àfihàn kọ́ ìmọ̀ bí sàm òun là àdéhùn tí mo fẹ́ lò yìí. ó ní kí sọ ìtàn Abu Isra'il wọ́n ní alimami nìkan sọ pé bẹ́yìn nàbí sallallahu alaihi wasallam yakhutub láàrin ìgbà tí ànábì sallallahu alaihi wasallam ti ń ṣe kúndùn ọ̀lọ́wọ́ fàyídà àjọ ọjọ́ lè kọ́ ìmì fi sàm ànábì ọ̀tàjú kábàáyì ànábì ọ̀rọ̀kùnrin kan tó dúró lérò ni anábìnrin ta lè léyìí kọlu abu israel àwọn yẹn ní abu israel ni nazaro ayasuma ó ṣèlérí nazaro ó ṣèlérí tọ́lọ́ba pé òun fẹ́ gbà ẹ̀ tọ́lọ́ba ṣùgbọ́n àwẹ̀ yìí fàlàyé fàì kò ní jòkó yóò dìde táwọn yóò fi parí láti bàbá bá ti bẹ̀rẹ̀ àwọn yẹn tí yóò fi dàsìkò sínú wàlàyé sàvìlì bẹ́ẹ̀ ni kò ní bọ́ sínú bòjì ìyẹn òròtí ó wà náà yẹn pé wọ́n lámọ owó igbó oró gbóró màdínà o. èyàn gbà rẹ̀ ó dúró sínú òdì gan èyàn ọ̀rọ̀ ju sílẹ̀ ká lé fi lẹ́ni ká mọ̀ sọ pé ó dúró sínú òrùn màdínà wà láyà kẹkẹ gbà bẹ́ẹ̀ ni kò ní báyà kẹkẹ sọ̀rọ̀ ẹ dákun ẹni tí bá ń gbà rẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú yìí bíbíà ló ṣe ní àbí súnà ó kéré àbàjẹ́ àlẹ́ mọ́lìkì sàlàyé ẹ̀ dáadáa kí ẹ máa gbà tó wá àwọn kẹ tí ò bá ti òun náà padà gbà pé bídíà ni ẹ wàá yí ìrújú ẹ̀ sí padà mọ́ wa fún yín kí ẹ fẹ́ kírun sí kí ẹ lóun fẹ́ kírun sí ṣùgbọ́n ìrún òun ìrún wọn fẹ́ kí òun wá ká fi parí ìrún yẹn òun sì káwọ́ lórí bídíà ló ti súnà mo fẹ́ gbà wẹ́ẹ́ sìn ṣùgbọ́n ló ni màá gbà á súnà fi mẹ́jẹ̀mú tí ò ẹ gbọ́ bí alimami alimami Shafi'i rahimahullahu ta'ala bẹ́ẹ̀ ṣe tààrífù bídà ni oúnjẹ ní definition tí àwọn àfa àgbà wọlé jùlọ. alimami Shafi'i ni wọ́n ní kata sọ̀rọ̀ bídà ni wọ́n ní albídà wọ́n ní amrun mukhtara' alámẹ̀ríkà ni fẹ́ẹ́ ti pé àwọn èèyàn dá àgbélẹ̀ fún ni kìbọ́ọ̀hì àṣẹríà tó yẹ pé wọ́n fi ń sí ohun tí ṣẹríà jẹ bí ìrọ̀lẹ́ ṣẹríà ti máa ń gbé nǹkan wá yẹn tí ó fi dáadáa sí tí ó sì ti bẹ́ẹ̀ lè fi bẹ́ẹ̀ lòun náà ṣe bẹ́ẹ̀ lòun náà ṣe máa ń rí yóò sọdọ̀ bí sùlùkì àìlèhà tó wá jẹ́ pé èròǹgbà àwọn tí wọ́n ń ṣe kìíní yẹn àlùbàlàkàtú fi ta'abbudi lillahi òun náà ni pé báwo láti dógóńgó nínú ìsìn náà ọba kúlẹ̀ ìtẹ́rí ọlọ́ọ̀ba sùn dáadáa ó wá ń àwọn iṣẹ́ fúnra wọn àbí ìdájọ́ ní bíbá yẹn gbogbo iṣẹ́ tẹ̀yẹ̀ bá lè yàn fúnra ara rẹ̀ kó o bẹ́ẹ̀ mọ bí ṣe náà ọba àwa wá ẹ̀rí títí àríkà náà bí ṣe àríkà náà wà ní kíláàsì ẹ̀rí kalẹ̀ fún ọ̀rá ni ẹ̀ ṣe máa ń ṣe náà náà ni òun ló jẹ́ bídà àwọn èèyàn tètè kú díẹ̀ ẹ̀yẹ́ ní tùtù ẹ̀rọ sáwọ́rì ṣe sọ ó ní albidatu ahabu ila iblisa min màṣíà bídà sẹ́wọ̀n yẹn èsù nífẹ̀ẹ́ rẹ̀ jẹ̀ṣẹ̀ lọ ní alẹ́ màṣíà tẹ yutabu minha torí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn èèyàn ó túbọ̀ kó ń ẹni tó mu tí màgbẹ́ tó ń tó ń ṣe ẹni kí n ṣe zina ti ń jà lẹ́mà pé tí ò dáa ni kódà tí a bá bí olú afẹ́ ẹ̀dá kan bá bẹ̀ lọ́hùn wàlbídàáta la yutabu minha bí anna al-ma'siyata yutabu minha wàlbídàáta la yutabu minha bíbí àyè kí n túbọ̀ fún mẹ́ ẹ̀sìn lẹ́mà pé ẹ̀sìn mi dáa káńtì lọ́hùn ẹ̀tọ́ wa ní kíní dà ẹ̀ lọ́ọ̀ láǹtì náà so naam imaamu shafi'i ń bí àṣírí ni yìí nǹkan yìí anabi wa sọ pé mòrúhù wàtí rí wáyà mòrúhù ẹ lọ pálásẹ ẹ lọ ìwáyà ká anabi sọ fẹ́ẹ́ ká pé lọ pálásẹ wípé kọ́bọ́ sí bògì àyẹ̀sẹ̀vìl kọ́bọ́ sí bògì wàyẹ̀sẹ̀kẹ́lẹ̀m kó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wàyẹ̀sẹ̀ kó jòkó wàyẹ̀ sí máa sọ̀rọ̀ àmọ́ kó kọ̀m̀pútà rẹ̀ ìdí ìlú jẹ̀lú ìwá wa. àwọn àbá wa ní tó bá jẹ́ sí pé bíjà àti àbú ìsọ̀rọ̀ ìlú ṣe yẹn tó bá yẹ pé kófòrò iṣẹ́ ẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. ndembe kele kufuru mamba seje eh walau asraku la hadith anhum ma kanu ya'malu wala qad uhiya ilayka wa ila alladhina min qablik la in ولا تكونن من الخاسرين والذين كفروا اعمالهم كسراد بكيع والآية, والايه والايات في هذا المعنى كثيره اوايا طولوا لي ثم بي كفر من باتجاني شرك من باتجاني اوكو بيجا تبا جاكو بيجا اتابو اسرائيل سينجوي tó bá yẹ kí bídà àmùkásírọ̀ ni àwọn ẹyẹ gbọ́dọ̀ bàjẹ́ kánàbì ní kó tó àwọn yẹn bà torí nọ́ọ̀sìrì ni ó gbọ́dọ̀ tó gbà mọ̀lẹ́sọ̀rọ̀ yóò fẹ́ àwọn ọ̀fọ̀ yóò fẹ́ èwù gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé kó fẹ́ tẹ̀lé lọ́wọ́ bá kó tẹ̀lé. àwọn nítorí pé àwọn ẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ alimọ́ malik rahman allah ta'ala ni anabi pa látẹ kó yọ gbogbo ohun tí ò da nínú ìbáàdà rẹ̀ dànù àrẹ́bùwá fi eléyìí tọ́ da ẹ̀rín lẹ̀ ajẹ́ pé mẹ̀nàẹ́lẹ́lá àmàlà àlẹ́sà àdéhì amúrù nà fọwọ́ rọ́d gbogbo eléyìí tí ò sí amúrù ànábì nínú ẹ̀ lórí ẹ̀ nínú gbogbo tẹ́tọ́ sí ànábì dá padà sí ààwẹ̀ tọ́ba tún nà mọ́ ànábì fi yẹn ó fi yẹn lẹ̀ pé àmẹ́lẹ́yìí tí ọ̀dà bẹ̀ ní kó tẹ́kẹ́lẹ́ yẹ pé bídíà yẹ bá ba iṣẹ́ jẹ́ ni tọ́ba yẹ pé ní two thousand and eleven tí mo ná kọjá àbájára tá a mú fún ládìjì ó ní ha wúdúùbì ah, jáàlì ni tàbí àkàmù nìyẹn nínú àkàmù lọ́wọ́ àjẹjẹ inú àkídà níbi ọ̀rọ̀ bá ṣe ṣe lọ́wọ́ ní ṣe ṣe wọ́n ọ̀rọ̀ àdìsọ́kẹ́ àjẹbí fún àbúrò nínú wúdúùbì jáàlì ni òbí bá tẹ́ rẹ̀ jẹ́ mo ní ẹ̀ ẹ́ mi náà ti tọ́jú gbogbo ohun tí mo lè fi kó ìdúgbò ẹ̀dá lọ torí jàbátá ní ìdí kẹ́ ẹ̀ ọmọ gbogbo tó bá lè sá sí mo ní ẹ̀ ẹ́ ókèé òkè àlùmọ́sí mi sọ̀lá àtà èèyàn tí ń kí ọjà kùjàkú kí ẹ̀rẹ́ sọ ń pa yẹn. wọ́n á fọlá àdìsí yẹn ọkùnrin kan tó wọlé lásìkò ànábì sọlọ́ọ̀ sọ́lá ó kí ẹ̀rọ tán ọba àlọ́bà ànábì sọlọ́ọ̀ sọ́lá ó sálámà sá ànábì ànábì ànábì dáhùn sálámà ànábì ìrìjẹ́ ọ̀sánlì fàyẹ̀lẹ̀ kàlàm tó sọ́lì padà lọ kí ẹ̀rọ tí kí ẹ̀rọ ọba tó padà ó tún tó kí ó tún kí ẹ̀rọ tó wá sálámà sá ànábì sọlọ́ọ̀ sọ́lá ànábì tó dáhùn sálámà rẹ̀ ànábì ìrìjẹ́ ọ̀sánlì fàyẹ̀lẹ̀ kàlàm tó sọ́lì padà lọ kí ẹ̀rọ tí kí ah, ẹ̀rọ mo fẹ́ ni tó gbére ànábì dìde pẹ̀lú òdodo mo fi búra la òsínà ọ̀yọ̀rọ̀ ha ìgbè kí dáa jù báyìí lọ ni kódà kọ́ máa pa mílẹ̀ tẹ̀jú báwọn ìgbè kí dáa fa àlìmì ànábì kọ́ mi. aláìmọ̀ká mẹ́ tó ti bá lọ ó lóun ọ̀mọ́ tí ju bá lọ sọ kó sáyìn màkàrí màrún kíkì yẹn ànábì kọ́ mi. ti fi kọ́ mà ìrún ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mejì ló kí wọ́n á dúpọ̀ wọn wípé tó bá yẹ kó ọdún ìjà ìdí bá sọ yìí pé kí iṣẹ́ má bàjẹ́ ni àwọn yẹ kí ànábì sọ yìí pé iṣẹ́ rẹ̀ yìí ti bàjẹ́ ó tó lè ṣe ni. àwọn yẹ kí àtúbọ̀ yẹ kó ọdún ìjà lẹ́kẹ́ mú ni kí ló ti iṣẹ́ ẹni yìí bàjẹ́ pẹ̀lú jáàmù ẹ̀ tí èrò rẹ̀ ti bàjẹ́ nítorí pé gbogbo àwọn nǹkan tó ló dáwọ́ lọ́wọ́ hadith yẹn gbogbo àwọn àrùkárù ìsìlámù lẹ́nu àrùkárù sọ́lá lẹ́nu yìí kó bá tẹ́yẹ́ tó kódà kọ̀bìlì bàdí ògbé àdúgbò tó wọ́n ti sẹ́yìn pé jáàmù ni tó ń tilẹ̀ ànábì bà àrùn rẹ̀ jẹ́ pẹ̀lú àìmọ̀kan rẹ̀ nítorí pé nítorí ṣe ba iṣẹ́ yẹn jẹ́ oníkó tó mi ṣe tó bá yẹ pé àbí ìṣòro ìnàbà ṣe tó bá yẹ pé tó ìnàbà ṣe bá ba iṣẹ́ rẹ̀ jẹ́ ni tó ń ta ìmọ̀kan rẹ̀ àwọn ẹtí ẹ̀ náà bàjẹ́ yóò tó mi gbà ni ẹ̀ sì rí mú pọ̀ mẹ́ ẹ̀ sì rí pọ́yìn. so ànábì bá ọ̀rọ̀ ẹni jẹ́ tuntun àmọ́ parẹ́ a ó tó fẹ́ máa ta gidi bá tó foni tilé yàtà ìṣẹ́ tán. mo ní ànábì sọ arábìnrin manzabaha kọbílẹ̀ sọlá arábìnrin manzabaha bá rẹ̀ sọlá fakọ́ asọ́ba anusk arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá payara léyà rẹ̀ lẹ́yìn tá a kí òun táyì irú ẹni bẹ́ẹ̀ ti di kò ń gẹ léyà tó lọ́n fẹ́ ká pàmì nínú ìdára léyà wọ́n manzabaha kọbílẹ̀ sọlá fala anusk alahu arábìnrin ẹni tó bá wá payara léyà tẹ̀ síwájú ká tó kírun àyíkára léyà tó tó kírun léyà kò ní òun kò ní ẹ̀rọ léyà ah, lẹ́kẹ̀ẹ́ ká bá dìde ó ní àlẹ́ bíi ah, inu ti pẹrẹ lẹ́yìn àti oníkà tó wà ìdí ẹni tèmi ní pé ìdí pé ọjọ́ òní ọjọ́ wẹmú ẹjọ́ wẹmú ẹjọ́ ni mo sì fẹ́ ká dé bẹ̀rẹ̀ níyà mo sì fẹ́ kí ìdòwò yẹn mo ti pa ebi wọn mọ olóhùn ṣe kéde olóhùn mà tó ń tídà ní ṣáàtú ka ṣáàtú láàmì ẹran tó ọ̀pá ẹran lásán ni ọ̀pá léyà alẹ́ ti ṣe wá ní ṣe àwọn ní alẹ́ mo ti wá ní ẹran ewúrẹ́ kan bí oṣù àní nítorí pé ẹran náà kọ́ bàjẹ́ ẹran tí ọ̀yẹ́ kọ́ pakú lé yàgẹ́ ànábì padà yọ̀ǹda àyẹ̀ fún pé nítorí eléyìí a yọ̀ǹda fún wọn nìkan bẹ́ẹ̀ nítorí pé òun ṣe gbajúgbajù àti pẹ́fẹ́ parí lọ́pàá ọlọ́wọ́ bá ń gbà yẹn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yọ̀ǹda fẹ́nìkan kọ́ parí ọ̀mọ́ láyé lọ́jọ́ yẹn ànábì náà bá ẹran léyà rẹ̀ tó pa pẹ̀lú àyìnbàkẹ́ pé kọ̀mọ̀dájọ́ wípé a máa ń pẹ̀rẹ̀ léyà lẹ́yìn èyí tẹ́yìn ọ̀rọ̀ ni tó ń ta àyìnbàkẹ́ rẹ̀ iṣẹ́ yẹn bàjẹ́ àlejò ní kó tún sẹ́yìn ṣe tó bá yẹ pé àyè màkàn náà bá fẹ́ labáfẹ́ mú fàbú ìsọ̀rọ̀ ìlú ẹni kò ní kó má bàa sẹ́yìn jẹ́ yóò tún ṣe ni àmọ́ tó gbé sábú ìsọ̀rọ̀ ìlú ṣe ọ̀bà tẹ́ jẹ́ ẹ̀ sí ọ̀nà sáà kíra bílẹ̀ àní lásìkò àmọ́ ìsọ̀rọ̀ lásọ̀lá ó ní ọwọ́ sára ti bá wọn lò ẹ̀sẹ̀ yẹn lé mi ẹlẹ́ẹ̀kejì ẹ̀lẹ́mọ́bùnú kọ́ nínú àtúgbò wa nínú kìtàbù síyàn báàbù lùsọ̀lù ẹ̀rọ sọ̀rọ̀ Bukhari kí ló tẹ̀lé ẹ̀mẹ́. Ànábì sallallahu alaihi wasallam náà nàbí yìí sallallahu alaihi wasallam ní sọ́ọ̀lù Ànábì ń kọ̀ máa wọ̀ yẹ ẹ̀rọ máa gba àwẹ̀ bíríbírí àwẹ̀ àgbà yìí tó táà ní sílò táà ní jẹsàrì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ méjì ọ̀sẹ̀ kan. Àwọn sọ̀rọ̀ wa ni innaka la tuwasi Ànábì amóhìnkú wọn máa ń tẹ̀wé sọ́ọ̀lù wọ́n làwọn náà kọ́ sí àrẹ́bìnrin ẹni lásùkà ẹ̀ hàtìkù inni ni rabbi wa yasini èmi anáàtọ̀ lẹ́ni tọ́lọ̀ ọba ń forí jíjẹ àti mímu wà á yíkò nísìdí ta ló rí bẹ́ẹ̀ ni a bá ṣe náà àwọn sàhábà táwọn yìí wọn ẹ̀gbọ́n ọba tó ń lọ lẹ́yìn tánàbí lọ ni tọ́kí ń súnmọ́ lọ́wọ́ bá bídíà ni àbí tètè bídíà èmi nìkan kọ́ ni mo wí alẹ́mu ni wọ́n ajá rahman allah ta'ala nam misọ́ọ̀lù ni bíríbírí àrà àgbà yìí tó èmi nìkan kọ́ mo wí tábà lọ́wọ́ ní jamiu ulum wal hikam títí àfáwà ibn rajab alhambali ìgbà tó mú àpèjúwe bídíà tó lè wọ́sẹ́ tí ò ní ba iṣẹ́ yẹn jẹ́ wa wọ́n mú àpèjúwe wa torí àwa òfin dídé gbọ́ ẹ̀rí yé fúnra wa ẹlẹ́gàá wọn bínú pé Ìlọrin mò ń sọ òfin ni mo wá aládé jìgbó lẹ́ẹ̀kan Ìlọrin mo ti wá mo kà jọ ayé jìgbó ni so Ìlọrin mo ti wá òun àbá pàtó lè lọ́run ti mọ́ mi lára náà bóyá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kàbákà létí àwọn èèyàn pé ìwé ah, ìdìbò lẹ́ni wọ́n sọ yìí ah, ala kulli hal anabi sallallahu sọ fún yín pé anabi pé kí wọ́n má ṣe wùsọ̀rọ̀ àwọn tàwa àfọlà bí ìyẹn jáwé náà ànábì wa ṣe ìsọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́jọ́ kan títí tó ṣe fi yọ oṣù ìyẹn lójú náà fi àṣírí ọmọ bọ́ọ̀lù gari kiri ìṣẹ̀lẹ̀ ànábì wa ni ah dàwùtà àkọrọ̀ ṣàhàrù tó bá jẹ́ pé oṣù tó pẹ́ kó yọ ni làbí tukùn ìbálẹ̀ kókó yìí hàtà yàdà àlùmọ́tà àmùkúnà tá àmùkọ̀hún ń ṣe àṣejù nínú ẹ̀sìn ìfàṣejù wọn àbíkẹ́lẹ́ pẹ̀lú àlùmọ́tà àmùkún kẹ́lẹ́ pẹ̀lú kí ẹ máa wọ ilẹ̀ jù kó máa ṣàṣejù níbi tí ẹ kò ti ẹ kò ti ṣàṣejù kó máa ṣàṣejù méjì ẹ̀sìn àtàwọn kò yẹ. kódà báàbù tí alimami Bukhari fún yẹ báàbù àtàlọ́tọ̀ ẹ̀ wàtàmùk báàbù kí ẹ máa ṣàṣejù ní ẹ̀sìn àti kí ẹ máa ṣe bídà kábàárù sọ̀rọ̀ Bukhari kò ní báwo ní fi. so ala kulli hal <clears throat> ìfowópamọ́ bẹ́ẹ̀ ni pé àwọn sàhábà wa gbà rẹ̀ yìí títí títí débi pé oṣù fi yọ ànábì ò pa wọ́n láti ẹ̀rí pé kí wọ́n tó àwọ̀ yẹn gbà pé àwọn ọmọ bàjẹ́ torí pé wọ́n ti kúfùrù láyéláyé àyẹ̀wò ìbùrọ̀ ọjà bí ìdọ̀rí pé tó bá yẹ pé kúfùrù ni wọ́n ṣe ni ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wọn pé kí wọ́n tó àwọ̀ yẹn gbà àjẹsí pé bíbí àyẹ̀ èyí ṣe kúfùrù ó wọ sẹ́ kò bá tẹ́ jẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n yẹn àpèjúwe ẹlẹ́ẹ̀kejì àkójú ẹlẹ́kẹta nínú àdìsí àlẹ́ ìsọlọ́lá ọ̀sọ́lá lè jẹ́ ìmọ̀ káwá fi mọ̀ pé kèé ṣe gbogbo ìjà ní kófúrú alimam alimam alḥafiz alḥakami rahmatullahi ta'ala nínú tíra àwọn àyájú kọ̀bùrù tí mo sọ lẹ́ẹ̀kan wọn mu wa nígbà táwọn náà mú àkójú wo bídí àti ọba fẹ́ jẹ́ wa bídí àti ọgbẹ́ ìjà ìfún islam wọn wá wọn mú hadith anabi kawa hadith tẹ mọ̀ dáadáa lẹ́yìn hadith àlùwàlá gbogbo ìdílé bẹ̀tẹ̀ ìgbà wọn nígbà wọn ìwúrọ̀ rẹ̀ nípa fàmàyọ nínú hadith báyìí tẹ̀ wọ́n gbẹ́dẹ́ mọ́ fàmàyọ náà nínú ayé Quran nínú hadith dèbò ti fa ìdájọ́ yọ yóò máa lanú lẹ̀ pé a ìdánpẹ̀ ní màgá ẹ̀ kí ẹ lè yọ ìdájọ́ nínú ẹ̀rí ọ̀tọ̀ ní kéèyàn mọ ẹ̀rí ọ̀tọ̀ ní kéèyàn mọ ẹ̀rí ẹ̀sẹ̀ yọ ìdájọ́ nínú ẹ̀rí náà àfọwà alḥafiz alḥafiz alḥasan rahimahullah ta'ala àfọ ẹ̀ mọ̀kọ́ àfọ ìdàgbà púpọ̀ sí ọlọ́run ti kù wọ́n sọ́dọ̀ wọ́n ti ti tẹ́lá àfọ òdu around thirty two ọ̀dọ́ about náà tábàbí kú hafi bàlẹ̀ hakami kọ́lọ̀ tó bá ẹni tó bá kà sábà báyẹn yóò ara yóò balẹ̀ gan pé àwọn ń fi àsìkò wa lóṣù púpọ̀ mo kà sáré yà ń bẹ̀ ni so àwọn olùmọ̀ tí ọlọ́run ní ká lànà láta púpọ̀ wọ́n lo ayé wọn láti fi láti fi sin ọlọ́run bá mi láti fi fi gbé ẹ̀sìn ọlọ́run dáàbò mo kàn wá ni wọn àmọ̀ wá sílẹ̀ sí àpèjúwe wọn wá ní àdìsàn wàlá àlẹ́ ìsọ̀lọ́ọ̀sọ̀lá tó fọ́ wáyé pé àdìsàn wàlá ló lè rẹ̀ kàn ó wà lóṣù àlèsọ ní méjì àlèsọ ní mẹ́ta kúdà àlèsọ alábùrà táàtì ìdìkalẹ̀ ọ̀kan ìdìkan méjì ìdìkan mẹ́ta ẹ̀fẹ́ ní sọ́nà ni. bàtàlẹ́ ni wọ́n sọ̀rọ̀ yìí pé mẹ́ta mẹ́ta lọ́pọ̀ jù àlejò wa ní pàmẹ́ndáàdà ẹni tó bá wá ṣe léṣe fakọd asáà wàtà àdà wà zọ́làmà nílẹ̀ ẹ̀dá yìí ti taburú ọ̀sàbúrú àbí ọ̀sàbúrú ẹni tó bá sọ̀rọ̀ alámẹ́rin aburú tó ṣe tó pọ̀ òtún màtí ìjàkà káàtì ṣe kọ́ bá tún nàmọ́ni fakọd asáà ọ̀sàbúrú wàtà àdà ọ̀sàyọ̀ oní mẹ́ta lọ́yẹ kó ṣe ṣe mẹ́rin ṣe márùn wà zọ́làmà ó tàbùsí hasid alhakami ni wà lam yakun fakọ bàtọ la wùdó òwò anabi ò lálùwàlá yìí ti bàjẹ́ ó wà fẹ́ tó sọ́kàlù wàlẹ́ ni yẹn bàjẹ́ ó mọ̀ mọ́tí kì í sọ́kọ́ gbọ́ yín láyé tí tí kì í jẹ́ fún àjùtà anabi lọ. anabi ta bá rìn ẹ̀rí ìṣètò sàlùwàlá mẹ́rin márùn ìta sọ ni pé mẹ́ta tó náà ọba fẹ́ gbà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ́ bá eléyìí tó lékún ẹ̀ lọ́wọ́ dà padà sí kò ní gbà ó sì jìyà lórí ẹ̀ ṣùgbọ́n àlọ́ àrẹ ọba jẹ́ àti fakọd asára wàtà àjọ ọ̀zọ́lọ́mà wàlẹ̀ mẹ́kún fakọd bàtọ́lá wò bóòhù tó bá jẹ́ sí pé bíbí àyínú yóò náà bá bàtẹ́ jẹ́ ni àdébẹ̀ sọ pálí wàlá rẹ ti bàjẹ́ àtìlẹ́yìn bí kásáró lámẹ́rin máa wọ̀ bíbí àní bíyádà ni tàbí àtàlékún òǹkà tọ́lọ́ ọba àlejò látọ́rí tàbí tẹ́lọ́ ọba nìyẹn tó òǹkà yẹn tá a fi ń tà ń ṣe ń jàlọ́ láyà fi ń ṣe lọ́yìn a ti gbọ́dọ̀ jẹ́ra wa pẹ̀lú òǹkà yẹn kò yẹ báyìí ẹ̀rí tún nìyẹn lórí pé kèé ṣe gbogbo bíbí àrẹ́jọ́ kúkúrú tó jẹ́ pé tó bá wọ tẹ́ ó lè bá tẹ́ yẹn jẹ́. a lè rò pé kí ọ̀rọ̀ àtẹ̀lẹ̀ díẹ̀ lórí hadithu tànàbí báyẹn ẹ ṣe pé tó bọ́ sí ọ̀dọ̀ àwọn àwọn sàhábà. dáàbò lẹ́jú bá pọ̀ lẹ̀. dáàbò ẹ tíwájú kí n tó kó lọ yẹn èyí pọ̀ gan ẹ jẹ́ kí n kàrọ̀ ká àjò kan fún wa ṣí máa pọ̀ lẹ̀ gan nísàlọ̀ máa kú mẹ́rin nìkan ṣùgbọ́n mo kàn fẹ́ mú wa gbọ́n kankan nínú àwọn ọ̀rọ̀ àfa àti mo rò pé kò ní kò ní dá ake mẹ́ta ọ̀rọ̀ wọn sétí bọ̀ wáyé ká lè bá wọn pé nǹkan tá àfa àjàbàtà ń pèpè sí torí nínú àwọn òrújú tí àfa àjàbàtà fi kó àwa sí wàhálà òní àfa àjàbàtà sọ wípé àwọn àfa àpé sí méjì lórí ọ̀rọ̀ bíbí àpé àwọn kan ní bíbí àpé àwọn kan ní kò pé sẹ́wọ́n àwọn jọ́sọ̀ gbogbo wọn náà lẹ́yìn ni wọ́n ń gbógun ti dídá tí wọ́n bẹ́ẹ̀ ká gbóyè pé mọ́sálásí ń fìlàfíà ọ̀rọ̀ ìyapa ni táwọn afọ òkòrò ọ̀rọ̀ bíjà pé sódà kálẹ̀ ìwọ̀n ẹni tí ọba kó náà bá pé nígbà yẹn pé òun náà láwọn àbá àti ẹ̀sìn yóò gbára lé irọ́ ni kò sí àbá àkàtó lóbi dé ìpẹ́ láyé àbá àbá ẹ̀ fi omi ẹ̀rú wa lójú ni ó wà ní ẹ̀yà inú ọmọ ọmọ báyìí ìdájọ́ pé ó bá sọ pé bíjà pé nǹkan tó ti fẹ́ gbógun ti bíjà irọ́ ni dídí ẹ̀ bá ti lè pé bíjà báyìí ló ti di wàhálà lọ́dọ̀ wa wàláì àwọn tó ẹ̀fẹ̀ jáde kó mbẹ́ àtàwọn táwa ń bẹ̀ níbi tí mo sọ yóò mọ wọ́n máa sọ dákọ̀ rẹ̀ wọ́n máa sọ kó dodo ni. torí bó ṣe rí nìyẹn ṣùgbọ́n wọ́n kà máa ta àwọn èèyàn bábá jẹ àwọn èèyàn tí wọ́n bá kú níbi àwọn òpin ní ìkẹ́kẹ́ kó dájú mọ́ṣẹ́ bíbí àlù irọ́ ni bàbá làárọ̀ ni tó bá ti kú níbi àwọn èèyàn ó ti ní ìrújú ó ti kó ìrújú o ẹ sọ́ra fún ìdìbò yẹn o ìrújú mi pẹ̀lú ẹ o ó ti kó ìrújú o. mọ́sáláṣí <laughs> àti ń kí òun tẹ́lẹ̀ wá di díẹ̀ gbó tó lú àrẹ̀ àbáyàbàtà mọ́ bẹ́sẹ̀ ń gbógun ti yẹn ìdíkà yìí ó fúnlẹ̀ mọ́ bẹ́ẹ̀ tọ Ọlọ́run wa kọsán náà ìlú òdìdí tá a bá ọmọdé ń tàwa nìyẹn ẹ wàá lọbi tí Ọlọ́run ti ní kí n di ẹ kákúrò fún mi mo bá rí tíra Sheikh Rabi' tíra yìí e, e, èmi náà rò wípé àáfàá Sheikh Rabi' èmi náà rò pé àáfàá tá a jọ nìyẹn torí mi náà rò pé lóòótọ́ ara àwọn àáfàá kan sọ pé bídíà òpin tòótọ́ ṣùgbọ́n ìrírí pé àwọn àáfàá kan náà ń bẹ tí wọ́n sọ pé bídíà òpin àwọn làwa ti gbára lé lòmí máa ń tó rò pé àwọn aláàlá tó bá jẹ́ pé o bá ti mọ̀ láti sílẹ̀ pé n tá a fọ àjàbá ká ń ṣe òun nìkan lọ́wọ́ lórí ẹni wàlọ́ ìní ìbá títẹ̀ yìí. torí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi ò bá pé kí ẹ máa mú ẹ̀sìn kan wá kó má ká má rí ibi kankan sí ẹ̀sìn yẹn wò nínú àwọn ẹni ìṣáájú. ṣùgbọ́n táwọn mi ń tàwọn ẹni táwọn tẹ̀lé ń bẹ àwọn ilé ẹ̀ta ọkọ̀ lò alimami Barbahari ni bí o ṣe ń sunna alimami Barbahari Barbahari ò kọ́ bíbí à ìbọn Barbahari lè ṣàlàyé pé Barbahari pé bíbí àbàjẹ́ bàjẹ́ <laughs> ọ̀yá àdìmọ́wà alábáni òkòmídà ṣé alábáni òkòmídà níbo la fi rí alọ́wà nínú alhawi ṣé alábáni òkòmídà alọ́wà nínú ṣe sílátùl búdà wà nínú kéde ẹ̀sìn kan bẹ̀rẹ̀ ṣe alábáni ṣe tàbí dáhùn yàn lẹ́kọ̀ọ́ báyìí kéde ẹ̀mí ẹ̀pọ̀ gan-an sílítìlà síríìsì ni. so ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a máa ń lò ní òròjú àyè lè má gbà mí gbogbo orú àwọn yóò pọ̀ gan <laughs> ṣùgbọ́n àyè lè má gbà mí gbogbo yẹn àtọ́yà àdéṣe kàlẹ́dá ní òkòmídà bàtọ́ yá àtúpadà àrí tí wọ́n kún mílíà tọ́láwọ̀ yẹn ń sè fún lẹ́nu fún wa ń gbà yẹn náà àrí kékeré kàlọ́ bá ní kún mílíà nínú sífàtúl hajj اه من حجة النبي حج من حجة النبي صلى الله عليه وسلم حجة النبي من سرعين Nabi النبي وانت لا يبيع النبي في حج شيخ الألباني في بيجا دادا كوكليا ناو ibi tí a lè fi wá mọ̀ yìí pé àtàfà tó àtàwọn tí èyí tààfà àwọn kọ̀wárì jẹ ìpín bíbíà àti wọn máa ń jà ọ̀rọ̀ sheikh robin tíra kan bẹ sheikh robin pè ní anasuru aziz ala arọ́jìn wàjìn anasuru aziz ala arọ́jìn wàjìn wọ́n fi tíra yẹn wọ́n fi ṣe rọ́jìn fún sheikh abdulrahman abdulkhalik bàbá sheikh abdulrahman abdulkhalik bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ kan báyẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ ipe ṣe manhajú sheikh robin pé manhajú mahmud haddad sheikh wa sọ̀rọ̀ ní ààyè yìí ọwọ́ ni ọwọ́ mú ọ̀rọ̀ mahmood haddad wa ibẹ̀ ni nítorí pé àti haddadiya gan ni jàbàtà wọ́n ni mahmood haddad sọ pé amma khawarij fàkó bá aláwọ̀ amúrọ̀hùn ẹ̀rọ àwọn khawarij kọ́lọ̀ ọba àlékẹ́ náà kọ́ bá a dá àlámàrí wọn inú kọ́lọ̀ ń kọ́ méje kí ọ̀rọ̀ àgbà fún wọn fàḥdọ́rùn sọ̀rọ̀ fún wọn wàhálà yìí ni mo máa lakíta gbogbo ẹnikẹ́ni tó ọba rẹ̀ ti pàdé máa sọ wọn lára nípa àbúrò àwọn khawarij. فوالله انه لشرار الخلق كما وصفهم رسول الله صلى الله عليه وسلم olùkọ́ fi ọlọ́ọ̀bá búra àwọn àkọ̀wárí jìnnà fi jẹ́ aláàbòrú jù mú ẹ̀dá ẹ̀yẹ́ bá nàbí kiri wọn sẹ́ni gbogbo títí sọ̀bọ̀ ọ̀rọ̀ tó kọ̀rẹ́ sí ni ọ̀rọ̀ tó kọ̀rẹ́ sí ni. ó ní ọwọ́ ni wọ́n wù mí wọ́n kọ́ irun mi ní àlè jìdá yìí bí tó ti wá bẹ̀rẹ̀ wàhálà rí. ó wá ní àwọn àkọ̀wárí jẹ́ o àti àwọn yòókù wọn làwọn oníbíjà gbogbo iṣẹ́ tó bá ṣe pátá ọlọ́run bò nígbà lọ́wọ́ wọn wọ́n ti di kèfèrí à. báwa ni gbogbo iṣẹ́ tó bá ṣe lè fi yáàmì wọ́n gbà rẹ̀ ní o wàsálàtì wọ́n kí wọn ní o wàhájì wọ́n lọ hajì ní o wàzàkáàtì wọ́n yọ zàká ní o wàbírì ni wọ́n ṣe dáadáa ní o wàsílọ́tì ráhìmì ni wọ́n ṣe wọ́n bíbọ̀ ní o wàbásílì nọ́ọ̀sì wàlmáìlì ti jihad wọ́n náà ní wọn àtó wọn sójú ọ̀nà ọlọ́wọ́ bá ní tó fi tán ọlọ́wọ́ bò nígbà lọ́wọ́ hàtà yàtúbù mi bíbá ìdìbò wọ́n yọrí jẹ́ ìlà sunnah tí wọ́n fi kúrò níbi bíbí àwọn tí wọ́n tún bá kúrò bíbí àwọn tó dẹ̀ padà sínú súnà. ṣé kọ̀ọ̀bí wa sọ̀rọ̀ ṣé kì ní ṣẹ́rọ àwọn kọ̀wárì tó sọ yìí àwa náà bó ṣe ní ká bá wọn lò làwa náà bá wọn lò torí bí àlẹ́ à ń sọ̀rọ̀ fún wọn à ń sọ̀rọ̀ ìlara nípa wọn báyìí wọn ò hàzì ní kúlì bídà yìí kódà gbogbo bídà ni kìí sàrọ̀ kọ̀wájì nìkan là ń sọ̀rọ̀ ìlara nípa rẹ̀ wọn ò kúlì bídà yìí ilé ha àti gbogbo àwọn tí bá ń pèpè síbẹ̀ wà láàkè ṣèkè ní ṣùgbọ́n ní àyìnlẹ̀ lájà ìbọn kiri anna ara bídà yìí pé gbogbo àwọn oníbídà pàwátá gbogbo iṣẹ́ tábà ti òní kò ní pẹ̀lú ìkó gbogbo àwọn oníbídà papọ̀ yìí àti ìjù ọ̀rọ̀ lẹ̀ tó pa ogun orí pé gbogbo wọn ni wọ́n ti kẹfẹ́ rí gbogbo kiri wọn lọ fa ìmọ̀ hàdá min àìmọ̀tì sàlà tààlẹ́ ni tó gbọ́rú àgbọ́yé yìí nínú àwọn àfa sàlà ẹ́ wọ́n ní ilẹ̀ kófòrò wọ́n lé ní yóò ṣe tó láàmẹ́l kófòrò nìkan ni wọ́n bá fẹ́ jẹ́ wàlá tàǹfà àdáyàhú àtọ́à tọ́jà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ tẹ̀lé máa ṣe iṣẹ́ ṣètò kò lè tẹ̀lé àǹfààní tẹ̀lé bá jìyẹ́ tẹ̀lé bá jùwà nínú kúkúrú àmọ́ gbígbà àti fàní ẹ̀sẹ̀ kàgáàlì ṣùgbọ́n bí yóò rí bẹ́ẹ̀ fàní náà ayé ẹlẹ́tì tó rọ́ọ̀dù òun ni wọ́n dá padà sẹ́ni tí bá ń ṣe wà látúkùbà wà nígbà lọ́wọ́ rẹ̀ láti láti ṣubìtù sáyẹ̀rọ ahẹ́mẹ́lì ṣùgbọ́n kò ní ba gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ máa dáàmà mùsùlùmí lórí bàtà omi dáa bá ti jẹ́ mùsùlùmí làmìyá kúrò jùmí da irọ́ kìlì tí òkú jìgbà tó ní yọjá rẹ̀ tó ní islam. Allah ta'alam sheikh ni sọ́wọ́ mẹ́ni annaka kọ̀dé sàhátà bí rọ́pìn kọ̀wárì bí wọ́n gbẹ́sí kó sínú bí àwọn kọ̀wárì bí hábi lọ́wọ́ sí jahila pẹ̀lú wòye aláìmọ̀kẹ́ yìí wọ́n gbẹ́sí kó sínú àkídà àwọn kọ̀wárì. àwọn ìṣòro láti ṣe ẹ̀wọ̀n kí o sáà tó wá ọ̀pọ̀ orí ọkàn yìí gbọ́dọ̀ láti rè ọjà kọjá sí pé ọjà káwọn èèyàn gbọ́ ìwọ̀n

ọ̀pọ̀lọpọ̀ náà wọ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbà tí kì wọ́n wọ̀ wọ́n gbọ́dọ̀ máa kí ni ọ̀nà àbáyọ lórí ẹ̀ kí wọ́n bá ti gbogbo lọ sílé tí wọ́n bá báyọ̀ yóò yí kọjá sí pé kí ni tẹkíníkì kan ẹ̀kọ́ tí wọ́n gbogbo àǹkà rẹ̀ ìbẹ̀lẹ̀ ti jáde kọ́nà tí wọ́n jáde láti ṣe wọlé ọjà ẹ̀wọ̀n jáde kan náà náà kan náà ìdíjú àkọ́kọ́ ẹ̀ ń kó ìlú bíjà tí kò tó gbogbo tí wọ́n lò ní bíjà kúfúrú wọ́n tètè ṣàlàyé ẹ̀ fún wa pé kò rí bẹ́ẹ̀ tí yẹn yé wa àbí òye wa mi ò gbọ́dọ̀ dá o lẹ́lẹ́lẹ́ kejì wọ́n ní inú àwọn àròjù àfáà jàbátá ni pé kò tẹ̀lé lànà àwọn ànábì àwọn tàbí ànábì wọ́n ní kò tẹ̀lé ìlànà wọn kí ló tẹ̀lé wọn wọn ò ní ráàyè pé kí ni láti implement ẹ̀ tó kí ni ọ̀nà àbáyọ fún ìrújú rẹ̀ yìí mo rò pé àṣírí ìbẹ̀lẹ̀ mi sọ fún àyàn kí lọ́ba tó fi jẹ́ sí pé àjàbátọ̀ tẹ̀lé àwọn sàbí lẹ́yìn lọ́bí aláwọ̀ tààlà àná kò tẹ̀lé tẹ́lẹ̀ kí lọ́fà àṣírí ibẹ̀ òun náà ní wípé ọmọ kò tó ń bá láwọn lòun tẹ̀lé àṣírí wọn ti dín ló tẹ̀lé tó ṣùgbọ́n nǹkan kan tó kù tí ẹ ṣẹ́jú méjì ni o kálíbà ara ikú lẹ̀ lórí àwọn akókò yẹn jazakallahu khair bismillah. alhamdulilayi salatu salamu salamu àṣẹ rí lórí yẹn gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé ìlànà alùsùnàtì jama'a ibi tó gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn tó gbọ́dọ̀ máa tẹ̀lé òun náà ni àwọn sálàfù umma àwọn ẹni ṣáájú nítorí pé ọlọ́run bá allah subhanahu wa ta'ala nínú al ọlọ́run bá pa wá láti ká máa tẹ̀lé lánàá wa bẹ́ẹ̀ lànà bí sallallahu alayhi náà fún rẹ̀ láàrin ìṣẹ́jú péréte tí ó wà pẹ̀lú mi sọ̀tà bá lọ́wọ́ lánàá Qur'an nínú Suratul Baqara ọlọ́run bá rí bá sọ pé fa in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fa sayakfikahum Allah. ọlọ́run bá ní tí wọ́n bá tẹ̀lé tí wọ́n bá nígbàgbọ́ pẹ̀lú rí ìgbàgbọ́ tẹ̀yìn níyì fa in amanu bi mithli ma amantum bihi amantum bihi damiru al-khitab wà mẹ́yẹn àárọ̀ ẹni tá a dájú kọ tá à ń bá sọ̀rọ̀ wa ń bẹ̀ yẹn àwọn wo ni dájú kọ nígbà tí Kùránì sọ̀kalẹ̀ àwọn sàhábà fakọ́ni ìtajà ọlọ́ni wọn ti mọ̀nà nìyẹn àti pé tàbá fẹ́ mọ̀nà ìlànà wọn lọ́yẹ ká máa tẹ̀lé fàyín tẹ́wọ́ ń la o tọ́ba ti wá lè yí yín padà tá yẹ́yìn padà fàyín nàmà hum fi shiqaq wọ́n ti wà nù yapa nìyẹn sùkọ́ náà wọ́n ti ká wà nù yapa قالني ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين وقوان كاجبات إليه لأن من سيادة فلانا وصلاف الصالح أو المؤمنون من آية أو تقوسي نيكوسي على قوة والصحابة سو آية يمي بجتو ريكو جدا من حديث النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم تقول عليكم بسنتي وسنة الخلفاء الراشدين ما كان هنا حديث مين ما تدعى نبي الفرقة الناجية أنا من كان على مثل ما عليه wa ashabi so anabi ò kó yẹn wá kéré rárá so nǹkan tí ó fa problem fa jàbátá nìyẹn. nígbà tí ó wá jẹ́ pé kò tẹ̀lé àwọn sọ̀hábà lẹ́yìn kí ni igbó tó ń lò torí àwọn tí ń tẹ̀lé ti kú tó báyìí nígbà tí èèyàn bá ń ṣe nǹkan tí ò jọ ti Abubakar tí ń ṣe nǹkan tí ò jọ ti Umar tí ń ṣe nǹkan tí ò jọ ti Usman tí ò tún jọ ti Ali radiyallahu anhu ah, kò jọ ti Aisha tó báyìí kó dùn ní ni kò ti Aisha radiyallahu anha ọjọ́ ti Khadija radiyallahu ta'ala anha bẹ́ẹ̀ wá ní orí àwọn èèyàn ó ní láti jẹ́ sí pé nǹkan kan wà tí ọpọlọ wọn ò fi sí yẹlẹ̀ lè tọ́ fún wa tí wọn èèyàn ọmọ tẹ̀lé yẹn tó ti pa àfa lòun ó sì ń pé alùsùnà lòun sálàfí lòun kò sì tẹ̀lé àwọn sàbí lẹ́yìn bóun ni àwọn èèyàn ti wá nígbà tẹ́yìn náà ń tẹ̀lé lẹ́yìn gbà ní bóun lẹ́yìn ti tètè tají àbí àwọn tó wà àwọn tẹ́ bá ń bẹ̀ náà bóun lórí báyẹn ẹ bá ṣàlàyé. naam ah, nǹkan tó fà á òun ni pé àfa máa ń jẹ́ kí ó yé wa wípé a ní bùkátà sí àgbóyè àwọn sọ̀hábà nǹkan tá a ní bùkátà sí òun náà ní ká gbọ́ alukur'an yé fúnra wa àti hadith alayhi sallallahu alayhi wa sallam ká gbọ́ yé fúnra wa nígbà táwa náà bá ti lè kọ́lá bá wa tá a ti mọ̀ ká tí a ti mọ̀ túmọ̀ so ibà ní tìrìpá àwọn akọ́lọ́ lọ́wọ́ wa àlekẹ́lá wọn sí wa so ká máa bún ẹ̀sìn wa nínú alukur'an pé ẹ̀rí là ń tẹ̀lé àtẹ̀lé àwọn sọ̀hábà. ẹ ẹni tí ọ̀dọ́ kékeré tó bá gbọ́rú fásitáfà bá ń fìlọ́sọ́fì bá ń yìn inú rẹ̀ ó dùn pé yẹ ó ti sọ àwa náà di kíni ẹ bá mi parẹ́ ó sọ wá di kíni ọkùnrin àwa náà ti dọkùnrin nìyẹn ẹ rí i pé àwọn èèyàn fẹ́ràn nǹkan báyẹn púpọ̀ ìdí tí mo sábẹ̀ òfin ọgbọ́dọ̀ ní àṣírí kan mẹ́ ni àṣírí nìyẹn o àṣírí nìyẹn o ẹni tó bá wá kóyún àwọn sàbẹ̀ kéré fẹ́ rò pé àfa àkàkọ́ ọjọ́ lójú ní àwọn àfa àti fẹ́lẹ̀ mọ́. kò sí mọ́nì ló fi jẹ́sí pé tọ́ ọba ọmọ lẹ́yìn ẹni tá à ń wí tọ́ ọba rí kò sí gbogbo àwọn pé gidi èmi Abu Hanifa ẹ bá ní bú Abu Hanifa ó lè sẹ́kẹ̀ Abubakar kan tí ọ̀ka kan tí ọ̀ka kan tí ọ̀ka Aisha kan tí ọ̀ka kan tí ọ̀ka gbogbo àwọn àgbà Abu Sa'id Abu Abdullahi Abdullahi gbogbo àwọn lẹ́wọ́n ní wọn àka alùbáyé kún ọkàn ń fi ojú ayé fún yín ní ti ń bẹ́ẹ̀ kọ̀rọ̀ ó ti kí ọ̀làgbọ̀nà jù bá mi sọ ẹ̀ṣẹ́ púpọ̀ nínú àwọn ìlú tó ti ẹnu wá ní àárín tí ó mú wá sáwà lọ́dọ̀ jàbàtà àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí ẹ eh, ọ̀pọ̀ tí wọ́n máa fẹ́ sílẹ̀ tí mo lè gbé ọwà kọrin wọ́n ní báyìí wọ́n nínú àwọn ìlú ní bí ti di síbi jẹun wọ́n máa ń pè wọ́n ní kẹfẹ́ kí ni kí ni tó gbẹ́ra lé gan lórí nǹkan yẹn sínú òbí yẹn sọ́ọ̀lì sàdédé pé ẹ ń bá dé fìlà ó ti kẹfẹ́ rí ó ní kẹfẹ́ tó ní ọ̀rọ̀ yín títí tó ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín títí tó yín lẹ̀ ẹ ẹ ń bá tó bàtà kọ́pá sù ẹ ó ti di kẹfẹ́ rí yóò ní nǹkan kan tó fi ṣe ẹ̀rí títí ń ta àwọn èèyàn tí wọ́n ti gbà á gbọ́ kí ni ọ wà lábẹ́ àṣírí tó síbi jẹun yìí òun sì ní kọgbà táwọn kọtẹ̀lẹ́ àwọn sálàfù lẹ́yìn náà kí ni ẹ̀rí ẹ̀gán lórí nǹkan yìí ẹ̀jọ̀ ẹ bá sàlàyé náà ẹ bá sàlàyé ẹ̀rí ẹ̀tàn ìrùdú ẹ̀tàn ẹ̀ tún wá bá wa kó ìrùdú ẹ̀ náà ẹ bá kó dànù náà. ìrújú tí àfa àwọn ń gbára lé lórí ilé báyìí òun náà ni pé wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ìka mẹ́ta ara anabi máa fi ń jẹun pé ìka mẹ́ta òun náà lànà bíi sallallahu alaihi wasallam ló máa fi ń jẹun ìka mẹ́ta náà ló dẹ̀ pa wá láṣẹ kí a máa fi jẹun. àníbà mo sí hadithu Jabir bin Abdillah tó wà ní sahihu Muslim so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé anabi sallallahu alaihi wasallam ya'kul bi thalathi asabi'ihi kana nabiyyu sallallahu alaihi wasallam ya'kul bi thalathi asabi'ihi fa idha faragha la'iqaha anabi sallallahu alaihi wasallam jẹ́ni tí máa ń jẹun pẹ̀lú ìka tó bá ti wá lè jẹun tán yóò la mẹ́tẹ̀ẹ̀ta yẹn so ẹni tó bá ti wá lè fi ṣíbí tó bá ti lè fi pààrọ̀ ìka mẹ́ta yẹn so ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ànábì ní kí wọ́n fi ọmọ níka wá sí òǹkà àzíkìrì tó a máa ń ṣe yẹn káfọ ọmọ níka wá sí òǹkà rẹ wá fi tẹ̀síbá pààrọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni yẹn ṣe fídíò àpẹẹrẹ kó fi irinṣẹ́ kan pààrọ̀ tí ànábì ní fi sòǹkà yẹn bẹ́ẹ̀ náà ẹni tó fi ṣíbí náà pààrọ̀ ìka mẹ́ta tí ànábì ní fi jẹun sòwò látara báyìí ó ti ṣe bídà ni ìjọba ti ṣe bídà rẹ̀ kúfùrù ni ó kó sí bákan náà rèé anabi sallallahu alaihi wasallam ní ká ńlá ka mẹ́ta so ìlà ìka mẹ́ta yẹn àìbáàdà ni kò yẹ báyìí nísìnyí so téèyàn bá ti wá ní láka téèyàn bá ti wá ní fi síbi jẹun rèé yọ pa ìlà ka mẹ́ta tọ́jú àìbáàdà lára so yọ àlóhùn fẹ́ la lá síbi so yẹ báyìí nísàjẹ́ sí wípé ó ti fi nǹkan mẹ́rin náà pààrọ̀ nìyẹn so abitali, so. Uh, lẹ́yìn ní ṣókí ọ̀rọ̀ ni pé látara báyìí ó ti ṣe bí dáa ó ti di káàsìrí pẹ̀lú nǹkan tó ṣe yẹn. ẹ mo rò pé yíwá dáadáa foundation méjì náà ni wọ́n fi rí ọ̀rọ̀ yẹn máa lẹ́bàá ní lọ́dọ̀ rẹ̀ foundation àkọ́kọ́ ó lánàá bí ọ̀rọ̀ fèsì bí jẹun sallallahu alaihi wasallam igbá ni wọ́n fi jẹun ní àbábọ́ ṣé abọ́ ni wọ́n fi jẹun ti àbígbá. naam ìyá abọ́ ni wọ́n fi jẹun. abọ́ ẹ̀ ń sọ́nà ẹ̀bẹ́ẹ̀ ni àbẹ́bí pàpọ̀ jẹun. náà wọ́n ní mandéṣà àkọ́kọ́ ni wípé ó ní ànábì alayhi salatu wassalam wípé wọn àti ìṣẹ́bí jẹun ìka ni mẹ́ta ni wọ́n ti jẹun ìyẹn báyìí ẹlẹ́ẹ̀kejì ànábì àmọ́ láìka sallallahu alayhi wa sallam ẹni tí ọ̀bàdàn ti lo ìka tó bá ti lo síbí definitely kò ní láǹfààní àti lè lá ìka àbẹ́yẹn lè fi síbí jẹun kó tó máa láka tó fi mú síbí so eré náà yẹ ibẹ̀ nìyẹn tó tí èèyàn bá wá pé yìnyín báyìí ṣe mọ̀ pé bó láti ní kúrò lórí àwọn èèyàn pé ọ̀rọ̀ òní bẹ́ẹ̀ o àbòrí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́tọ̀ ọ̀wọ̀ ẹ̀yin náà lẹ́ mú rùjú wá ẹ̀yin náà lẹ́tọ̀ tú rùjú náà kó lọ́dọ̀ àwọn èèyàn ọ̀yà bìsímìlà. naam sẹ́rí èsì lórí ilé báyìí òun ni wípé anabi sallallahu alaihi wasallam ló ti tọ́ ló máa ń fi ìka mẹ́ta jẹun ṣùgbọ́n ìfìka mẹ́ta jẹun anabi sallallahu alaihi wa sallam kò ń ṣe wípé ó jẹ́ ìbáàdà gẹ́gẹ́ bí sheikh al-Albani rahimahullah ta'ala bẹ́ẹ̀ ṣàlàyé rẹ̀ kò fi ṣe ìjọsìn nínú tí àwọn tó ń pè ní al-ikhtiyarat al-fiqhiyya bákan náà silsilatu al-ahadith ad-da'ifa silsilatu al-ahadith ad-da'ifa ti sheikh al àwọn ọ̀rọ̀ yìí ní abala nítorí pé ṣe rí sunna kára yìí bá ṣe lábala fífi ṣèjọsìn ó pín sọ́nà méjì àwọn pèsè nìkan ní asúnà ti ta àbùdíyà àwọn súnà tó yẹ pàdánù fi sìn lọ́wọ́ balẹ̀ irú yẹn tá a bá ṣe àmàgbàládá ó ń bẹ nínú ẹ̀fẹ́ pé tá a bá ṣe gan á jìyà ó sì ń bẹ nínú ẹ̀fẹ́ pé tá a bá ṣe àní ìyẹn ìdájọ́ kan ní nínú fíkì sòkè àní náà ó sì ń bẹ nínú àwọn súnà mi tánà fi ṣe tó yẹ pé asúnà tó jìbìlíyà ni wọ́n máa ń pè asúnà tó àjìbìlíyà tó yẹ pé àdámọ́ lásán tàbí sallallahu alaihi wasallam fi ṣe nǹkan yẹn so irú ẹ̀ òun ní pé anabi sallallahu alaihi wasallam yuhibbul asal anabi láìkì oyin ṣe dáhà tó ń sọ pé sunna ni kí a máa mú yín nísìn ẹ ti bá ti mú sí bá ti mú yín o ṣe ń ṣe sunna nìyẹn ṣe bá nísìn so anabi sallallahu alaihi wasallam ó máa ń wé láwà ní kò yẹ bá nísìn ṣe sunna ni ṣe bá nísìn so àtàwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí so irú ẹ̀ ni jíjẹun pẹ̀lú ìka mẹ́ta náà kí wàá ní àwọn àlàyé tó wà ń bẹ̀ pẹ̀lú jíjẹun pẹ̀lú ìka mẹ́ta sáwọn olùmọ́jẹ́ kó wáyé pé ó ń jẹ́ àpẹẹrẹ fún kéèyàn jẹ́ni tí kò ní ní wọ́bìà àti ẹ̀kọ́ pé kí èèyàn má máa fi gbogbo ọwọ́ jẹun kó má jẹ́ sí pé gbogbo ọwọ́ náà ni oúnjẹ ọmọ yìí tó ti yé báyìí sìn so pé àmọ́ pàdé bí sọlọ́ọ̀ sọ̀rọ̀ àwọn fi síbi jẹun pẹ̀lú ojú ọ̀nà pé ìfi ń sin lọ́wọ́ ọba kò síbẹ̀ nítorí pé ok àrí hadith mi náà tọ́sá bá ó ní àfáwà abdullahi bin masaud radiyallahu anhu tí n bá gbàgbé ó ní ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam qa'iyan ya'kulu tamra olórí anabi sallallahu alayhi wa sallam tí ó jòkó ìkàá kíná ní ìkàá ni kéèyàn jòkó kó wá fi ìdí rẹ̀ kó fi lé gìgísẹ̀ rẹ̀ kí ìdí rẹ̀ kan gìgísẹ̀ rẹ̀ bí gbàgbé yẹn lóso yẹn so tí ń jẹ tamuru ṣé n táwọn sọ lóṣù ni pé sẹsọ pé tamuru la oúnjẹ tá máa jẹ lásìkò anabi sallallahu alayhi wa sallam anabi ń jẹun ni títà bá jẹ́ wá fẹ́ jẹun náà nísìnyí o irú jòkó tá a máa jòkó nìyẹn torípa ara nàbì tó ṣe bẹ́ẹ̀ tó yẹn ò rí bẹ́ẹ̀ tó yẹ bá ń ṣe wá rí lílá ọwọ́ tí a fa ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe pé lílá ọwọ́ gẹ́gẹ́ òun ló pàtàkì tí kì í bá ṣe oúnjẹ tó ṣẹ́kù síbi ọwọ́ gbogbo ibi tí oúnjẹ yẹn bá wá ṣẹ́kù sí ìlànà ìfẹ́ ká tẹ̀ nípa bá rẹ̀ tó bá yẹ pé ibi síbí ìlànà ṣẹ́kù sí ẹlá síbí yẹn nítorí pé hadith yẹn hadith padà gbé wá ànábì sallallahu alaihi ní tẹ́ ẹ bá jẹun tán so ẹ má fọ ọwọ́ yín nù àbí kẹ́ ẹ má ṣe fi ankachifu nù. No hatta yẹlẹ ẹkọha awo yẹlẹ ẹkọha títí tẹ́ fi la àbí tẹ́ gbé fóyàn tí wọ́n bá yín la nínú ẹgbàá mi àrẹ sọlọ sọlọ ma sọ pé ẹ máa jẹun tí ẹ bá jẹun tán ẹ lábọ́ ẹ̀sìn láwọ yín lè anakum látẹ̀dẹ̀rúnà fi ayi tọ́ àmìkum olùbárọ̀kà torí pé ẹ mẹbi tí alùbáríkà wà níbi oúnjẹ tẹ̀ ń jẹ sẹ́mi pé n tó fọwọ́ jẹun rè é ó lè jẹ́ kó oúnjẹ tó sẹ́kù sí ibi ọwọ́ ó tún bẹ̀rẹ̀ tó bá fi nǹkan míì náà jẹun tó bá yẹ pé oúnjẹ yẹn lè sẹ́kù sára nǹkan yẹn àlùbáríkà oúnjẹ yẹn gẹ́gẹ́ òun là ń wá òun ló ń pè ní ìlà téèyàn bá ti máa ìlà nínú nǹkan ẹ̀ mọ ìdájọ́ wàlúùkùn yẹdúrú máa ìlà ti hi wùjúdán wà á dàmà ìdájọ́ sẹ̀rí ọmọ ọ̀rọ̀ kìrìkà yọ̀mọ̀ lọ yọ̀mọ̀ lọ pẹ̀lú sábàbí ìdí tí ìdájọ́ yẹn fi wá tá a bá ti rí sábàbí yẹn okùnfà yẹn ìdájọ́ yẹn wọlé tí sábàbí okùnfà yẹn ọba ti sí má ìdájọ́ yẹn kúrò ó mẹ́tọ́ gbogbo bí tá a bá ti rí okùnfà ibẹ̀ ìdájọ́ yẹn ọmọ ṣe ni ọmọ lọ ṣe é bá nísìnyí kẹwàá lè mọ̀ yí pé ìlà ọwọ́ gẹ́gẹ́ kọ́ ni súnà tó bá yẹ pé ìlà ọwọ́ gẹ́gẹ́ ni súnà ni akẹ́kọ̀ọ́ gbogbo oúnjẹ tí n bá jẹ ọ̀lẹ̀ mọ́ ọwọ́ o kò lẹ̀ mọ́ ọwọ́ yẹ kẹ́ láwọ́ ni kúrò lẹ́bi máa láwọ́ kẹ́lẹ́ báyìí pé n tó bá lẹ̀ mọ́ ọwọ́ gẹ́gẹ́ la fẹ́ láti ṣe ókè ní ìsìn mọ́ wá jẹ búrẹ́dì ṣé màá lákàánà. ìjàbàtọ̀ lákàánà ni ẹ̀sìn ẹ̀sìn àti àdìgbò yóò kílẹ̀ àbáyé nìkan àìwí pé kì í ṣe Um, uh, kìí ṣe ìka gan là ń ná èyí sì ka gangan ní fúkọ́s oúnjẹ tó wà ń bẹ̀ ni wọn àfẹ́ kó wé ṣẹ̀yà nù wọ́n fi máa kọ́ sídò ṣẹ̀ráyà àfojúsùn aim and objective tí ṣẹ̀ríà ní pẹ̀lú àwọn àdájọ́ tó gbé wá láàbọ̀ tí ọ̀bà tó bá jẹ kókò uh, chinchin tó kó sí láàbọ̀ tó bá jẹ chinchin tó tún láàbọ̀ ilé náà kò sí nǹkan kan tó lẹ̀ máa bọ́ mẹ́rin so àti gba ẹ̀sìn àti kéwòdì náà ni gbogbo àwọn ẹ̀rí bí wọ́n jàlàyé ẹ̀ fún wa gbogbo ntọ́jẹ́ mọ́ èròjú yìí àwọn ni wọ́n máa tu iṣu rẹ̀ déṣẹ́ tó dé ìsàlẹ̀ kòkò jà wa lọ torí bẹ́ẹ̀ ń bá jẹ́ kó lọ yóò sì mọ́ kó ní ẹ̀rín dáadáa ọlọ́ọ̀bá adúpẹ́ fọ́nà tó dáyín padà ó lórí ti sípí àti nǹkan àtàbọ̀ àti ká mọ̀ kó o bá ti rọ́mọ rẹ tí bá lá abọ́ tó sì jẹ́ sí pé oúnjẹ tó fi jẹ kò sí oúnjẹ kankan nínú ẹ̀tọ́ sẹ́kù tàbí ńlá ìka nígbà tó jẹ búrẹ́dì tán tètè fura sí ó ti ń gbọ́gbọ̀ púpọ̀ nìyẹn tí o bá sì rọ́lẹ̀ rẹ tí bá ti ń fi báwọn tètè jìnà sí yóò mú ọ lọ́dún tí ọ̀dà bẹ́ẹ̀ ni gbóbìnrin náà bá ti rọ́kọ̀ ẹ̀ tí bá ń fi báwọn tètè sọ́ra kígbàjarè ìwọ ọkùnrin náà tó bá rí ìyàwó rẹ tí bá ti ń fi báwọn tètè sọ́ra kò fura sí kọ́ dájú kọ́ mọ́jọ́ lọ́dún tí ń lọ gbọ́lẹ́sọ̀ mọ́ lọ́gbàdàn òun wá nìyẹn nípa báyìí àdúpẹ́ fún ọlọ́run ọba tó mú kó lónú ọpọlọ wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìdòdú tó wà nígbà tí mo ṣẹ̀ṣà òun náà ni níbi oúnjẹ àti kákójọ fún àkíkà ìkómà inú yẹn ọ̀pọ̀ gan-an tó bá máa ń gbọ́ láti lọ́ọ́ di ìkómà báyìí kó ti di kẹfẹ́ rí wọ́n tó ti kómà ó ti di kẹfẹ́ rí kí àwọn náà sì ni wọn ọ̀tẹ̀ láwọn sálàfù yìí dáadáa hmm. àbí bó ni wọ́n ṣe representation kan yẹn àwọn ni wọn ọ̀tẹ̀ lábàbá kiri wọn ọ̀tẹ̀lẹ̀ wọn mọ̀lù wọn ọ̀tẹ̀lẹ̀ kí ni wọn ọ̀tẹ̀lẹ̀ gbogbo àwọn sọ̀hábà nílẹ̀ ọ̀dẹ̀ ọ̀rọ̀ wọn ọ̀tẹ̀lẹ̀ wọn tí a bá ti rí nǹkan kan tó bá ti pépọ̀ wọn òun ìjọba ti pépọ̀ wọn òun jù dànù wọ́n sì ní àràbọ̀dọ̀ lọ́mọ kójọ àràbọ̀dọ̀ jẹun kódà àràbọ̀dọ̀ síwáàsì ẹ̀ bá tẹ̀síwáàsì ń bẹ̀ kó ma ó ti fọ́ ọmọ gbé ń jẹ nìyẹn kí ló fà á kí ló bí eléyìí ẹ bá ṣàlàyé kí ni ẹ̀rí wọn lórí nǹkan yìí àti pé kí lọ́nà àbáyọ fáwa èèyàn láti máa kó òròdé yẹn dànù bísímìlà. naam bisimilah alhamdulilah salatu salam ala rasulillah wa baadi. ìgbà tí àfàjà bàtàdé tí wọ́n fẹ́ gbé ìròrí ẹ́mbásì Kuma tó pè yàn sí ó kó ní islam ó gbé wá fún wa. wọ́n mú tíra àtàwọn àtàkùn ní àlàáfíkọ̀ ẹni tó ṣe abu abu isom al-mar'i. العقيقة aqiqa ẹni tó أبو yẹn jẹ́ abu abu isom al-mar'i abu isom al-mar'i àwọn ni wọ́n kọtíra yẹn ترى ni wọ́n mú wá fún wa ń gbà yẹn sàfà fún wa unfortunately fún àfà ìgbà tẹ́mi ka tíra yẹn tán mo padà rí pé tíra yẹn gẹ́ sọ pé ìyẹn lè pè yẹn wá jẹun kú ma ni nǹkan kan làfà yẹn takò ní tíra yẹn kéèyàn pè yẹn wá sí wá sí mbẹ́ẹ̀ tàfà yẹn takò ó ní òun ò rí ní òṣìṣẹ́ àwọn sálàfù pé wọn kì í ṣe bẹ́ẹ̀ tó bá yẹ kó bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn ò bá rí náà ìkíni àfa wa gbára lé gan nínú àwọn ẹ̀rí tí àfa fi da àwọn yẹn lórí lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní anabi sallallahu alaihi wasallam anabi kuma nígbà tó wà lé ayé wọ́n ní àárín dẹ́lílù kankan pa anabi pé àwọn yàrá jẹ́ ìkómà yẹn àwọn tàbí ẹ̀wù àwọn sàhábà àwọn náà kuma àárín pé wọ́n ṣerú ẹ̀ so bákan náà tábà lọ wo hadithu samara bunjundu radiyallahu anhu àwọn kan tó kà fún wa òun náà ni pé kullu ghulamin rahinatun bi aqiqatihi tudbahu anhu yawma sabi'ihi wa yusamma wa yuhlaqa pé gbogbo ọmọ pátá láti rahina láti gbé kọlọ́rùn bí mo ti lè tutó lè yá mi nìyẹn torí rahina ìtumọ̀ méjìlá àwọn ọdún mọ́ fún àwọn kan ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ọmọ yẹn ìtumọ̀ rahina ni pé ọmọ yẹn kò ọlọ́run bá ọmọ yẹn wà mahbus àlè ṣàfáà kò yọ ọlọ́run bá ó di mọ́lẹ̀ láti mọ́lẹ̀ sì pé àwọn òbí rẹ̀ lọ́jọ́ gbèrè àti yàmà tán àbá pa so ìtumọ̀ rahina nìyẹn lọ́dọ̀ àwọn afáàtún lálàáfíà ni mo sọ o ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìtumọ̀ ni pé bá so kò ní rí ayé gbé ní rọrùn dáadáa sheikh ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ń lo síkìnì ló bá a mú jùlọ. nǹkan fẹ́ kọjá lórí rọ̀hínà báyẹn ni so rọ̀hínà tún bí akẹ́kọ̀ọ́ ti he tó ti bá wọ ẹ̀hìn yọ̀ọ́ màsà bí ẹ̀hìn á pààyàrà fún lọ́jọ́ keje rẹ̀ ọjọ́ keje kejì ọjọ́ kẹjọ ọyún sàmà àfún lórúkọ ọyún ṣílák àdẹ síkìnì àdẹ fàwórí fún. àfàjàbàtà ní tó tá a bá ti wá pẹ́ ẹran yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí láti tá a bá ti pẹ́ náà wọn àmọ́ bó ṣe fẹ́ràn ọba ní tó bá wù ọ́ o lè dájẹ́ sàǹfàdàbí ò ní ká dájẹ́ nínú hadith yẹn tó bá wù ọ́ o lè pin fáwọn èèyàn tẹ̀fádà bí ò ní ká pin fáwọn èèyàn ṣùgbọ́n ò lè pè yàn sí èrú nìyẹn èrú pátá gbà nìyẹn so kí wàá ní ọ̀rọ̀ lórí ẹ̀ àbí padà pé ìbéèrè rẹ kọ́kọ́ sí ìbéèrè náà. bẹ́ẹ̀ni mo rò bóyá yí evidence afan yẹn iná nìyẹn lórí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí pé wọ́n ní pé ẹ̀rí tó wá nípa pípa ẹran náà lọ ànábì náà sì bímọ sallallahu alayhi wa sallam àwọn sàbí náà bímọ wọ́n sì pẹ́ wọn ò sì gbà wá wípé wọ́n kó wọn jọ wọ́n ń jẹ́ wọ́n ń ṣàjọyọ̀ wọ́n ń ṣèké ní nǹkan kan wọ́n ní tí ó jẹ́ ẹ̀rí nìyẹn ṣùgbọ́n ẹ ti dá wa lóhùn náà lórí ẹ̀ padà wọ́n ti dá wa lóhùn lòdù tí yẹn sẹ́mọ̀ fún lòdù tí yẹn ni wípé àwọn ànábì àtàwọn sàbí rẹ̀ radiyallahu anhu àwọn náà ṣe wọ́n bímọ wọ́n dẹ̀ pẹ́ran wọn dẹ̀ kóra mọ́jọ́ wọn ò sì kún wọn láwọn àti ń pè yìí ìyẹn ẹ̀rẹ̀ rí wọn. ó jẹ́ kí n sọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àwọn ẹni wọn tẹ̀lé àwọn sàhábà lẹ́yìn àwọn ní ti ń ti ọ̀rọ̀ àwọn sàhábà ń kékeré ṣe ẹ́fídẹ́ǹsì ní ìtìbà. so ustaz ti dá wa lóhùn wọn bá tún bá fi kún lẹ́yìn bá ń bá sàlàyé ansa àti ẹni dáhùn kan lókù báyìí. wọ́n ní àfáà ní àfáà jàbàtà sọ yìí pé tá a bá pa tán wọ́n làwọn bí léèrè pé ṣé bò láti wá sí lọ sọ pé ah, ìwọ́tọ̀ náà lè da jẹ bàbá ọmọ yóò da yóò jókòó àwọn ìyá ọmọ àtọmọ <laughs> jókòó yọ sì sì sì gbogbo tí lè ìkànnì o wọ́n ó tún sọ pé ó ha fún àwọn ènìyàn àwọn àbáwọn bílẹ̀ àwọn náà wọ́n á rò pé ha ah, nígbà tí sọ o sì lè ha fáwọn èèyàn ẹ̀rí eléyìí àdà ìtumọ̀ gbà wáyé báwọn sàbí wọ́n da ẹ̀jẹ̀ ọkọ bàbá wọn da àtìyá àtìyá wọn wọ́n jọ jókòó ìjọ kan ń da jẹ ẹran ọmọ tí ti gbà wá náà rí pé ha ń jọ kan wọ́n wá bá nàbí kò wà fẹ́lẹ́ ń kẹrì bí ọkùnrin wọn bẹ̀ náà pé bí ọba ní ìwọ́n ti o ìwọ kí ń kí àti pẹ̀lú ráàyè ọwọ́ àpò wọn pé kí wọ́n wá jẹ́ gan lọ́dọ̀ rẹ̀ adébíyẹ kò ní ká bú wọn náà tòbí tọ́bajẹ́ síta bá ní kí bàbá ọmọ àti ìyá ọmọ ọdún ẹran jẹ ààrẹ ìbílẹ̀ ńlá bàbá sì ní kọ́ ha náà ààrẹ ìbílẹ̀ ńlá èèyàn sáré pẹ́ẹ́rẹ́ kó jù lẹ̀ ní nìkan náà sàbẹ̀sẹ̀ bí ẹ̀ máa bẹ̀rẹ̀ sí bàbá ẹ̀yìn ẹgbẹ́ náà ní ìṣèlú bàbá yìí bóyá wọ́n tún wá bá wa fi kún àyíká sí ni kí wọ́n tún bá wa fi kún tó bá wà nílẹ̀ náà àwọn àlàyé tí ó wà lórí ẹ̀ òun náà ni pé tẹ́ bá wo hadith anabi sallallahu alayhi wa sallam anabi kan ní ká pẹ́ra ni gbogbo ẹnikẹ́ni tó bá ti pa ẹran ó ti tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam torí pé ó ti pa ẹran láti fi jọ́sìn fún ọlọ́run ọba ní ọjọ́ keje tó bímọ yẹn naam bá a ti sara yẹn anabi sọ fún wa sẹ́rí irú eléyìí náà ń pè ní al-ashiya al-maskutu anha àwọn nǹkan tí sẹ́rí àdákẹ́ lórí ẹ̀ ó dẹ̀ ní hadith ṣẹ̀rá àwọn tí ṣẹ̀ríà bá ti dákẹ́ lórí ẹ̀yẹn ẹ̀yin náà fi àwọn èèyàn lẹ̀ kí wọ́n ṣe bàbá ti wù wọ́n torí pé ṣẹ̀ríà wò fún wọn ní ọ̀nà kò sì fún pẹpẹ máa wà nìyẹn pé báyìí ni kẹ́ ẹ ti ṣe kò yí báyìí nìyẹn nítorí pé ṣẹ̀rí nǹkan tí ṣẹ̀ríà bá gbé wá ní mọ́kọ́lá yẹn pé tó jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi tí ò dé ẹ̀yin náà gbọ́dọ̀ jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi fáwọn yàtọ̀ ẹ̀ ni ní kí ni dẹ̀rí lórí pé bó bá ṣe wùyàn ni kó ṣe ṣẹ́ra eléyìí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tí Sheikh Al-Albani sọ ni ọ̀rọ̀ tí Sheikh sọ́ni tèmi sọ ni ọ̀rọ̀ tí àwọn alágbèntì dárí máa sọ ni kò yé báyìí nísìn so èyí máa lọ síbẹ̀ yẹn torí àsìkò tó bẹ̀tí mo ti sàlàyé pé bá ṣe sọ nìyẹn naam anabi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha farada al-fara'id fala tudayyi'uha dájúdájú ọlọ́run bá àlíkẹ́ láti àwọn kankan lọ́rọ̀ yẹn ní lórí ẹ̀ mara láàrin wa hadda hududan fala ta'taduha ọlọ́run bá àlíkẹ́ láti fi àwọn àlà sí àwọn kankan ẹ má tayọ àlọ́ ọlọ́run ba wa harrama ashiyan fala tantahikuha ọlọ́run ba àdìgá rẹ̀ sí àwọn kankan lọ́rùn ó sì lé wọ̀n ní lórí ẹ má dìde àwọn ìwọ ọlọ́run ba wa sakata an ashiyan rahmatan lakum ghayra nisyanin fala tabhasu anha ọlọ́run ba àdìgá wa dákẹ́ lórí àwọn kankan ó fi ṣe ìkẹ́kùn yín ni kejì kọ́ ọlọ́run gbàgbé ẹ má wádìí nípa rẹ̀ so nínú àwọn ìdájọ́ tọ́lọ́mọba ní nǹkan tọ́lọ́mọba ní kí a dákẹ́ lórí ẹ̀ pé ẹ ṣe bọ́ba ṣe wù yín òun ni ọ̀rọ̀ ẹran ìkómà wà so yìí bá nìkan so ló fi jẹ́ pé àwọn afọ́ sọ pé àlámọ̀rí ìtọ̀fẹ̀jù ni tó bá wù ọ́ dájẹ́ kò sẹ́ni tó o bá ti sọ yìí pé òun nìkan ló yẹ kéèyàn ṣe tó bá wù ọ́ pé èèyàn sí tó bá wù ọ́ ha fáwọn èèyàn so wọ́n tẹ̀yà wá sọ pé ìṣesí kan pàtó bá jẹ́ èèyàn bá pẹ́ ẹran tá a ti bí máa ń jẹ náà ni kí ẹ àti màkọ́ yẹn ká jẹ ní alẹ́ làákà yìí nìyẹn kìí ṣe gbogbo ẹran tá a pa la lè jẹ lẹ́yìn lè ó kì í ara àdáyà kálọ̀rọ̀ ají ká pa kọ́ ma bá tiẹ̀ lọ ni ẹ̀jẹ̀ rẹ̀ sábà yín sì so àwọn tí ó àwọn elétò wọn padà mójútó ọ̀pọ̀lọpọ̀ ẹran yẹn àwọn elétò wọn bá ṣe ń ṣe pẹ̀ran fọ́lọ́ ọba ẹ̀jẹ̀ rẹ̀ sábà yín sì so tá a bá ti lè pẹ̀ran yẹn àti mú ìdájọ́ tọ́lọ́ ọba ṣẹ so bá ṣe ṣe ànábì dákẹ́ lórí ẹ̀ so bó ti wá dákẹ́ lórí ẹ̀ kan ṣe bàbá ti tẹ̀ wọ́n lọ́rùn àwọn àfa àsúnà ti ń ṣe kódà àwọn láti náà fi dárí mà àwọn náà ń ṣe kí ni wọ́n ń ṣe nǹkan yẹn wọ́n dẹ̀ bí wọ́n lè rí nínú wọn Allahu alam. Ah, alhamdulilah mo rò bóyá yíwa dáadáa ẹni tí ọba tó yẹ kó sọ o ṣé èròjọ ilé ti clear eh, ẹ nípa yí pé tá a bá pa ẹran súnná àbí àkíkọ àbí nàṣíkà tá a bá pa nǹkan bá wù wá tó jẹ́ halal lálẹ́ fi bọ́bá wù ọ́ tó o bá lágbára àti pé àwọn èèyàn kan bá o jẹ́ ìsinla sọmọ pé tó bá ti pa àwọn èèyàn ọ́ fàgà tó ń fi jókòó sílẹ̀ fún òní jókòó lẹ̀lẹ̀ owó kan ló fẹ́rẹ̀ ń jàgà tó o prince tó bá ń bọ́ lágbára tó o bá wà lágbára mọ́ gbedele gan délé rẹ̀ pa lọ síbi tí wọ́n ti ń tà bí wọ́n ti ń tà lọ́jà ọba àbí àbí bòmí náà ti ní wọ́n ti ní ibi wọ́n ti ń pa ń bẹ̀ náà àkíkọ̀ náà ló ṣe sunna nàbì náà ló ṣe sallallahu alayhi wa sallam ẹnì kan wọn ti gbọ́dọ̀ fẹnu àtẹkọọ níbi àhùnyọ àhùnbù bí mo ṣe lágbára mo ni mo mo ṣe yìí ẹlòmínú wa yọ kọ sí orúkọ ọmọ náà jọ kẹjọ àbíjọ náà orúkọ ọmọ tí ó ṣe owó tí ọ̀nà bí orúkọ ọmọ gan ó ti tó ra ẹran ṣẹ̀rí àgá tó nípa báyìí àfírí láti ṣe èyí tó bá wà lọ́rùn ṣùgbọ́n dáa kí onímọ̀ tó bá jẹ́ àwòkọ́ṣe báwọn ènìyàn kọ́ máa ṣe méjèèjì hmm. eh, kó lè bá àjẹ́ sí pé àwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ lára tó o bá ṣe míì tó o pa àwọn èèyàn fún wa jẹun tó ṣe míì láì pè wọ́n eh, kí wọ́n lè bá mọ̀ pé òun náà ṣe kíni òun náà dáa wọn ò fi ní máa suspect ẹni tó bá tún ṣe tí èsì ní mímọ̀ yìí pé ahun ní gàlámù kì í ta ahun ìlànà ṣẹ̀rí àná ni ògùn gbà nẹ́bí òsì sọ fún wa sallallahu alaihi wa sallam pé bá ti fẹ́ràn yẹn bó bá ti wù ọ́ ẹni kó ṣe fún un kó o ṣe tiẹ̀ so jazakallahu khairan. ẹ nígbà yìí á lọ síbi nǹkan mìíràn tí wọ́n mẹ́ńsàn níbà òun náà ní ibi tẹ̀ fún mi níbèrè tí màá bi sáàlù abdulrasaq nípa àrípadà òun náà ní pé wọ́n ní inú àwọn ìròjú jàbàtà ni pé ẹ̀ ń bá ti ara ní lẹ́yìn àdúrà àbọ̀tẹ́wọ́ nígbà tí ń ṣàdúrà ní pé kẹfẹ́ nínú náà torí pé ó ti ṣe bíbíà ẹni pé tọ́ bá ti ara ní tọba dẹ̀ ti tẹ́wọ́ báyìí nígbà tó ń ṣàdúrà ó ti di kèfèrí gbogbo ìyẹn sì mọ̀ ń pé a ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń tẹ̀lé wọn wọ̀nyí wọ́n mọ̀ pé hadith pọ̀ lórí àwọn nǹkan yìí báwo wá ló ti wá mú ọpọlọ wọn jù sápò báyìí tí wọ́n dẹ̀ gbà sí lẹ́nu ní pé tí yàrá tẹ́wọ́ níbi àdúrà àwọn hadith tó wáyé níbi bá ti máa ń tẹ́wọ́ ahadith mutawatira hadith tó yẹ kí kárí ilé kárí oko ni kò síbi tó yà tó ti ní bá hadith nípa nínú àwọn tẹ́ra ṣùgbọ́n ló ti gbé ọgbọ́n àwọn olólò kí ni ìròjú tó lò fáwọn ènìyàn táwọn ará ènìyàn wa inú òfin ní bọ́ sínú ìròjú àtàlẹ́mí tí wọ́n máa gbọ́ lẹ́tọ̀ ìpadà náà. naam sọlá alhamdulilayi salatu salam ala sọlá abad. <clears throat> ìròjú tí àfa lò lórí ọ̀rọ̀ kásàmì tí wọ́n bá ń ṣàdúrà fún yàn àti kátẹ́wọ́ sọ wọn ni pé àfa sọ yìí pé àwọn ahadith àwọn ahadith tó wá fún ìṣe àmì so àwọn ahadisi yẹn hadisi ò lálàáfíà ni wọ́n sọ pé dọ̀ífà ni gbogbo àwọn ahadisi yẹn hadisi ò lálàáfíà nǹkan tá a fà máa ń gbà lérò pẹ̀lú àwọn hadisi yẹn tí ò lálàáfíà níbi hadisi kan bẹ tó wà mashhur tó gbajúmọ̀ dáadáa táwọn yẹn máa ń lò wọ́n ní hadisi jibril tó wá sàdúrà fún anabi sallallahu alayhi wa sallam tó sàdúrà mẹ́ta kàtà nàbí ngomi ń bá rẹ̀ lẹ́ẹ̀mẹ́tẹ̀ta sanabi wá sí àmín àmín àmín so hadisi yẹn wọ́n ní gbogbo ẹ̀ wọ́n ní bọ̀ ìfà ni gbogbo àwọn àhàdìsì yẹn pé ó lẹ́kùn lálàáfíà. sóòótọ́ sí mi. naam ọ̀rọ̀ yìí kìí sòótọ́ ṣùgbọ́n ó lè rí wàhálà kó sí yàn lágbádá mẹ́. àwọn rìwáyà àwọn ẹ̀gbà wa tó àhàdìsì yìí mùtàwátìrọ̀ ni àwọn àhàdìsì yìí àhàdìsì mùtàwátìrọ̀ gẹ́gẹ́ bọ́ ti sọ yẹn. àwọn àhàdìsì tó pọ̀ dáadáa ni fi ẹsí pé kódà rìwáyà tí èmi gan tọ́lọ̀ ní kí n fojú rí ó lé ní fifty orí àhàdìsì yẹn àwọn rìwáyà mi ń bẹ nítorí tọ́jú pé àwọn rìwáyà dọ̀ọ́yìfà ni èmi ń bẹ nínú sọ̀híhu ibn hibban èmi ń bẹ nínú sọ̀híhu ibn khuzaima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sẹ́rẹ́ àwọn àríwáyà tó dọ̀ọ́yìfà yìí àwọn ẹgbàá tó lára tó tó lẹ̀ yìí sheikh al-Albani náà sì dọ̀ọ́yìfà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbàá yẹn àwọn ní ọ̀rọ̀ àwọn kankanmá pẹ̀tẹ́ àwọn àríwáyà dọ́wà sọ pé gbogbo àwọn rìwáyà yẹn ó wà lè kábíyè rìwáyà bíi mẹ́wàá tó wà tí kò lálàáfíà ń tutọ́ ó wà nítorí ẹ̀ náà ń kọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wà gbogbo ẹ̀ kò lálàáfíà irọ́ ni. ìyẹn ní pé ó kó ọ̀dà àhàdìsì tó dá tó dá tó lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ pọ̀ mọ́ àwọn àhàdìsì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀wá ń bẹ̀rẹ̀ ni àwọn ìjọ lẹ́sẹ̀ ńlẹ̀ yóò wà lọ fi nǹkan lẹ́sẹ̀ ńlẹ̀ parí ọ̀rọ̀ wa ní díbẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn níráyè gbọ́ àdéhùn tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó bá ti rí báyìí ajẹ́ sí pé ìròjú ni. èyí ti yé wa yí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lálàáfíà lórílẹ̀ ayé yìí àbíkọ́ wá mímọ́ ẹni tó lè bọ̀ mórí bọ́ lọ́dọ̀ ọlọ́ àwọn báyìí àbíkọ́ yẹ kó yé wọn náà ẹni tí ọba yí ẹni pé àfáà tí wọ́n ń sọ̀rọ̀ látàárọ̀ ẹni ẹni rí pé kí ó yé dáadáa ó sì yà lẹ́nu dáadáa nǹkan fa o kápẹ́ńtà tó tẹ̀lé lẹ́yìn kò ní o àti lẹ́yìn kò ní bọ́m̀bẹ̀ àbí bíkà tó jẹ́ oní búrẹ́dì tó tẹ̀lé lẹ́yìn kò lè bọ́m̀bẹ̀ o àtúkọ́jọ́ sí pé kọ́ńtà ọ̀tà ní ẹni special lọ́tọ̀ ní yóò jẹ́ kí jáde ọba adúgbò púpọ̀ ní àná àlọ́ síbi ìtọ́pa nítorí àkókò wa lọ. òun náà ni pé ilé ìgbìmọ̀ náà tó ti jù náà ni ká tẹ̀ ká ká tẹ̀rùn kí nìyàn wọ́n ní jàbàtà ní inú ọba yín lọ inú ọ̀nà yín lọ ẹni bí káfíìn kékeré kí ni àwíjàre rẹ̀ lórí tí kékeré á máa pé kápẹ́ kákúnlẹ̀ kọjá kò bẹ́sẹ̀ yàrá kò sí lànà ìfẹ́ àwọn ànábì àlẹ́ ìṣọ̀rọ̀ àti wọ̀tẹ̀lẹ́ wọ́n ti ní ọ̀já gbogbo àwọn ọmọ sí ọ̀já ṣùgbọ́n tó tẹ̀yà bá ti ṣe ó ti di kékeré bí kí ni ẹ́fídẹ́ǹsì ẹ̀ tó fi kàwọn yẹn kékeré níbẹ̀ yẹn àti tí ọ̀nà àwọn omi á gbà mórí bọ́kù níbi àwọn èròjà yẹn sínú. mabisulawo alhamdulilayi salatu salam ala rasulillah abayi. ìbéèrè tí wọ́n bí nínú sìn lórí ọ̀rọ̀ títẹ̀ àti kí làwọn èròjú jàbàtà lórí ẹ̀ ṣùgbọ́n kí n tó sáré lọ síbẹ̀ yẹn nípa ìtọ̀rọ̀ títí títẹ́wọ́ yẹn ìyìnrán ti sọ ṣubha tiẹ̀ lẹ́ mọ́ka sọ títà mí lẹ́ẹ̀kan ni so àsìkò gbàmíláyè débi títí títẹ́wọ́ yẹn mọ́. ẹ sọ ìtọ́lọ́wọ́ yẹn. ìtọ́lọ́wọ́ yẹn nǹkan tó máa ń lò ní ìrújú bẹ̀ ni pé ó ní ká tẹ́wọ́ ń tòótọ́ ó ń bẹ nínú súnà ṣùgbọ́n ó ní àwọn ààyè láti tẹ́wọ́ ìlẹ́yìn àwọn ààyè yẹn gbogbo ẹni tó bá tẹ́wọ́ dídá àlóṣe gbogbo àwọn àdìsí ẹ̀rọ amúwá tó lálàáfíà tóun náà rí pàdé ìṣẹ́ lálàáfíà yẹn ló wà ní àwọn ààyè yẹn ní tọ́ka sí kí lálá kọ́kọ́ òun náà ni tá a bá ń ṣe kùnúùtù ó tẹ ká tẹ́wọ́ nígbà tá ń ṣe kùnúùtù ẹlẹ́ẹ̀kejì nígbà tí a bá ń ṣe sọ̀látò lè kọ́ àwọn àwòjù kùnóòtù ni afẹ́bẹ̀ lọ́wọ́n ba lórí àwọn nawazil àwọn ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí afẹ́bẹ̀ lọ́wọ́n ba lórí àtẹ̀wọ́ ń tábà ń wá àwòjù tó jẹ́ ọ̀rọ̀ ìran náfìlà tá a máa ń kí láti wójú yẹn ó lá tẹ̀wọ́ ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà mẹ́ta péré náà ni wọ́n sọ pé ó tọ́ tá a bá fẹ́ sùn tá a fẹ́ sàdúrà tí a máa ń sìgbà so ẹ̀ gbọ́dọ̀ tẹ́wọ́ tẹ́bá ń fi àwọn àhàdìsù hàn wípé ọkùnrin tá nàbí sallallahu alayhi wa sallam tó sọ wípé yòtẹ́lù safar aṣáf agbára yamuddu yàrá ilẹ̀ sàmá yaqulu ya rab ya rab àdìsù ibo lè yẹ bẹ́ẹ̀ ṣe yọ wà ìdààmú wà bá àdìsù inna Allaha hayyi yastahyi min ahadikum idha rafa'a ilayhi yadayhi an yaruddahuma sifra tẹ́bá sọ àdìsù yẹn fún pé ọlọ́run bá rí kẹ́ ọba tí máa tẹ́ bá fún un ní hadith yẹn pé bóòlù yìí fẹ́ ṣe kò ìwàlẹ̀ òde bá so yóò mọ̀ wá yóò mọ̀ wá da gbogbo ọ̀rọ̀ rú àti hadith tí Ànábì sallallahu alaihi wasallam títí ń ṣàdúà ní ojú ogun tí ìkíni àkínbà Ànábì ti jábọ́ tí Abubakar bá tó bá mú un tó fi lé padà pé Ọlọ́run bá ti gbàdúrà rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam so gbogbo orú àwọn hadith yẹn àwọn hadith yẹn máa fi ń fún lọ́rùn nìyẹn tí yóò máa wá lọ yóò máa bọ̀ ìdààmú ni ọwà sòyìn tí ó fi dá lórí rìn yẹn pé tẹ́ bá fi wálé àdìsí kan bẹ̀ yóò ní àwùjọ àti sọ pé àwọn ọ̀nà mẹ́ta yẹn náà lọ́bọ́ sí kò rí bẹ́ẹ̀ tó wàhálà ti dé fún nìyẹn ó ti rí ìlú yẹn ó ti fi da orí ẹ̀rú nìyẹn náà kí wá padà síbi ọ̀rọ̀ kúnlẹ̀ ọ̀rọ̀ títẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ gẹ́gẹ́ bí dùkúrù ṣe sọ gbogbo aláti máa pé kò rí sí àṣà Islam kò bá Islam mu tí a bá fẹ́ tara wa lọ́yà kù kí a gbìyànjú kí a kúrò níbi kíní yìí Ah, kì í tẹ̀kíyà kì í kúnlẹ̀ kíyàn ẹ̀tí níbi ìdájọ́ ibẹ̀ ni wàhálà ti dé bá afa àjàbàtà afa àjàbàtà gbà wípé ẹni tó bá kúnlẹ̀ kíyàn ẹni tó bá tẹ̀kíyàn faqad sajada li ghayrillah irú ẹni bẹ́ẹ̀ ti ó ti sujud fún ẹlòmẹ́yà ọ̀kan ọlọ́run bá nìyẹn wà sujud ìṣe sujud rẹ̀ ní hákù ọlọ́run bá nìyẹn téèyàn bá dẹ̀ gbé ẹ̀tọ́ ẹ̀tọ́ ọlọ́run bá ní hapò ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run bá ní téèyàn bá gbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀dá ẹ̀ ìyẹn ti fi ẹ̀dá yẹn sí kejì ọlọ́run bá ìyẹn ti sorogún pẹ̀lú ọlọ́run bá nìyẹn so wàbí táálí so irú ẹni fún díẹ̀ yìí o irú ẹni bẹ́ẹ̀ ti di ẹlẹ́bọ nìyẹn yóò wá mú àwọn ìrújú wá nínú alukoran tẹ́tì máa yí pé iṣẹ́ sujud yóò wá kọ́ka fún iná pé nínú àwọn àdúrà ìbádà àwọn ìyàrá ìjọsìn tá a ní nínú ẹni àsujud wa òótọ́ sí ni nínú àwọn ọ̀rọ̀ ọjọ́sìn azabhu adu'a anazru alkhawfu arraja atawakul alisiaza alisiana alisighatha asujud gbogbo eléyìí tí mo kà yìí eléyìí tí ó kà wá bẹ́ẹ̀ ni ìṣe sujud kò ní báyìí nísìn kí má bàa fi gbàsíkò mi. so nǹkan tó fi wá pèlè ẹbọ fáwọn èèyàn òun ni pé yóò sọ yìí ọlọ́run bá ní kàlámọ́ ṣe fún kí ni dẹ̀lí lórí ẹ̀ yóò ní àyà yẹn wà nínú sọ́ọ̀tù fusilat ara yẹn ọlọ́ọ̀bá ti sọ pé wàmí ayatihi al-layl wan-nahar wash-shamsu wal-qamar la tasjudu lish-shamsi wala lil-qamar wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun. sọlọ́ọ̀bá nínú àwọn àmì ọlọ́ọ̀bá tá ma ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ọba tí ń bẹ ni tó sì lágbára lórí gbogbo nǹkan ni ó ní òru àtọ̀sán òru àtòṣùpá nínú àwọn àmì ọlọ́ọ̀bá ni la tasjudu lish-shams ẹ kò gbọ́dọ̀ ṣe ẹ kò gbọ́dọ̀ tẹ̀ ẹ kò gbọ́dọ̀ forí fún òṣùpá wàláàlì kọ́mọ́r ẹ̀gbọ́n síbẹ̀ fóòrùn ẹ̀rìnbọ̀n síbẹ̀ fún òṣùpá náà wàzúrù lillahi lẹ́sìn kọ́lákọ̀ọ́hún na inkuntum ìyàwó tàbùdù ọlọ́run ọba tó dáwọn ẹ̀dá wọ̀nyí òun ni kẹ́ máa ṣe fún tó bá yẹ kọ́lọ́run ọba yìí nìkan ni ẹ̀jọ́sìn fún ṣùgbọ́n náà sọ pé ajẹ́ pé ẹni tó bá ti wá lè ṣe fún àwọn ẹ̀dá míì náà yàtọ̀ fún àwọn àtòṣùpá ṣe ń pẹ́ dára àwọn náà so òun náà ti ń jọ́sìn fún àwọn ẹ̀dá yẹn nìyẹn ayé alákọ̀ọ́kọ́ nìyẹn ayé ẹlẹ́kejì. níbo lẹ bọ́ wà ńbẹ̀ ni níbo ni ó ti mú ẹbọ jáde ńbẹ̀ yẹn. ibi tó ti mẹ́ ẹbọ jáde ńbẹ̀ ni pé ó ní wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun mm-hmm. ó ní ọ̀rọ̀ ìbáàdà ni ìbáàdà ni sòtẹ́ bá ti wá lè ṣe fẹ́lòmíì ìbáàdà lẹ́yìn lẹ́ ti ṣe fún ẹlòmíì yẹn sọ́lọ́ nìkan ló ti yẹ ká ṣe fún ibi tẹ́bọ ti jáde nìyẹn. Mm-hmm. so ó tún mẹ́rin mi náà wá ó tún mú òrùjú mi wá nínú suratul hajj um, wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada pé àwọn al-masajid ọlọ́run bá nìkan ló ní màá padà tu ó lè di mo sọ pé al-masajid torí kí mo fẹ́ tu pẹ̀lú tafsiru Jubair ibn Mut'im bó ti fẹ́ tu bóyá tu rẹ̀ ni tafsiru Jubair ibn Mut'im ló fi tu. Jubair ibn Mut'im radiyallahu anhu ó ní al-masajid ló ń bẹ̀yẹn òun náà ni al-a'dha'u sab'a àwọn oríkèéríkèé méjèèjé tá a máa fi ń ṣe sùjúdù fọlọ́wọ́n bá so yìí bá nìkan so fa ashara ila wajhihi wa anfi gbangba wájú báyà ti mú ó lè yọ kan ọwọ́ méjèèjì odi mẹ́ta odi kún odi márùn orí ẹsẹ̀ méjèèjì odi ah, méjì ah. so wọ́n ní fala tad'u ma'a Allahi ahada téèyàn bá ti wá lè lo àwọn nǹkan yìí fẹ́ẹ́ lùmí yàtọ̀ fọlọ́wọ́n bá so ẹni tó bá ti tẹ̀ nísìnyí ó ti lo gbangba wájú ẹ̀ àti mú rẹ̀ fún ẹ̀dá nìyẹn sẹ́ni tó bá ti lè kúnlẹ̀ náà òun náà ti lè kún ó tún lo àwọn nǹkan míì àbọ̀dọ̀ balẹ̀ ó ti lo àwọn ọwọ́ so a jẹ́ pé tí a bá ti lò fẹ́ dà ó ti ṣe ṣírkì nìyẹn so ibi bí yìí ló ti lo àwọn ló ti yọ àwọn ẹ̀rí ṣírkì so ibà ní sin so ọlọ́wà. ayé méjèèjì yẹn ló fi ṣe ẹ̀rí pé ẹ̀bọ ni téèyàn bá tẹ̀ fún ènìyàn. Eh, ẹ ó lo hadithu Anas bin Malik náà tó wà nínú Sunan Ibn Majah hadithu arọ́jùlù minna yalqa akhahu as-sadiqahu wa so hadith yẹn pé Anas ní téèyàn bá pàdé ọ̀rẹ́ yẹn àbọ̀ pàdé ọ̀rẹ́ ọ̀ pàdé ọmọ ìyá rẹ̀ tó lè tẹ̀ fún un tó máa ń lo hadith yẹn náà láti. Hmm. ànábì sọ pé la. so ànábì ní la. ẹ kò sọ pé ṣírkù mẹ. ẹ so wọ́n sọ pé la yẹn gbàtọ́ yẹn pé ṣírkù náà manhiyun náà ni pé inú nǹkan tá a kọ̀ fóni náà ni so yíra nìsín so pé ṣírkì náà náhíyù náà lẹ́ẹ̀rí fóun náà bẹ́ẹ̀ sì rí náhíyù fún àwọn nǹkan mẹ́rin àti ṣírkì so bàtọ́ rẹ̀ ti gbé sí wípé ẹ̀yìn báàdà ni tí a bá ti lè ṣe fẹ́dà ó ti ṣe ẹ̀yìn báàdà sọ pé náhíyù yẹn náhíyù ti ti so ojú bí yóò ti lọ. bí ènìyàn bá wá fẹ́ jáde kó nínú òrùjú yìí kí ni ọ̀nà àbáyọ fún yàn láti jáde kó nínú òrùjú láti fi títẹ̀ àbí pé ká kọ́kọ́ mọ̀ dájọ́ ká tẹ̀ kí nìyàn gan àbí ká dọ̀bálẹ̀ kí nìyàn àbí ká kúnlẹ̀ kí nìyàn gan ẹ kọ́kọ́ sọ̀dájú ẹ̀yàn lẹ́yìn wá gbà náà ní sókí náà ni báwo láti jáde kúrò níbi àwọn òrùjú yìí lọ́dọ̀ àwọn tí wọ́n bá mọ ọ̀nà àbáyọ tí wọ́n fi rọ́nà àbáyọ. ìdájọ́ kéèyàn tẹ̀ kéèyàn ní ṣókí ni pé haramu ni. tó yẹ wá dáadáa jẹ mọ́ haram ẹ má sì ṣe haram ó ti ṣe náà ẹ má ṣe náà ọkọ̀ lẹ́tà fún kínní fún ìyá ọlọ́run àti wọ́n yẹn yíra tó kì í ṣe bọ́ torí ẹ bá pè lẹ́bọ oúnjẹ wọ́n ti kápá ìlẹ̀ ńlẹ̀ kú nù ju àwa wo àwa mùsùlùmí nìyẹn ẹni pé kò ní ìjẹsìn ẹ̀sìn wa àti kó àbò kí wọn lọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ìtumọ̀ ìjọba nìyẹn ṣùgbọ́n yìí nìsín ẹ̀rí méjèèjì tó mú wáyé òrùjú méjèèjì tó mú wáyé bó láti jáde ńbẹ̀ àwọn èèyàn ti jáde kó nínú ẹ̀ wọ́n ní látọ́sídó lè ṣẹ́mùsì wọ́n lára lè kọ́mọ̀ wọ́n sídó lè láyé lẹ́sìn kàlákọ̀ ọ̀hún ná nǹkan tó ìyàwó tààbùdù bóun èèyàn ti jáde mẹ́. náà ọ̀nà àbáyọ ní orí ìrújú yìí ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n máa kàn ṣe tẹ̀lẹ́kìsù ẹ̀ máa kàwá sí ní ṣókí síbi àwọn ọ̀nà bíi méjì sí mẹ́ta. sọ alákọ̀ọ́kọ́ kí ọ̀nà méjì ni ó pín sí àníyàn ló dẹ̀ pín méjèèjì sí méjì kódà a lè pín sọ́nà mẹ́ta àníyàn ló pín sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta Qur'an dẹ̀ establish àwọn tí mo sọ yìí ó fi hàn nílẹ̀ àní <clears throat> sùjúdù ìbáàdà ìtẹ̀ ìforíkanlẹ̀ tó jẹ́ sí pé a ń jọ́sìn fún ẹni tí a ṣe bẹ́ẹ̀ fún ni ṣẹ̀rí ìyẹn téèyàn bá ṣe fún yàn ẹ̀bọ ló ṣe tó bá fi lè tẹ̀ kíyàn tó bá fi lè tẹ̀ fún yàn astaghfirullah alazim astaghfirullah alazim tó bá fi lè tẹ̀ fún yàn wípé òfin jọ́sìn fún ẹbọ ni ẹbọ ni ẹ kò sí èmi jìnbẹ àwọn ànẹ́bí ọlọ́run bá gbogbo wọn pátápátá sì ni wọ́n papọ̀ lórí ìdájọ́ yìí ṣùgbọ́n tí èèyàn bá tẹ̀ fún yàn pẹ̀lú àníyàn pé ti ń kí ni so ìyẹn ó tọ́ nínú àwọn ṣẹ̀ríyà àtọkọjá lọ ṣùgbọ́n wọ́n padà sílé wọ̀nù ṣẹ̀ríyà wa eléyìí báyìí òun ni ó wà nínú suratul Baqara àti nínú suratu Yusuf àwọn olùmọdé sàlàyé ẹ àwọn alufasirun wọn sàlàyé ọ̀rọ̀ yìí dáadáa ọlọ́run bá àdìgá pa àwọn màláìka láṣẹ wa idh qulna lil malaikati isjudu li Adam fasajadu illa Iblis ọlọ́run bá àdìgá pa àwọn màláìka láṣẹ káyọ̀ ìtìjú fún anabi Adam alayhi salatu wa salam kan tẹ̀ kan fún anabi Adam alayhi salatu wa salam nǹkan tí wọ́n ṣe yìí àmọ́ ìpẹ́ lọ́wọ́ bàálí kẹ́ lọ́wọ́ pa wọ́n láti ẹ̀ka sin ànábì ádámù láyé kiri hmm. pé láti jọ́ tọ́lọ́wọ́ bàálí kẹ́ láti dá ayé lọ́wọ́ bàálí kẹ́ láwùjọ ti gbé hakù rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ fẹ́ nìkan láyé hmm. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀bọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tawhid ń tọ́jẹ́ pọ́lọ́ nìkan lágbọ́dọ̀ gbé fún ọlọ́run òṣìṣẹ́ rẹ̀ pẹ̀lú ẹnìkan yí láyé so ó túmọ̀ sí pé eléyìí ìgbàtí alimami kẹfì rahimahu ta'ala tán sàlàyé aya yìí alimami tọ́bari rahimahu ta'ala alimami kurtubi alimami bagawi kódà alimami tọ́ntọ́wi tí wọ́n ṣe tíra tafsiru tí wọ́n tán fi ṣe muqarrar tán fi ṣe sílábọ̀sì fún wọn ní egypt tí wọ́n lò ní jamiatul azhar dùnní báwọn àti tí wọ́n yẹn nìyẹn pé ṣe rí eléyìí nǹkan yìí à ó tọ́ fún wọn láwọn àsìkò yẹn kí wọ́n máa ṣe kò yẹ báyìí nísìn látàsìkò ànábì adam alimami gbogbo kafiri ńlá sásìkò anabi adam ló ti tọ́ tí tó fi dárí àsìkò anabi isa alayhi salatu salam wa hurrima hadha fi millatina wa ju'ila mukhtassan bi janabi allahi subhanahu wa ta'ala bó ṣe wà ní tafsir ibn kathir nìyẹn. so nínú sariya wa náà ti wá sí ní ewọ tá a gbọdọ̀ sí fẹ́ẹ́ nìkankan ma naam níparí ṣùgbọ́n àtàwọn irújú yẹn tó wà ní kólẹ́rì sẹ́rí kò rọrùn láyé kí nǹkan kan jẹ́ ẹ̀tọ́ nínú sẹ̀ríà tó ti kọjá lọ kó wá jẹ́ ẹbọ nínú sẹ̀ríà mi láyéláyé kò rọrùn ó tako ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ Islam ìpìlẹ̀ yẹn ni pé àwọn ànábì ọlọ́run ba gbogbo wọn muttafiquna fi tawhid mukhtalifuna fi al-ahkam lórí ọ̀rọ̀ tawhid nípa gbọ́dọ̀ ṣe fọ́lọ́run ba nìkan tó bá ti ń jẹ́ pé ẹbọ ni ìdájọ́ kan náà lọ́n الله ذلك نصيك شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليه وما وصينا به موسى وعيسى لأقيموا الدين ولا تفرقوا فيه كبر على المشركين ما تبعوهم إليه آه، بكنا ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بقوا وايا أتي لكل جعلنا منكم شرعة ومنهاجا يبقى تيبر كثير إن شاء الله لكل جعلنا منكم شرعة ومنهاجا هو مو حديث كواه wọ́n wá ní àdìsù yìí ló túmọ̀ àtàyà yìí ló túmọ̀ sí pé fún wa anábì ọlọ́run ọba anábì ní nahnu ma'shara al-anbiya ikhwatu li Allah àwọn àjọ anábì ọlọ́run ọba ọmọ ìyá kankan náà ni wá níbi òfin tawhid ṣùgbọ́n ìdájọ́ wa ni máa yàtọ̀tọ̀ so ìmáàmù kẹsí wa ní eléyìí túmọ̀ sí pé wà anábì ọlọ́run ọba òfin kan náà ni wọ́n gbà níbi ọ̀rọ̀ tawhid ibi ìdájọ́ náà ti máa yàtọ̀ nítorí pé ọlọ́run àríkà tó kó wà ní uhilla lakum ba'da alladhi hurrima alaykum láàrin anábì Musa sí anábì Isa ṣùgbọ́n níbi ọ̀rọ̀ tawhid wọn lè yapa láyé ìlẹ́yìn tó túmọ̀ sí pé nǹkan yẹn tó fi lè tọ́ lásìkò ànábì Adam tí tó fi lọ́dọ̀ àsìkò ànábì Yusuf àsìkò ànábì ayinsa kò lè jẹ́ ẹbọ nínú àsìkò wa láyé yóò wà jẹ́ haramu ni nítorí pé tó bá ti lè jẹ́bọ lásìkò wa wọ́n ti yapa níbi òfin tàwíìdù nìyẹn tí o sì lè rọrùn láyéláyé bó ṣe wù kó kiri ma allah wa. naam ẹ jazakumullahu khairan mo rò pé oníṣẹ́ yìí wá dáadáa èyí tí wọ́n fi parí ẹ̀ yẹn wọ́n sọ fún yín kó gan-an kókó jù ń lẹ̀ torí bọ́ bá ti wulẹ̀ kó túmọ̀ tafsiru lọ ọ̀rọ̀ náà yọ̀rọ̀ ẹnìkan tí ó túmọ̀ tẹ̀síìrù lọ síbi tó náà láìkì ṣùgbọ́n ẹ mú ní ẹ fi ẹ fi tàkùtẹ́ mú lọ́rùn wípé báwo ni yóò ṣe wáá jẹ bọ̀ tọ́nà wọn wà rẹkọmẹ́ǹdì ẹ bọ fáwọn màláyíkà pé wọ́n ti bá dáma báwo ni yóò ṣe wáá jẹ bọ tọ́nà wọn wá yọ̀ǹda fún gbogbo àwọn ànábì ọlọ́run tó wá látẹ̀yìn ádámù tó ti lóde ayé ànábì Muhammad ànábì Ìsá tánàbí Ìsá náà ṣẹ bọ nìyẹn bí Mùsá náà ṣẹ bọ nìyẹn so a sọ fún pé. àárín yẹn kó tó fẹ̀ jáde tó bá ti lè sọ pé ànábì Musa ṣe bọ́ ajẹ́sí pé nítorí ọgbà ńlá náà sàwọn ọ̀nà yẹn láwọn ọgbà jáde àti pé àníyàn tí wọ́n ti sọ̀rọ̀ yẹn fún wa yẹn ní títẹ̀ yẹn méjì ni àníyàn tó bá ti yóò ju ni títẹ̀ nìkan kọ́ làmọ́ tó jẹ́ ọba dídìde gan àbí tó o bá dìde fún yàn lánìyàn kó ń sìn ín ẹlẹ́bùn wọn náà mọ́tò o bá dìde fún yàn lẹ́ni tí ń pa á lé sẹ̀rí àláwọ̀ àwọn fún aníyàn dánú sẹ̀rí àfi alẹ́ dìde fáwọn èèyàn kan tí wọ́n ti pé àwọn ẹ̀jẹ̀ ní ká dìde fún lọ bá dìde fún ọ̀sẹ̀ kankan ọ̀dẹ́tẹ̀ nípa báyìí fíforí balẹ̀ àbí títẹ̀ wọn yọ̀ǹda ẹ̀ fún wa ní gbogbo ààyè wọn yọ̀ǹda fún aníyàn sẹ̀rí à ní gbogbo ààyè pé ká tẹ̀ fẹ́nìkan àbí ká tẹ̀ fẹ́nìkan àbí ká kúnlẹ̀ fẹ́nìkan àbí ká wá lọ forí balẹ̀ fún ẹnìkan yálà o ọ̀lànìyàn kò ń kí ń tọ́ ní o àbọ̀lànìyàn kò ń kí ṣùgbọ́n tó bá ń kọ́ ọ̀lànìyàn kò ń kí ni tó bá tẹ̀ fún á sọ fún ọkọ̀ òkú fún yẹn ṣé pẹ̀lú ti àbí haram haram ìyí tí wọ́n sàlàyé fún wa nìyẹn tó wàá dúpẹ́ púpọ̀ pé alihamudulilayi gbogbo àwọn igbó tí wọ́n ṣàjọlá wá fún wa látọ̀dọ̀ yàbàtà àti ni wọ́n máa kó igbó wọn lọ sí ọ̀dọ̀ yàbàtà padà o àjẹkùn tó lọ́dọ̀ tó wá ń báyìí tò nípa báyìí ló jẹ́ kí n wà ló jẹ́ kí n sojú kòkòrò pé ẹ sábà wá tún ibò ń dànù kọ́ máa lọ síbi tí ó ti wá kọ́ máa láyè tó kò ní ọ̀dọ̀ ti wá àṣẹjù pọ́pọ̀ fún stars uh, abdulrasaq uh, abdulrasaq hasan uh, ejigbo ọkọ̀ fúnra pẹ̀lú ojú kò àdúgbò púpọ̀ ṣùgbọ́n ká tó ní pé a tó ó dáa kí a jàǹfààní kékeré kan bó tilẹ̀ yá sí pé wọ́n ti sọ níbẹ̀rẹ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n kò wọn farabalẹ̀ bá wa gbé kalẹ̀ tí ọmọ èèyàn lè bá àtàǹfààní kì í sáwọn nìkan ẹlòmíràn tí wọ́n máa wo ọ̀rọ̀ yìí tàbí tí wọ́n máa gbọ́ padà nígbà wo lẹ máa àfáà àjàbàtà gan ìwọ́n tó bá tún ti kó jókòó ìbí báyìí gan ni sọ́mari wa àfáà àtọ́ nígbà wo lẹ ẹgbẹ́ kìíní sẹ́mi dáadáa nígbà wo lẹ máa ọdún wo lẹ máa gan. ìbéèrè tí wọ́n fi ní ìbéèrè tó pàtàkì ni kódà oúnjẹ jáde nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan náà pé bóyá àtàwọn téèyàn bá ń bẹ̀ àjọ bẹ̀rẹ̀ ni kìsìkì bóyá mo bá àyàn kankan bẹ̀ àyàfẹ́ ni tí ó bá bá mi so ìgbà tí àfa àjàbàtà dé lọrin ní two thousand and four ìgbà wọn gangan láti mara so ìgbà yẹn so tá a sì ti jọ ń wà lórí ọ̀rọ̀ torí gbà tá a fà dé so àfa ń tàwọn èèyàn pé súnà súnà súnà so àti rí pé sòkòtò àfa wà ní èso òun láti gbà tán jẹ́ tá a rò pé bóyá ìyẹn ni pé sòkòtò àbá wà nídàjì ojúgun tí anabi sallallahu alaihi ní kí a gbé sòkòtò sí ga tí àbá tún lágbára kájíkọ lọlẹ kájíkọ lọlẹ ní àwọn yòókù so àwọn yẹn ni àbáṣe rí àfa àbáṣe mọ àfa nìyẹn àṣìbẹ̀rẹ̀ sí lọ tẹ̀lé. ìjọ tí ẹ kọ́kọ́ bá àfa pàdé níbo lẹ́sìn bá pàdé. ẹ ẹ gbàgbé ló jẹ́ fi béèrè nìyẹn ẹ bá pàdé kìnìún àbí ẹsẹ̀ dé ẹ mọ̀ pé kò ní gbàgbé tó ní bá pàdé ẹ níbo njọ́ tí mo kọ́kọ́ bá afa pàdé mo bá wọn pàdé ní ilé wọn ní Surulere so nígbà yẹn afa da ilé tí ó kan lẹ̀ ní sáìdì mọ́sálásí kan ní agbo ọba ó bọ́ sí kọ̀rọ̀ díẹ̀ ẹni tó bá wà ní gbajàbàtà láti pilẹ̀ ló lè rántí nǹkan tí mo sọ yìí kódà lómi ò lè mọ̀ pé afa dá ilé tí ó kan lẹ̀ nígbà yẹn so ibẹ̀ láti jọ lọ sí ilé kéwù yẹn so bá a ti mara nìyẹn kó tó wá di pé afa wa bẹ̀rẹ̀ ń ṣe afa bẹ̀rẹ̀ tí wọ́n máa ṣe muhadara wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ti lẹ́kṣọ̀ ní masalasi masjid umar bin khattab ní kuntu. Hmm. Uh, ní uh, ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ kọ́kọ́ mọ̀ tí ó ń ti dáwà yẹn tí ẹjọ́ yẹn rẹ̀ tẹ́yìn náà jọ ń ṣe papọ̀ kí ni nǹkan tó kàn yín kọ̀ tẹ́ rí lọ́dọ̀ ẹ̀ bóyá bí ẹyọ àbí méjì tó kàn yín kọ̀ kó tó di pé ẹ mọ̀ ìdàgbára yín o ṣe mọ̀ pé ìyá máa jẹ́ bí foundation tí ẹ máa lé lé lórí padà. àwọn nǹkan tí ọkàn mi kọ̀ tí mo rí lọ́rọ̀ àfà ó pọ̀ díẹ̀ nínú àwọn nǹkan tọ́kàn mi kọ̀ tí mo rí lára àfà ni pé mo rí pé kéwọ́ àfà ò múnádóko. ṣe é gbọ́ yí dáadáa o. so kéwọ́ ò múnádóko kódà. ẹ̀gbọ́n ní ọ̀rùn mi dáadáa wọn ò gbọ́n tẹ̀sán. mo ní kéwú àfa kò lálàáfíà kò múnádóko rárá. múnádóko dáadáa. kódà ibi tí inú mi bàjẹ́ dé mo kọ rìsálà mo kọ lẹ́tà sí àfa gbàtójú ń mi mí ìlè fi lẹ́tà yẹn ránṣẹ́ sí afa gan torí mi àti afa wa kọjí àgan asumara gan n fi rán ẹnìkan wọn pè ní abu abdulgosar hmm. ẹni yẹn ti wà lẹ́kọ̀ọ́ sìn ó wà lára jàbàtà títí dòní mo fi rán ẹni yẹn yóò máa rán síbà tó bá gbọ́rọ̀ mi ní kó fún afa jàbàtà pé afa jàbàtà alákọ̀ọ́kọ́ lárúbáwá yẹn kọ́kọ́ dáná hmm. ẹlẹ́ẹ̀kejì ni pé afa jàbàtà ò ma kùránì kà rárá kò sì kọ́ ma tẹ́ bá wà lẹ́yìn jàbàtà tí yàrá ń kírun ẹ̀kọ́ ọmọ gbọ̀n yìí hmm. ní ìkàkùkà alukur'an ṣùgbọ́n ìdí ìgbà pé yàn ń ṣeré ni hmm. tí n bá sọ bá fà ṣe máa ń dúró lóyún fún yóò yà ń lẹ́nu gà ẹlẹ́ẹ̀kẹta ni pé. Eh, àǹfààní wà ń bẹ ẹ á ti sọ fún gbogbo èèyàn pé padà lẹ́yìn aláìní ọ̀kan yìí fún ẹni èdè ló ń gbà wá náà nìyẹn kì í ṣe pé nǹkan ni fọ́kọ̀ sí wa fọ́kọ̀ sí wa ó ń ní àfojúsùn wa tí lọ́kàn apẹ̀ lẹ́yìn ìyẹn jàbàtà àníkọ́ má kù bá mọ ẹni ẹlẹ́ni yìí ló ń gbà ṣe fún wa bó ni kí máa ṣe lórí. àbá yìí ṣe ẹ̀kídà wọ́n yìí dúró lórí. ẹ wà ẹ wò dáadáa o ọ tẹsẹ ju kan. ṣùgbọ́n kan náà òun ni pé àfa máa ń ráyè ọ̀hún láre púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàtà bá lọ sí mọ̀ṣáfọ́rọ̀ tábà lọ sí lẹ́kṣọ̀ wọ́n máa rá ọ̀hún láre wọ́n máa ń tilé irun tábà lọ sí lẹ́kṣọ̀ tábà ń darí bọ̀ báyìí ìfàsìgbà mí ń bẹ́ẹ̀ pé màá tètè rìn ṣáájú àfa torí pé tẹ bá bá àfa rìn ẹ̀ ní bá Madrid àmọ́ hmm. ìrìn fàájì ní tẹ́ẹ̀dẹ̀ mọ́ wípé wọ́n ti ń gbèrú dúró lọ́wọ́ bákan náà ìgbà míì rèé ní ká má karùn kún kí irun gan tiẹ̀ fẹ́ máa jábọ́ mọ́yàn lọ́wọ́ hmm. so irọ́ náà tó wá pọ̀ dáadáa. so ibà ní sòsò irọ́ pọ̀ dáadáa. so ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ẹni báyìí kọ́ máa kó òpùrọ́ lòun ti kíni lòun tẹ̀lé ọlọ́nkọ́lá wà ń bẹ̀. ẹ ní ìparí kó tó di pé á máa lọ bí èèyàn bá rìn lójú ọ̀nà ọ̀nà inú gbó báyìí ọ̀nà inú ọ̀gbẹ́ báyìí tí ọba padà kíní kan yóò kọ́kọ́ sẹ́rí ẹ̀ padà kí ni àkọ́kọ́ nǹkan tọ́lọ́ ń fi padà bóyá kátìrà kan ni o ẹgbọ́ wá sí kan ni o àbúlọ̀ ń wàá bá yín fúnra ni o bóun ló ṣe wá gan ẹ sọ fún wa. naam mo ti mẹ́nu mi òun ni pé alákọ̀ọ́kọ́ ni èmi máa ń bàjẹ́ gan so débi wípé àwọn tí mo bá mà tọjọ́ rẹ mi àbẹ̀yàn tí ọba wa mi wá tí ń bá mà kó ní kéwú lára èmi èyí lè invite wọn lọ sí juma àfa torí pé ojú ọmọ tì mí pé sábà tẹlẹ ń tẹ̀lé náà ní ba kéwú jẹ́ yìí hmm. so kí nìyẹn kọ́kọ́ jẹ́ kí n kọ́kọ́ máa ní confidence náà pé kéwú ọ̀kọ́kọ́ yí àfa náà hmm. àbẹ̀mí máa ń rò pé àfa ọ̀kan máa kéwú dáadáa ni bóyá wọn ní ẹ̀rí so àmọ́ ńgbà tó wá di pé eh, ìmúnákọ́ṣà lórí eh, ìṣe debate lórí ọ̀rọ̀ tẹkìlì ọ̀rọ̀ tu àwọn bá a ṣe máa ń gbọ́wọ́ yẹn hmm. ibẹ̀ lójú mi ti bẹ̀rẹ̀ sí máa là ibẹ̀ ló ti di pé kí n máa yẹ tíra wò dáadáa tíra pàápàá yìí ń ṣe jàǹbá fún wa níbi kíkà tíra so ìgbà tí kìnìyà wa bẹ̀rẹ̀ sí máa là sí sí mi lójú díẹ̀ díẹ̀ èmi àtọ́ yìí ọ̀rẹ́ mi kan bẹ̀ mo ti dákọ̀ ilé kàtà àjọ kó ń gbà yẹn hmm. so àjọ máa ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ tí mo bá rí nǹkan kan èmi ò fi hàn wọ́n pé pẹ́rẹ́ ah, pé nǹkan tí mo rí yìí yàtọ̀ sí ta wà lórí ó so tí n bá ti wá rí àwọn nǹkan tó tako àwọn tá wà lórí ẹ̀ máa fi hàn àfà àfà ó ṣe wọn ó so bó ṣe di pé àfa àlọ́wà tó wá pọ́ǹtì lè pátápátá tíra anasirul aziz tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ti ṣe rọ̀bíà yẹn àfa àlọ́wà fi hàn mí àbúrò abdullahi adéwọlé wọn wá ní kí n wá ka tíra yẹn níjọ́ tí mo kà á apá mi bọ́ hmm. ara mi balẹ̀ so ìbámu jẹ́ mo bá wọlé jọ yẹn. so tíra yẹn náà ń pè ní anasirul aziz على رد الوجيز على الرد الوجيز so, ترى الشيخ ربيع بن هادي المدخلي رحمه الله حفظه الله تعالى ẹ bá ti gbọ́ báyìí kan ti ń kó ju àjàbàtà káàkiri ẹ lè jóun tíra òfin pé ọlọ́run lè sànú ní ibi ẹgbẹ́ rẹ bá ti ń la ìwọ náà lè rí ni tètè lọ síbẹ̀ ni so anasur aziz bikin ala rajil wajiz ala rajil wajiz sheikh muhammad bin hadi al-madkhali wọn lọkọ tíra yẹn. bẹ́ẹ̀ náà ni èwo tó ni ní ẹ̀tún lè kà. tíra tó tún lè kà dáadáa ó ní tíra sheikh eh, amr abdulmuni salim mhm. sọ wọ́n pè ní ah, wọ́n pè ní àwọn ìdílé mi ṣẹ̀tàn ọ̀jẹ̀. ẹ fi nọ́mbà ẹ eh, fi nọ́mbà ọ̀sán tuta àwọn tó bá tún fẹ́ kọ́ ọ̀nà lẹ́yìn bàtà bá ti kíní tán bóyá òun náà ti ń bá oko jàbàtà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lè gá ìgbẹ́ ọlọ́run yọ mọ́ ajáde kú mẹ́ ẹni kan bí oṣù mẹ́ta sẹ́yìn mo jáde síbi kan mo rí ọmọ kan tí ń gbọ́ wá sí jàbàtà so ó sì ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní abẹ́ ìkápá mi mo ní kó máa bọ̀ wá nìyẹn mo bá gba mp3 kan ní àbí àwọn kan wà tí ó jẹ́rìí sí níbẹ̀ náà ni ọlọ́ndẹ̀ bá mi fi àpáta ń bẹ́ wájú mi jọ mo kàn lẹ̀ mórí àpáta ni mo ti fọ́ gbogbo mp3 títí rẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀ yìí bí ọ̀bàjẹ́ gbọ́ ẹfun ní ọdún yẹn gbọ́ mọ mi. mo kì í sùn ní gángan ni mo bá jà mo bá jà mo sùn bá àwọn ẹgbẹ́ rẹ̀ náà jà kó lè bàjẹ́ pípẹ́ ẹnikẹ́ni tó bá nínú wọn kò ní ṣe kí ni kà á gbọ́ wọn. torí pọ̀ púpọ̀ náà ni máa ń sọ̀yà nǹkan tó dẹ̀ dára tọ́pọ̀ káàkiri ọkùnrin tó àdásí láàrin ara wa làwọn akẹ́yìntì ti wà ó ní ìdí kíjọba máa dásí rú àwọn yìí báyìí kíjọba wa máa dásí rú ẹ̀ aburú yẹn ó tún fi kó tó máa kó tó máa dàgbà díẹ̀ díẹ̀ tó à ń ké sí àwọn gọ́ọ̀mẹ̀ntì tí a bá ti rí aburú amájà máa sọ wípé a ní freedom of religion káwọn á máa jẹ́ sí pé aburú wa máa wá dàgbà láwùjọ wa tágbára ìjọba ò ní ká mọ́ ìbáwọn kan ní sáìtì káwà ní kinní nìyí ibíjọ́ kan ni wọ́n bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kó tó di ká wá ju wàhálà fún ìjọba lọ́rùn báyìí tó nípa báyìí àwọn ọmọ gbogbo ìjọba wa àti ti state ni o àti ti federal ni o àti ti local government ni o afẹ́ká ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́sìn láti lè máa mú gbogbo àwọn tó lè pa ìlú jẹ́ tí wọ́n lè dán bu ayé tí wọ́n lè máa pa àwọn èèyàn káàkiri láti máa mú wọn abẹ̀wọ́n ní pé kí wọ́n bá wa dá sí irú àwọn ìṣòro tí ń kojú àwa ẹlẹ́sìn báyìí àbẹ̀lẹ́wọ̀n bá láàánú ìjọba ìta gbọ́yìn kọjá kó ṣe wá ní àǹfààní tó pọ̀. Eh, ustazu abdulrasaq ètìbò tí wọ́n ṣe àlàyé fún wa mo ti mọ̀ wọ́n eh, ó tó bí ọjọ́ mélòó kan eh, mímọ̀ tí mo ti mọ̀ wọ́n mi ò mọ̀ wọ́n nígbà tí wọ́n wà tí kúrò so mímọ̀ tí mo mọ̀ wọ́n ẹ̀jẹ̀ farabalẹ̀ o inú mi dùn púpọ̀ njọ́ yẹn yí lójú ọ̀nà ẹ̀kọ́ mo ti lójú ọ̀nà dáwà lójú ọ̀nà ìpè dáadáa fáwọn nàìjíríà wọn ti mọ̀ wọ́n lójú ọ̀nà wípé mi ò ní gbà mi ò ní gbọ́ àyàfi kó dodo ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kó lékè náà wọ́n ti mọ̀ wọ́n ẹ̀ sì ní bá a bá bẹ́ẹ̀ náà wọ́n ọ̀sẹ̀ ọlọ́kùn fún wa o ẹ̀rí pé wọ́n fọ̀rọ̀ kankan sábẹ́ ahọ́n fún wa bí gbogbo ẹ̀ ń ṣe eré ẹ̀ka sílẹ̀ ní ńlá mọ́lẹ̀ wọ́n ọ̀dẹ̀ lówó kankan tí wọ́n gbà ń bíbà ṣùgbọ́n wọ́n fẹ́ gba aládàá lọ sí ní ibi kìí àmọ́ abẹ́rẹ́ wọn bá láàánú jùlọ kọ́sẹ̀ yín lẹ́sàn rere wọ́n wà pẹ̀lú yín جزاك الله خيرا نشكرك على جهودك وعلى تضامنك معنا وعلى آه، وقوفك مع الحق أسأل الله عز وجل أن يزيدك علما وتوفيقا وأن يوفقك وأن يجعل أعمالك صالحة مقبولة عند ربنا عز وجل والحمد لله رب العالمين